ìṣòro ìṣòro kí gbogbo báyìí ká máa dààmú kí ni nípa tí ẹkọ fásán lọ jàre ẹkọ fásán lọ ẹkọ fásán lọ wà tẹpẹ iná ẹ sọgẹ lódì lódì ni. èmi ò kí ń lọ́wọ́ tí wà bọ́dà versus what you got tí o nǹkan tẹ́ ní ìran mọ ọ̀rán fún ọ àkàrà yìí láti lò mẹ́ni èmi àti ọ̀gá mi nìkan dẹ̀ lámọ stáìlì yìí rán ọ̀gá mi ti rìtáyà èmi nìkan mo lè rán ọmọ ló dùn tó yìí. ẹ dákun ẹkọ bí ṣe ń ṣe yín lóje àwítẹ láǹkàrà kan láti lòmẹ lòmẹ kọ sí alọ́ọ̀nù ni ṣé wọ́n mọ gbọ́ rẹ̀ ní sẹ́límọ́ tó ní wọ́dọ̀ yín wa ránṣọ ṣé máa gbé sépè ni nígbà tẹ́mi náà gbé sẹ́fẹ́ ń tẹ́lẹ̀ kúrò láti bọ́dà ṣé kí ìgbà wọn ránṣọ sí nǹkan tẹ́ ẹran ìwọ́lẹ̀ yìn àtọ́gá yín nìkan lẹ mọ̀ọ́rán òsì lẹ́ràn yìí kẹ́ ẹ wọ́n nǹkan tẹ́ ṣe. mo ti pọ́pọ́sì ni mo. èmi ò ní gbà lọ́wọ́ yín. mo pè mo ti pọ́pọ́sì. èmi ò ní gbà lọ́wọ́ yín. o lè wọ́ ní kíni irú aṣọ ilé wọn fi tọrọ o ó dàbí pé owó owó owó owó tó fi gbé yín o ó kéré tẹ́ ẹ̀ mọ̀ sọ́gbẹ́ lódì lòdì ẹ̀ tún ní pé bọ́kọ̀ mi bá rí mi sọ ọkùnrin yóò rè léyìn yèyí yóò pòpọ́sà sí ìyàbẹ̀ ṣe wí ẹ̀yin ẹ̀ wò ó èrè bí àpò àbìrà tó babaláwo mọ́ ń gbé lójú ogun yìí ẹ wo bí mo ṣe rí kí ló ṣẹlẹ̀ gan àti fàlì kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá sọ pé tẹ́ ẹ̀ mo gé ṣe ẹ mọ̀ kó sì bèrè òpè mi ẹ mọ̀ pé mo mọ fọ́nsán mo fi ní pé kẹ́ẹ̀ bá sùn sí style sọ́gbẹ́ pé màá mọ̀ pé lọ́dọ̀ ọ̀nàdọ̀ tẹ́ ẹ̀ràn lélẹ̀ èmi ò lówó tèmi ò fún yín o. ẹ ẹ lóko bá wọn sọ gidi jàre kẹ́ẹ̀kẹ́ gbogbo rẹ o kẹ́ẹ̀ sì mú bí àyà o kẹ́ẹ̀ bá lu wo bẹ̀ kọ́ mọ rí gbogbo ẹ̀ sleeve strange àbí kí ni wọ́n pe kí ni àyà yín. jẹ́ pé tí n bá ti ń lọ báyìí mm. wọ́n mọ̀ wo ogun ẹ̀rí ké ọmọdé tí mo sì léfò gidi fún ẹ wá lọ rán rán dandan mo sì fún yín lọ́jọ́ mẹ́ta three days ìwà gba sọ mi kẹ́ ẹ wá nǹkan tó ṣe sí ṣé wọ́n rí bọ́sọ̀ gùngùn wèrè ẹ bá ń gé tí ó kéré tó pé bí mo máa lọ. mo yà tó náà sọ ń bọ̀ ọ́ lè. babalájọ ní kíákíá ni. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀ ṣé àsìkò àti dájọ́ ti tó ni. kò ah, ah. fẹ́ bá pé sọ fẹ́dúrà mi ni mo wú àjọ ẹ jáde ní kọ́mọ́kọ́mọ́ kíákíá. Ah, <laughs> òun wò bá kan orí tó gbowó lọ́wọ́ mi tí ó kọ́lẹ̀ orí wọn péjú alájọṣogbo lọ. gidi <laughs> àánú yìí sì sí èmi ẹ. ó complete ọ̀la <laughs> má jẹ́ kó yẹ o má jẹ́ kó yẹ o wo bí tiwọn náà bá fẹ́ dájọ́ kò yú ẹ sílẹ̀ rárá alájọṣogbo rèé torí ẹ péjú tẹgbẹ́ ẹ lọ ó dàbọ̀. ó dìgbà. ẹyin ẹ dákun ẹ dúró náà ti fa lè ẹ mọ̀ nínú tẹ̀ ń rò fà bí ẹ bá wá rẹ̀ yàn kó wà jọ fún mọ́ eléyìí lẹ́yìn kó wà jọ fún a ní yín ṣe mí tèmi sọ lọ́hùn ẹ sábà ń parí aṣọ mi mọ̀ padà wà á mọ̀ rí yín bó bá rí bákan náà àmọ́ ẹ má máa fi owó sọ ẹnu olè mọ́ o èmi èmi sọ jù bá ń lọ fún yín. aṣọ yìí fine. falila ni. tó bá jẹ́ pé owó ń bẹ ní ọwọ́ mi ni tí mo fi rẹyin márùn-ún ṣe bẹ́yìn mẹ́fà jẹ́ kí n rà èmi á sì bù méjì jẹ wọn sì pín kọ̀ọ̀kan sí owó gbogbo wọn ṣùgbọ́n kò sówó kò sí nǹkan kan àwọn àjọ máa pín yín kan jẹ ah, kí mo lè ṣe náà o kí mo lè ah, kí mo lè ṣe o kí mo lè ṣe o. Hmm. láìlọ́nà. ẹ hmm. eh, àbí tiẹ̀ wá rò ó bí bá. wíwọ wíwọ wíwọ wíwọ àpá wíwọ wíwọ wíwọ wíwọ. ogun ni ogun ni ah ogun ni ogun o ogun o ah. ogun o ogun o ogun lọ́dà ogun lọ́dà. abala ṣé torí gbogbo ẹṣu náà ló ṣe ń pariwo ogun dé ṣé ogun tó dé lélẹ̀. ah wò ó sọ̀rí ogun nìgbẹ́ lọ́dọ̀ tèmi o orí bíbá ilé sùn láàrin ìlú gbogbo ìlú ni ó tún ká. apá ah! eh, eh, eh, apá èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn ìwà tó Ah, dákun torí pé o fẹ́ su nítorí pé o fẹ́ su ló fi ń pariwo pé ogúndé ogúndé ogúndé tí gbogbo òun fi ń sáré tẹ̀lé ẹ èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn ìwà báyìí o àwọn ìwà tí ò sun àwọn ìwà tí ò da ni o ah, ewo yóò sì. kàyọ ṣé bó ṣe kó bá sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ pẹ̀lú àdúrà nǹkan tó ṣe òun bá sọ̀rọ̀ ó yẹ kó lọ fọ́ pa lórí ni ṣé bó ṣe kó bá sọ̀rọ̀ nu. mutiu orí rẹ burú ni dákun ṣe ti ọfọ yẹ mi dákun kò kọmọ gbà ó ní ìfẹnú mi báyọ kankan ṣeré ohun tó bá sí gangan jẹ àjọfẹnu bá wí òní ẹsọ ní ṣókí òní bá sọ bóyá bá sọ̀rọ̀ yẹn tó ìrẹ burú ni àbí kò fẹ́ yí gbogbo kò fẹ́ yọ ni kò fẹ́ yẹ gbogbo kí ló ṣe é ẹmí tani ọ ẹmí ìwọ kí ẹmí ìwọ ìwọ ìwọ ìwọ. Thank you adúpẹ́ pẹ́ ti gbọ́ adúpẹ́ pẹ́ ti gbà ó ti rí bẹ́ẹ̀ ẹ ṣeun olúwa ẹ ṣeun bàbá jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah hallelujah hallelujah. ẹ dákun ẹ ibi tẹ́ ti wá kàn mí wọ́n ti dá yín lóhùn kí ni àbájáde èsì ìdánwò tí a ṣe kí ni wọ́n sọ ó dàbí pé ẹ tí ì lọ gangan ibẹ̀ gangan àní ta ni ológo nínú àwọn ọmọ márààrún tí mo bí tó jẹ́ wípé tó gun ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní gyrate káàkiri báyìí yóò là bíi ti Michael ni kì í ṣe Michael wuyi o Michael Jackson Jackson tí ó gbalẹ̀ káàkiri gbalẹ̀ gbòkó mm. òun ni mo bẹ̀rẹ̀. Mm, mm ẹ wọ ẹyánu rẹ ẹyánu rẹ nítorí pé èmi náà ti fẹ́ sọ ṣùgbọ́n ìyanu jẹ mí lọ níwájú ọlọ́run tá a kì í pè jẹ́rìí rọ́ amúmirí ni ṣe mọ́tò yìí. ẹ má tàn mí náà mo ṣe bẹ̀rẹ̀. wọ́n wú àwọn ọmọ yín pátápátá láti òkè délẹ̀ àwọn ọmọlẹ́bí. Ah ọlọ́run ṣeun jésù mo dúpẹ́ wá. àmọ́ kì í má tẹ̀ yín. ǹfẹ́ kẹ tẹ̀mí náà mo ṣe níbẹ̀rẹ̀. kí ló ń ṣe yín. kí ló mú yín tẹ wá sáré báyìí kò yé mi láìsẹ ní gba abẹ́rẹ́ ẹ̀sìn ẹ wọ́n sáré bí ẹtẹ́ náà lóògùn. wọn ò gba abẹ́rẹ́ ẹ̀sìn wọn ṣe kò ń gẹ wèrè ni sẹ́yìn mọ tí ń ṣe yín ni ẹlẹ́gbẹ̀rún fara dàgbàdàgbàdà ẹ mọ jẹ fi kọrantin ṣe mímọ yín. àlẹ́ ah, ah, yìí ó fún ọ̀rọ̀ tó lé sí i <laughs> sórí mi tó wọ ìfúlàní ni mí kọ́ ọmọ okun péjú kí màálù mi ó kú lọ ẹ dàgbọ́n sí kí ni wọ́n wà láyé yín ẹ̀yin tẹ́ ẹ wálé yá tẹ́ ẹ̀yà ẹ wà lẹ́fà ẹ̀fà ẹ wà fọ́nàfọ́sọ́fọ́sọ́ tó gbàgbé iṣu sílé ẹ dàgbọ́n tẹ́ ẹ bẹ́ẹ̀ sí dáadáa ẹ gbà pò sí ibò ẹ délé ìdìbò wọn dá padà wúlé ìṣe wá rí ó lò sí ká rẹ̀ bí akúnlẹ̀gbẹ̀gbọ̀ ọ̀sẹ̀ ló fọ́kọ̀ bí nǹkan tó ti bàjẹ́ dàgbọ́n sẹgbẹ rẹ ẹ rí bẹ ṣe rí látòkè ẹ sẹmi ò bẹ́ẹ̀ gàtú sẹgbẹ rẹ ni sẹmi ò jẹyin lọ wọlọ kọjá yìí rẹ àwọn ẹyin náà kọjá yìí rẹ ẹ tiẹ̀ jẹ́ ká tiẹ̀ gbọ́ tó ṣe. ẹ lọ́gbọ́n mi tó tó tó tó tó tó tó tó tó ní ẹni dákẹ́ kí ni ìsẹyìn gan kí ni ìsẹyìn kí ni ìsẹyìn kí ni ṣe yín ẹ jàgbé dàgbà jẹ jàgbé èfò bá a ṣe bí mi ẹkẹ pò àjókòó ni pé ẹni àbúrò mi kí ni ń ṣe yín gangan. a ó lọ sí ẹlẹ́nu kò kì í bí kí tọ́yọ̀ dànù lákòó ibi ṣé bó ṣe rẹ̀ mi fi ọwọ́ ẹlẹ́gbọ̀n wà nà ó lọ sí onírun dàda wọnú bí òwú sí tó. àti ẹ̀gbọ́n ti gbogbo ẹ̀ náà káti ẹ̀gbẹ́ mi tí mo jóbìn láàrin yẹn mi ni mo ní làákàjù ẹ̀yin yòókù ọpọlọ yín dọ̀bálẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n mú ní ìṣòwò ẹ̀gbọ́n wa gbà òun wá bú ọ ọwọ́ ń sọ̀rọ̀ sóyọ́ mọ̀ sọ̀rọ̀. ẹ kí ni nǹkan tó mú yín gangan tí ẹ̀yin náà ta wá kóra yín jọ sí tàbí ọmọ tí ò ní ibi tó náà. pásítọ̀ bẹ́ẹ̀ ni pásítọ̀ wọ́n sì láwọn ò fẹ́ rálejò. àbí kẹ́ ẹ dúró bí táwa kọ́kọ́ béèrè tẹ́lẹ̀ nígbà àwọn ọ̀lẹ́. tálù ìdánwò ni tálù ayé ṣe tálógún jà tálógún jà. tálẹ́yìn rẹ̀ tálẹ́yìn rẹ̀ fẹ́ẹ́ rí bẹ́sẹ̀ àbórí yìí dàbò jẹ́. sábà ní ìṣèjì ni. ṣe rí àwọn ọmọ yín ògo wọn kò níná nínú ṣe ló ń wò rakọrakọ. ṣé méjì nínú wọn lògo ẹ ò níná mẹ́ta wá. látòkè délẹ̀ kò sí kankan tí ògo ẹ gbéná dání. ògo ọmọ márùn. kò sáná. kò tiẹ̀ sí ètò lè fi náà taná nu wọn kíkan tiẹ̀ rẹ̀. kò tiẹ̀ sí rakọrakọ balabala balabolo gbá gbogbo ẹni gbogbo ẹ ń wò. ẹ bá sọ̀rọ̀ ẹ dákun ẹ bá mi tan lista generator sáwọn márààrún di. òun náà la wá fẹ́ tàn ẹ́. a máa lọ sí orí òkè a máa gbàdúrà a máa gbà àwẹ̀ láàárọ̀ lọ́sàn-án àti ní òru bíríbírí tá à ní jẹ tá à ní kí ògo wọn tó pick up díẹ̀. ẹ tó bá jẹ́ pé lérí àwẹ̀ àti àdúrà ni ògo àwọn márààrún ní lẹ́nu. a lè lọ full current. ajáde. tí ò ní ṣe lóòmù. pẹ̀lú ògo lọ́rùn. ẹ wo ẹ kò sí ohun tẹ́gùn ní ṣe tí ọ̀fà rọ̀ jù kò sí ohun tẹ́gùn ní ṣe tí ọ̀fà rọ̀ wá ni. tó jẹ́ pé lórí kóògùn àwọn ọmọ yìí ó lè tà wọ́n ah, ah, ṣe tán àti gbà rà tàbí. ọmọ ajáde a máa lè bẹ̀rẹ̀ lẹ́ni torí pé mo máa wá ti jẹun. àmì ti jẹun wọ́n yá mi wọ́n yá mi ọlọ́run máa jẹ lóru kú bíi kinní ni ah. ẹ gbọ́dọ̀ máa jẹun sípò rẹ̀. Eh, torí màá fẹ́ darapọ̀ mọ́ yín ká tó gbà ẹ̀yin náà bá a gbà mẹ́ lọ́ọ̀tà lóòótọ́ ẹ̀sìn náà gbà bẹ̀ má gbà bẹ̀ ẹ̀sẹ̀ ń fi olùwà yọ ọmọ àtàbà àmì àmì àmì àmì àmì bẹ́ẹ̀ àmì. gbogbo nǹkan yọ. ẹ̀mí mímọ́ ní tẹ́ẹ̀mí mímọ́ ṣe sọ fún mi kí n ṣe ní mímọ́ ṣe. ẹ máa ń ṣe ẹ ṣe o. ẹ jẹun pa ẹ lẹ́jẹ̀ dà. ẹ ṣe gan. ẹ jẹun pa ẹ lẹ́jẹ̀ dà. ẹ pẹ̀lẹ́ ẹ wọlé o ẹ ṣeun màmá marí bá ẹ pẹ̀lẹ́. ọ̀la bójú bá ti yẹjú kó wọn má yẹ o. Ah, ah, ah. bá mi. ṣé gbogbo wọ̀tọ̀wọ̀tọ̀ yín mò ń gbọ́ o èmi ò tí ì láàyè tì í ni o gbogbo ariwo wèrè tẹ́ ń pa nìkan wọn kọ́kọ́ lé ẹlẹyọrọ lọ náà ń padà àfọ àbọbẹ di ẹyin rẹ bọ. ẹ ìbá mi ẹwọ ẹ pé mi nìkan ló láàrin wọn tẹ́ bá tẹ́tí gbọ́dọ̀ adẹrin pé ohun tèmi o àwọn náà ṣe lọ́dọ̀ rẹ. àwọn nìkan ń ké àbẹ́yìn lè ṣe bí olórí ibú. àwọn asòsì máa mú. irọ́ àwọn sì sòsì fún ọ ní wọ́n ṣòkòtò agbádá ogun. ẹ wọ pẹ̀lú ẹ̀yin ọmọ ológo. pásítọ̀ ẹ wá pẹ́ náà òkà olùkọ́ àgbà lè fẹ́ mu kí lè sinmi látara ọ ti fẹ́ wá wọlé akànrò pé torí pé ní special prayers. olórí ibú ẹ̀wò èmi àti bàbá lájọ ń ṣe àwọn àkànṣe àdúrà ẹ kí gbogbo ẹ lè dá náà ni ṣẹgbọ́n ẹ máa rógolo ẹ pẹ̀lẹ́ ẹ̀yọ́ ọmọ ológo ẹ kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ mọ gbọ́ lágbọ̀gbọ́n tì náà ni ẹ tó wá dún ní ìsìn ẹ tó ń ti rẹpitíṣẹ rẹ ẹ̀yin ọmọ ológun ẹ̀yin ọmọ ológun ọmọ ológun tójú oníkàmẹsàn ọkà ni. ẹ wo ẹjẹ àtọjú oníkàmẹsàn kà òjì ẹ dàgbọ́ ẹ má dáhùn o ẹ̀yin nígbà tí pásọ wọnú ilé alú àtẹnìsìn tí wọ́n wọlẹ̀kùn ilé awo sọ́ọ̀rì tí wọ́n láwọn wọlẹ̀kùn ilé ọlọ́run lọ tí wọ́n máa dé pẹ̀lú ògo yín wọ́n ní gbogbo yín ẹ̀ lógo ẹ wo pásọ tẹ̀ yín ni yóò hàn ṣe ìṣàdúrà tẹ́lẹ̀ rí ọ̀rọ̀ yín ó lògbó yín ó lò ló kọrẹ̀ dá kọrẹ̀ tí lògbó kò rẹ̀ lògbó ẹ wo ẹ lògbó ẹ lógo ẹ dẹ̀ máa rógo lò. ẹ má tẹ̀ wọ́n ẹ̀yin lẹ sọ pé ègbé ni fún ẹni tá a fi rán tó jẹ ègbé sì ni fún wèrè tó bá parọ́ náà tí ò sọ. èmi lógo. àwọn ni ẹ wo bá mi ṣé bí àwọn tí wọn ò lógo ní kí n sẹpá wà láàrin. orí yín burú ẹ̀yin mẹ́rin tayọ ẹ lógo. àní wọn lógo tí o ti ẹ níná lé rírà. orí orí yìí ti burú orí bí ẹ dẹ́kun bá mi tó wàá lògo tàwọn ilé. ògo tí wọ́n jó lẹ́fúlẹ́fú báyìí ni àti bí iná àti. èmi ò tó díẹ̀ torógo tiẹ̀ ó gbóúnjẹ ni wọn kó oúnjẹ pa náà. ẹ wo ẹ wo ẹ kò sí ohun tí yóò wà láyé tí ọ̀la tọ̀ ṣe pásítọ̀ sọ̀rọ̀ wọn mọ̀ pé àwa ìparọ́ náà lè wà ní olóòótọ́ ní gbogbo wa òun fi já ọ̀rọ̀ wọn pé ká lọ sẹ́ẹ̀ báyìí sẹ́ẹ̀ láàrin ajé ni mu ní pẹ́pọ́ wọn là á gbàwé àtàdúrà èèyàn wa tẹ̀lé sàṣọ́gbó yìí bóyá máa jó bọ̀. ẹni sùúrù ẹni sùúrù ṣebí ààrẹ ọlọ́jọ́ kan péré ni. ọjọ́ méje ni o. Ah, ah, ṣé èsè marathon. marathon ni àní ah! jẹun àní jẹun o. ẹ̀ ṣé o ti gbọ́ bá ń talẹ̀. olóyè olóyè àtìkú oúnjẹ kọ́ lélẹ́yìí o. ẹ wọ kọ́ bá mi èmi ò gbà àwẹ̀ kankan àwọn èmi ò fóúnjẹ sí ẹ àwọn èmi ò fóúnjẹ sí ẹ mi ò gbà àwẹ̀. ẹ wo ọgbà ọgbà ẹgbẹ tí ń ṣẹlẹ̀ èyí ní ìkọkọ wo súra pásítọ̀ mm. ẹ wò ó sì rí ọǹtàn yẹn ní ẹ wò bá mi ṣe wá rògùn tá à ní ẹ̀yin lẹ dálẹ̀ o nítorí pé wọ́n sọ pé tí ọkùnrin bá gùn tara obìnrin ni ó bì àti pé tẹ́ ń dàsára àyà wa kò dóko ń bẹ rárá. give and take ah! Ah! Ah! ọlọ́run o èmi náà tó béèrè mo ṣèwádìí lórí ọ̀rọ̀ mi. kó má lọ jẹ́ pé èmi fúnra lára mi ni mo kó bá ògo tọ̀dọ̀ yín nígbà tí pásítọ̀ wà wọnú alú alẹ́ kejì tó wà lọ ó ní ìyá yín ni ológo pé ògo tọ̀dọ̀ mi ó dàbí iná hmi àti fiske tí àwọn eléré máa tẹni ṣe sotoro fún báàmì ológun sẹ́rọ̀gò asm tán láwọn ní ìgbà ni wọ́n máa lò láyé ìgbà kan àwọn ìmọ̀lù ẹ̀ẹ́dẹ̀ẹ̀dì ti máa fọ́ eléyẹ̀ máa ní síbẹ̀ ti sáré bá lọ sóògùn tó ti sáré bá sọ báyìí náà fẹ́ gbọ́dọ̀ bá mi ọ̀fẹ́ rúgbò rú eléyìí bá mi gidi ni. baraka ọlọ́run ọ̀sán ara kò. ọlọ́run ah, kí ló ṣe yín ẹ ń rò ni ẹ̀yin ọmọdé pásítọ̀ ẹ kan wa o ẹ̀yin náà là ń dúró de kẹ́ ẹ wá mú wa lọ síbi tó ti ń ṣòde ah. pásítọ̀ ṣé ẹ mọ̀ pé nǹkan ẹ ṣe lẹ́ẹ̀kan ọ̀dà kí ni ẹ ẹ máa gbọ́ ẹ sọ fún bàbá tàwa pé bá a ṣe wá pọ̀ tó tó bímọ tó pé kò sẹ́ni kankan tó lógo nu wa. ẹ ah! ah! eh, kí ni nǹkan tí ẹ wá bá bàbá wa sọ what do you pocket with our fathers. Ah, eh, ṣé mo kàn tó ṣẹlẹ̀ ẹ tẹ̀kẹ̀ yìí ṣe ẹ lógo ìfà ṣẹ́rí ògo yín ẹ wò òrùn ṣẹ́rí bó ṣe tàn ògo yín bí ògo òrùn ni tí ò sẹ́ni tó lè dán ọ́ bù. pásítọ̀ ẹ tún parọ́ irọ́ ló máa pa yín ẹ wo bí o ọmọ ọgbà ni wa o. ní ọgbà family ó ń gbá lórí wa nínú eré tẹ́tà kọlù wa ẹ̀ ní farare lọ. kọ́fàmì o bá ti gbé. agbẹ́rọ. ó gbé e dúró wọn ní bọ́mọdé bá gbéje léra ìjùlẹ̀ ni kó dúró bẹ́ẹ̀. pásítọ̀ mo rò pé ń lọ ta ní lórí ṣẹ́hùn ẹ kó bọ́ wọlé. ẹ gbọ́dọ̀ kí ni sẹ́yìn ẹ sinmi ènìyàn yìí ọ̀sinmi ènìyàn yìí òjò báyìí lóró ọdún gbùdì òjò báyìí lóró ọ̀tọ́ múlẹ̀ ọjọ́ tí àkèrè dùn pọ́ bá fẹ́nu kó lọ́jọ́ bẹ́ẹ̀ náà lójú rẹ̀ tán kí ni sẹ́yìn. gbogbo ìdúró bẹ́ẹ̀ á kọ̀ yín jésù kristi olúwa ẹ̀mí náà yà mí sọ́tọ̀ fún rẹ o olúwa jésù kristi. Ah, ah, ah, ah. Ah, ah. Àgbèrò mò ń wòye. Àgbèrò kọ́ ni. Ah, ah. Àgbèrò rèé. Ah, ẹ̀ ọ̀dà bá dìde bá dúpọ̀ yẹ iye rẹ̀ máa sọ ni kí ẹyin sọ. ọ̀ ṣe èrè ni. ṣé kìí sí pé tí ìlú ń gbàgbọ́ ya. àtẹ̀lé pé bíbí ẹ̀ má bínú tọrọ rẹ. pásítọ̀ láì mọ̀ pọ̀fọ̀ mọ́ni. ṣé wọ́n nìkan lọ́wọ́ àgbọ̀ ọ̀fọ̀ ńlá ló pa ọ́. ẹ̀dùn pásítọ̀ ni ń gbọ́ yìí. pásítọ̀ pọ̀fọ̀ pọ̀fọ̀ mọ́ gbọ́. pásítọ̀ pásítọ̀ pásítọ̀ láì sẹ́lẹ̀ bá wà là ń sọ ni àní pásítọ̀ láì. pásítọ̀ láì lẹ́wọ̀n á wò báyìí ẹ̀ wọ́n pásítọ̀ láì. Ah. nínú olú yìí àpàtàpàrà àkútà ah, ti ọkùnrin ogun ni wọ́n ah, gbóná bí àpàrà lọ. ṣe bí ẹ̀ mọ̀ nǹkan kan a pẹ̀lú ẹ̀ máa ṣe káàkiri nù àbá. ẹ̀ mọ̀ nǹkan hmm. ṣe é rí pásítọ̀ láyé dẹ̀ sí wo asunkun ọ̀rọ̀ rẹ̀ ó fi kun pamọ́ ni o tí o bá ti wá ń kẹlẹ̀ ńbẹ̀ yóò sì wà lẹ́kùn lónìí lónìí ni yóò sì wà ń kun báyìí báyìí we we we will outgive him and double cast him. Ah, ojú ogun yá eh, eh, eh. ojú ogun yá ikú ọ̀rọ̀ ni parí sí ni. àbá ah, ah, ń palẹ̀ tó lórí burúkú lọ tẹ̀ ẹ̀. ẹ̀yin yà wò wò máa wò yìí. ṣé àkùnmá ìrù máa ń wò kọ́ kí ló ṣe ọ́ lórí ni mo lọ́kọ̀ gángan bọ́. ṣé ẹ wọ wèrè. ẹ dákun kí ni kò tẹ́ fẹ́ dánwò. n tí ojú rẹ rí yìí. bẹ́ẹ̀ sàràkọ kí ni màá ṣe yín náà kí ni màá ṣe yín náà tẹ ìyá àgbàyà gbogbo wa wà níbí báyìí ẹ sì mẹjẹ fẹ́ jẹ bẹ́ẹ̀ bá jẹ ẹ wò ẹ gbọ́jọ́ kú. orí rẹ ti burú sẹ́mi kọ́lẹ̀ gbọ́n rẹ ni ṣebí ńgbà tí iwájú bá tajú nípa kọ̀ mọ́ tẹ̀lé èmi ni mo ju gbogbo yín lọ ẹ̀tọ́ mi láti ti lè mú ẹja kí n kọ́kọ́ jẹ ṣáájú yìí nígbà tí mi bá wá jẹ tèmi tán lẹ́ẹ̀tọ́ mọ́ tẹ̀lé. ẹ kò sí wàhálà ṣebí wọ̀ làgbà ìwọ làkọ́bí ẹwọ́ náà lọ́kọ̀ kù àmọ́ sọ rẹ jẹlé irú ọlọ́pàá ọ̀ lè jó didi kan a pinlẹ̀ lórí òjòrí àjọ pin àjọ jẹ́ ńdọ́gbandọ́gba ni. ẹ wò ó ẹnì kókò tí ẹ lè jẹjẹ odidi kan ẹnikẹ́ni tó bá dán wò a máa wọn sáìsì ẹ̀ fún lójú pálí ni a wọ̀ fún lójú pálí ni. orí tí ẹ ti dàrú ìwọ tó kún àdàdà. ẹ kúkú mọ̀ pé mi ò níyín la bóun yẹn jẹjà bóun yẹn mọ̀ jẹjà kẹ́mi sáà àti rẹ̀ bàjẹ́ kí n jẹ́ kí n yóò rẹ̀. kò sí ìyọnu ìwọ ọmọ jẹjà kémi náà mọ̀ jẹ́ ní kájọ sí bákùbákù.

He's alive. He's alive. Amen. He's alive. Jesus is alive. Forever he's alive. Amen. On the last day, on the last àṣẹ́jìbì ọ̀làṣùkà. wọ́n ní kí a fi ayé yín fún jésù. jíjì ọ̀làṣù jíìsọ̀ kìrìsì. a fi ayé yín fún jésù kristi. If you are still in the sea, Tó o bá sì wà ní ẹ̀ṣẹ̀. You will die. Ó parun ni. Because it's only because it's son. Sori pé ó fi ọmọ rẹ̀ kan ṣoṣo fún wa. To take us out of sin. Pé ká ó mú wa kúrò nínú ìṣẹ̀ àti ìwé ẹ̀ṣẹ̀. Tó o bá wá sí wà nínú ẹ̀ torí pé lórí burúkú ni ẹ ah, ah. ayé rẹ máa bàjẹ́ ni ìwọ kí nínú àdáradá òṣì yìí ìwọ dédé mi ni mo jókòó sọ́fíìsì mi dádì ní kí ni ìwèrè yìí dẹ̀ wọlé wá mi ò tún jẹ́ kó gba fọ́ọ̀mù dádì òní kí n jẹ́ kébì àti ẹ̀ ká jọ wọlé ká ṣe nǹkan dádì mo dẹ̀ gbà wọn aláwọ̀ ètò orí kọ́sítọ́mà náà ni bẹ́ẹ̀ ni dádì kọ́sítọ́mà ni wọ́n bẹ́ẹ̀ ni sà ìgbà tẹ́mi àti ẹ ti ṣe kinní tán dádì àwìn ló ṣe kò sanwó ní kinní dáadáa yìí agreement wa ni two thousand naira torí pé kí ló lè lò fà à ń ṣe promo lọ́wọ́ àwa yìí fẹ́ bàjẹ́ fẹ́ ìṣẹ́jú sí mi ọ̀rọ̀ kan ń dín à ń ṣe promo lọ́wọ́ mo lè ṣe promo two thousand naira fún wọn dáàdi èjò ṣé kò yẹ kán fún mi ní owó mi tí wọ́n bá rí kinní abẹ́ dàdí ó ń jágílẹ̀gbẹ̀tẹ̀ ṣin ni ah. thirty minutes ló yẹ kó lò àná wà lórí burúkú yìí ló dàdí mo wá tún ṣe tó nìyẹn o sanwó mi ò sá lọ. sista Bashira. sá dàdí èyí náà tún ṣe bonanza dọ́dọ̀ àwọn èèyàn lọ́hùn. àdáńdì ẹmu pásíkò promo ni èmi dẹ́wọ̀ pé kí n ṣe promo fún. ẹ ṣe promo dọ́dọ̀ èèyàn lọ́hùn. bẹ́ẹ̀ ni dádùn ló ń yún òun ni ṣé màá dẹ̀ lè sá ni mi mọ bí tọmọ tèmi náà máa dé òun ṣe gbà láyè. pásítọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin lọ darapọ̀ mú ẹ̀ṣẹ̀ ẹ̀yin wọnú ẹ̀ṣẹ̀ ẹ wọ́n ti gbogbo ara wọnú ẹ̀ṣẹ̀ ah! ẹ sì bà ìjọ ọlọ́run lójú jẹ́ ẹ bà ìjọ ọlọ́run lójú jẹ́ ẹ wọ́n lọ darapọ̀ mú èsì àti èṣù pẹ̀lú sí ọwọ́ rẹ̀. dáadé má bínú ṣé mi lè ṣù. kì í ṣẹ̀yìn ní gangan ni mò ń bá wí iṣẹ́ ọwọ́ ẹ̀ ni mò ń sọ nípa ẹ̀ ẹ ló lẹ pé owó yín gangan náà. láti two thousand naira ni. ẹ ẹ mi gbọ́dọ̀ gbọ́dọ̀ kọ́kọ́ lẹ́nu ẹ. gbàtí ẹ ṣe two thousand àbí one two one two one two ah, ọlọ́rẹ́. nǹkan ṣe yín ni. dédé ní sùúrù o ẹ forí jóná ni àbíkọ̀ fẹ́ yà wọn tó nìyí ẹ gbà. Ah, ẹ má ṣe yọnu ah, nínú ah, ẹ má wọlé ẹ jọ torí ẹ fẹ̀mí lẹ̀ mo dara mo dẹ ẹ̀jẹ̀ Jésù bu ara mi ẹ ẹ sista Basira sista ẹ mọ mọ mọ sista Basira ẹ wá máa lọ ẹ wá máa lọ owó tí wọn mú sọ. olórí burúkú ẹ ó máa tó kún yún ẹ aláyé bàjẹ́ ó rí òbúkọ. pásítọ̀ bẹ́ẹ̀ assistant pastor pastor David ẹ wo senior pastor ló bá bá wa ah, parí ẹ eh, eh, eh, ẹ̀yin ẹjọ torí Ọlọ́run pásítọ̀ láyé ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí síta ṣé ẹbí mi náà kọ ẹ rí bá ṣe ń ṣiṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run káàkiri gbogbo òlú tá a lọ ìyàwó ò sí ń bí ọmọ ò sí ń bí mo dẹ ṣe wà yìí mo ti mo ti kún détí mo ti kún détí. ẹ wo tẹ́lá yín bá tiẹ̀ gbé fúkẹ́fúkẹ́ ẹ ń gbé ẹ̀yin ẹ wọ inú ìwé Ọlọ́run lọ á ah. dẹ̀ jẹ́ kí ara yín kó wálẹ̀ kí ló dé ẹ wọ́ ẹ ń bọ ìjọ Ọlọ́run lójú jẹ o. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú ẹ má sọ fún senior pastor ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ sá ẹ ṣe sá ẹ ṣe. ọ̀dàlá. ọ̀dàlá last kí n jẹ kẹ́ni pé madi last day ni kò sí last day fún yín èmi gangan last day tẹ̀yìn tẹ̀ lọ ẹ dẹ̀ máa kú sínú ẹ̀ṣẹ̀ ni kí ló ṣe yín mi gbọ́dọ̀ kó àkọ́kọ́ lẹ́nu yín mọ́. mo dà sá mo ti dákẹ́ sá mo ti dákẹ́ sá. repent. Ah ẹ ní túmọ̀ ẹ̀. inú ẹ̀yin lẹ́ni kí n má sọ wọn pọ̀pọ̀ náà. ó yẹ ẹ máa sọ lọ ẹja sọ lọ ẹja sọ lọ. repent. ẹ yí padà. for the kingdom of God is at hand. torí pé ìjọba ọlọ́run kù sí dẹ́dẹ̀. ìwọ alágbèrè. you fornicators. ìwọ alágbèrè. you fornicators. you that still dwell in sin. ẹ̀yin tẹ̀sí ń gbé nínú ẹ̀ṣẹ̀. We the fornicators gbogbo ah, ẹ̀yin ẹ kára yín lọ ẹ sọ àwọn alágbèrè ó yá yá. gbogbo àwọn alágbèrè. Ah, ah, kò dùn lẹ́nu mi sá kò dùn lẹ́nu mi sá ẹ jọ ẹ jọ. bọ́sọ̀ ló bá yọjú ẹ̀ fún wa. oye wa wọ́rọ́ wọ́rọ́ oye wa wọ́rọ́ wọ́rọ́ ayẹyẹ bẹ̀rẹ̀ ayẹ wọ́rọ́ oye wa wọ́rọ́ wọ́rọ́ ilé ní àwọn tí mo dún bóyá. ọgbà bàbá ẹ̀. kàlàkọ́. ọgbà bàbá ẹ̀. ọgbàdùn. nígbà tí olóko ti roko lólòdò ti rodò láwọn tí ajé ti wájú ajé wọn lọ lóòrọ̀ kùkù wọ́n jẹ́ ń gí ọwọ́ ń sàmì bàbá ọ̀gbá ẹnu ẹ̀ gbágagbága. ṣé ilẹ̀ tí mo ti pẹ́ ni. Hmm. ilẹ̀ tí mo kò ní yẹ o ilẹ̀ ẹ̀sẹ̀ mọ́ ni ọ̀dẹ̀. Ah, ẹ bá mi mọ nǹkan hmm. ẹyin náà ẹsẹ̀ nìkan gbà lọ. èmi yàtọ̀ yàtọ̀ ọ èmi ń pàkó bá ti ó máa hmm. lọ gbòòrò kí ló ṣẹlẹ̀ nǹkan ń ṣe gbìnrìngbìnrìn mọ́lù ẹ̀ lára. ẹ gbé kọlù yín ẹ gbé kọlù yín. n rò pé kọlù ni o. kí wàá ní. wọ́n rà pé mẹ́sẹ̀njà ni. mẹ́sẹ̀njà hmm. wọ́n máa jà lọ. mẹ́sẹ̀njà ni wọ́n bá ń wo tí wọ́n kọ́ bẹ̀. gbogbo ẹ̀ náà ló gun nẹ́nẹ́nẹ́ náà hẹ̀ bí gbà tí wọ́n hẹ̀ kéwì. nẹ́tíwọ̀kì yìí náà ni. nínú mẹ́sẹ̀njà tó ti wérí fóònù rẹ̀ jù mo ń máa logo ni. ẹ mọ̀ mọ̀ sọ̀rọ̀ dábàá mi ẹni ó ní good nice fence. ṣé àtàná ló ti sẹ́ǹdì ẹ̀ ló máa jẹ́ ni. ẹ lè ní àtàná. ó wá tún sọ pé rip resting in peace. àwọn àkọ́bí ìyá àtàwọn fámìlì ìyá ẹ ni wọ́n rest in peace kì í ṣe lọ́dọ̀ mi. síbí nǹkan tẹ́kọ̀ọ́ lẹ́ni nǹkan. ẹ máa kà á lọ ẹ dẹkun kí ẹ bá ń wo tí wọn kọ sàlẹ̀ yìí. tààràkó ah, tí mo bá mọ ṣé mi ò gbèlè ọ lọ́wọ́. Ah, wọ́n ní ó dà ń pé ẹ ti fi lè yẹ wọn bó wà wọlé lọ́la ẹkọ eléwo eléyìí wọn làwọn ò wò. dàkú wọn ní mo fi lé ìyàwó. wọn làwọn wà wò láàárọ̀ ọ̀la. Ah, ṣàlàkọ ah, ṣé ìkànnì yìí ò ṣe pọlọ kó ìwé lé ẹ lọ fi yáwó. ẹ kọbi tí ìwélé wà fèmí. tọ́lá mi ò fi lé yáwó èmi ò fi lé yáwó ìwélé mo sì ń rí nǹkan mi. Ah, dàkú tí n bá fi lé yáwó nìsín ṣé eré títì ni kò ń lọ ni àbí kẹ lọ sun ẹ abẹ bíríìjì. ibi tá a sùn lọ́la ni ẹ wá bá mi kì í dé bá ní ayé. bàmúbò nù. bàbá ọgbà. bàmúbò nù bàmúbò nù pé yòókù.

ta ló sọ wípé ẹ fi lè yàwó gangan. látàlù ààrẹ mú ni látàlù ààrẹ mú ni. wèrè tí mo pè lákọ̀ọ́bí ni tó yẹ kó jàbí gbẹ̀yìn òun ló yẹ kó wà ń pò ẹ kí wọ́n wà ń pò tẹ̀. no no no that's totally wrong mo ti sọ fún yín dádì tẹ bá ti ní ìdírú àwọn assistant èmi ni kẹ máa bá àwọn ẹ̀gbọ́n mi ò lọ school wọ́n wà uneducated ẹ wọ́n ń gbé fóònù kan máa ka message ó yẹ kẹ mọ̀ pé false information ló máa fún yín èmi ni mo lọ school tí mo kàwé tí mo wà educated èmi ni mo tọ́ sí gbogbo àwọn help báyìí. ẹ yà kà mọ́ wá rí ibẹ̀ ó yàtọ̀. ok ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ jẹ́ kí n kàjáde fún yín mm. first of all mẹ́sẹ̀gì àtọ̀dọ̀ Mr Johnson ló ti wá Mr Johnson sọ wípé ah, ah, ah, ok. Mr Johnson olóore mi ni ó wà lóye bò. kílọ̀kọ̀ kílọ̀kọ̀ kílọ̀kọ̀. ok mm. nǹkan tí Mr Johnson sọ síbí ni wípé wọ́n ní wípé ọ̀rọ̀ àjọsọ yín àwọn ò gbàgbé ipe torí ẹ̀ làwọn ṣe ń pè yìí ah. ṣùgbọ́n nọ́mbà yìí ò lọ ah. ìtorí ẹ̀ làwọn ṣe decide láti send message sí ah. nínú message àfikún tún wà ń bẹ̀ <laughs> wọ́n ní wípé àwọn ti fi fifty thousand naira ránṣẹ́ sínú àkáǹtì yìí lẹ́yìn. ṣe ṣẹ́yìn náà ti wá rí i pé wrong ah! information. ẹgbẹ́ni sọ wrong èṣù o bí òun lọ àìsẹ́ kí ló fi ṣe náà láti jọ yìí. dàda ni ní torí bó mọ kẹkẹ o wá fẹ́ fi tiẹ̀ o fẹ́ fi kó bá mi o fẹ́ já okùn ẹ̀mí mi o fẹ́ já dànù kí n kú kó lè jogún náà lé yàrá. ta ni jogún ah, look at me i'm educated. bẹ́ẹ̀ni ogun máa rán nírú àwọn iṣẹ́ báyìí. bẹ́ẹ̀ni ogun ọmọ ni ọ́. ó mò ní kàwé olódò ni kò mọ̀wé olódò ni kàlàkọ̀ olódò ni kò olódò ni kàlàkọ̀ orí ẹ̀dá olòsì ọ̀mẹ́rí ẹ̀kú olòsì ó dàbí kọ́kà ẹ̀rí ẹ̀ló burú ìgbà tí mo rọ ṣọ́ọ̀kà ṣọ́ọ̀kà ọmọ tí wọ́n lọ ẹsẹ̀ yẹ bí ẹnu tó di ẹlẹ́nu sí ẹ̀ ẹ̀ ti bá ọ̀rọ̀ ìbàdàn sí ẹ̀ ẹ̀

if you know him as am God. tó o bá ti gbà bí ọlọ́run àti olùgbọ́lá rẹ. shall ni a ó be saved. gbàlà. hello brethren. ará mi nínú olúwa ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ mo fẹ́ bi yín ní ìbéèrè kan o mm-hmm. ǹjẹ́ yìí tiẹ̀ mọ jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà yé bí. ah definitely. <laughs> <laughs> ó dà bẹ́ẹ̀. jésù kristi àbí. Eh. bẹ́ẹ̀ ni. èmi àti ẹ̀jọ̀ ń bọ̀ ń sìn ni. Eh. ó wá yà ń bẹ̀ yẹn ó lóun fẹ́ mẹ́mu oh, ó wà bẹ́ẹ̀ tó mẹ́mu o èmi ò dẹ̀ kí ń mẹ́mu ògùrọ̀ lèmi máa mu àti ẹsẹ̀ ẹdìyẹ ẹsẹ̀ tọ́kí lèmi máa mú tèmi. Eh. so bóyá jẹ́ nìyẹn ṣé ẹ̀yin náà máa like láti mu ògùrọ̀ pẹ̀lú mi. ẹ ẹ wo <laughs> òjíṣẹ́ ọlọ́run alààyè ni àwa àwa ń jìn rere káàkiri ni kò lè sí àyè fún àwọn láti lọ bá yín máa mú ẹ. Ah, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ jíṣẹ́ tó kò eh. ní kẹ́ ẹ má lè mùgùrọ̀ kẹ́ ẹ dẹ̀ nìyẹn kẹ́ ẹ fi tẹ kí ni kẹ́ ẹ fi tẹ̀ mọ́lẹ̀. Eh, taba ti ń padà bọ̀ máa bá yín. no no no no no no no no no àjọ máa mú ògùrọ̀ àjọ ah, máa jẹ́ ẹsẹ̀ nìyẹn. àwọn èyí mú ògùrọ̀ eh? òjíṣẹ́ ọlọ́run làwa. àná ẹ gbọ́dọ̀ mú ògùrọ̀. ìránṣẹ́ ọlọ́run alààyè àwa ń wàásù ìyìn ni a gbúdọ̀ fi ọtí sí ẹnu wa. ògùrọ̀ wa jẹ́ bí ọtí ah. ṣòkùrọ̀ jẹ́ ọtí ni àjìjọba ọmọ àjìjọba àjìjọba no no no no no ah, no no no no ni no mo tí ọba ti bá pásítọ ọwọ́ kan ní pásítọ ó kù yìí àbí ó ti kú ara mi. àwọn ọdún bẹ́ẹ̀ ìgbára pa ẹ̀ríkà ipa wo. ẹ dúró ẹ dúró gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé nìkan mo kàwé jù láàrin wa ṣé ẹ rí irú àwọn tá a sì kàwé báwọn ọgbọ́n máa ń jà lórí wa ni o ìdán ni mí àìdán ìdán no dey think na thinking dey come meet ìdán so ti yẹ yín báwọn bí pásọ ìbá àwọn olóde ìṣàlù mọ́kànlélógún ti ti olùfẹ́ bọ̀ wá mo ní ẹsùn sẹ́yìn. iṣẹ́ ẹ̀fẹ̀ sófò. mo ní ẹsùn ẹ̀yìn. mo ní sẹ́ẹ̀fẹ̀ sófò. mo ní ẹsùn ẹ̀yìn. sẹ́ẹ̀fẹ̀ sófò. nítorí ẹ̀fẹ̀ ìgbà ojú yín. ó kéré sí. kí ló fẹ́ ṣe. ó kéré sí. kí ló fẹ́ ṣe ìgbà ojú rẹ̀. èmi ẹ wọ́n wọ́n dà pọ̀ o. bó o bá fẹ́ ṣe tèṣù kọ́ ṣe tèṣù. bó o bá fẹ́ ṣe ti jésù kọ́ ṣe ti jésù kọ́ ṣe ìwà tèṣù lọ́ọ̀ṣẹ̀ torí pé èṣù ni ó. èṣù ni ó. àwa ni àwọn ọlọ́fẹ́ máa fi lúrú pè sápà àwọn ọ̀gbá family. your best family ó ń gbá lórí wa bí rèé tẹ́ ẹ bá kọlù wa ẹ ní farare lọ. sẹ́yìn gbọ́ bẹ́ẹ̀ bá ilé kọlù wa ẹ̀ ní farare lọ. èmi lẹ wá dojú ìjà kọ ẹ wá gbọ́ o nítorí pé ẹni tí ń gbénu mi ojú ẹni tí ń gbénu ayé lọ wọn ni ẹni tó jókòó níbi kọ̀ọ̀kan gan ògo ní ìmọ̀ abẹ́ òjijì olódùmarè èmi ò sì gbí ní sí pé òun ni àṣà àti odi mi agbára kágbára tẹ ẹ bá gbé tọ̀ mí wá

ọ̀fọ̀ lẹ́ pọ̀ lẹ́nu bí ẹni tó ń ka sáàmù. ẹ dúró náà iye ẹ̀mí yóò gbé iná lọ́wọ́ ni. kílẹ̀ sọ ṣé ṣé ṣé ṣé orí mi ò pé ni ṣé kò mọ báyìí ni. ṣé o mọ sa ninety one he that dwelleth in the city. èdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè ìdè orí ẹ̀ ṣe pábí ìfura ọgbọ́n ẹ ṣí èrè ni ẹ tí wọ́n rí pé àmì pupa ní gbẹ́nu rẹ o ti kékeré o ti wá sáré ohun fún nígbà tó ti wẹsẹwẹsẹ lọ́dọ̀ àwọn àbíjà àbí. wo sọfúnmi sàdé ìfún ọkùnrin tó ti pàdé wá pẹ́tọ̀ ni ọmọ ẹ̀jẹ̀ níbi tó bá ti rí oní eléyìí ni ìbẹ̀rẹ̀ pàpà tábà tó ti gbọ́ ọnu ṣọ́ọ̀ṣì báyìí lásán ayẹyẹ rẹ ọkọ̀ ọ̀fọ̀jú ó ṣèṣì ẹ̀fìyẹ ṣé gbogbo àwọn adẹ́n tí ń bẹ́ ń kùn rẹ̀ àwọn ogun òdìlé o kí á ní ó jáde inú ìjọ. ẹ mọ nǹkan ẹjẹ àgbo o. Hmm? ẹ wo ibikíbi tó o bá ti rí wa tiẹ̀ ó jẹ̀ ni àbọ̀ màwa ni ẹ iwájú rẹ̀ níranù. yọgbọ́ sọ́mìnì. ó olùwà nínú rẹ̀ bẹ́ẹ̀ bá olùwà ẹ̀mí fara rẹ̀ lọ kọ́fàmù ní apáàtì rẹ̀. irọ́ irọ́ irọ́ ẹ fi lẹ̀ ẹ jẹ́ kò ní gbẹ̀sẹ̀ ẹ sí rẹ̀ pọ̀. ọba ẹ ṣe bí mi. ó ń bẹ ìjàpì rẹ. ìjàpì rẹ that is that is what they call part one. Ìgbà tí ìbá Apá kìíní àbí apá kejì ń bọ̀ ọ níwò tán. tẹ̀lé kò sí etí àbátí. orí orí kún rẹ̀ bí kéńgbé sí tó. Pastor Lai, we are coming for you. kí ló sọ yẹn. bí a kọ́ mi bí a bí a tó sọ wọn lọ sọ òun tẹ́lẹ̀ náà ni o tó sọ òun náà ni ẹ̀mí mímọ́ ọlọ́run yóò rẹ̀ ẹja wọn. gbogbo ẹnu òsì ẹgbẹ̀sọ̀n ẹ ṣe sọ̀rọ̀ kọ́ kọjá bí ẹnu yìí ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn pọ̀fọ̀ lẹ́nu bí ẹni tó ń ka sáàmù ẹ̀ ń kọ́ bí ẹni tó ń ka orí ifá orí dábìlì ẹ̀ wá sọ bíbà pé o sórí mi ò pé ni ìmọ̀ bábìlì mi ò kẹ́rẹ́ bìlá ti genesis dé revolution. ẹ̀mí mímọ́ ọnu yìí ò gbé iná lọ́wọ́ nítorí ẹ̀ ló ṣe ń jọ bí ọfọ̀ létí yín àwọn èyí ò gbọdọ̀ fi ọwọ́ kọ ẹni àmì òróró ọlọ́run èmi wọ́n bẹ lóye mi. ṣé ìjọba tún sọ ọ̀sán mi bẹ̀rẹ̀ tí bá fi agogo tí bá fi gbà yín ní etí èmi yẹtí yóò mọ yọ orogún ni orí yóò pé o orí yóò pé mo tiẹ̀ confam ni bẹ́ẹ̀ ṣe wà á sínú ọ̀pá sọmọ àgbọ̀. wà á gbọ́ sílẹ̀. mo daṣọ àṣírí bu ẹ o. kí ni kí ni. sista Basira. ẹbísálẹ̀ ẹbísálẹ̀ ẹbọ́sọ̀yún ẹbọ́sọ̀yún over two point five lélẹ̀ over two point five ni kò ṣe fi wéra wọn tí eh, eh. gúgò yẹn over two point five lélẹ̀ yìí. ẹsẹ̀ lẹsẹ̀ jẹ́ o. kí ni eh, kí ni. ẹ̀yin burúkú èèyàn burúkú mo dẹ̀ ń tẹ̀lé yín láti jọ ọlọ́run ló mọ̀ bí i àwọn ẹ̀ṣẹ̀ àwọn kílẹ̀ sí orí yín ti dà o tí ìbá fẹjọ́ yín sùn ẹ̀wò ògúnrè ògún kí ni ẹ ògúnrè tí ìbá fẹjọ́ yín tí ìbá fẹjọ́ yín sùn kẹpẹ mi lọ máa lè. ẹyẹ ẹyẹ ẹwò ògúnrè ògún kí ni ẹ ògún jésù ni ògún jésù ni o tí ìbá fẹjọ́ yín sùn bàbá mi kọ́ ló bí mi ní ìṣọ́mọ akímọ̀ rí mọ̀. ẹ wo pásọ ẹ máa pẹ̀jẹ̀ ẹ lọ sọ ẹ máa pẹ̀jẹ̀ wà láì. brother david ó dẹ̀ dá yín lójú pé gbogbo ọ̀rọ̀ tí ẹ sọ yìí bó ṣe rí nìyẹn nítorí mò ń wo wípé ènìyàn ọlọ́run pàápàá pásítọ̀ tó jẹ́ pé ó tún máa ń jèrè ọkàn káàkiri gbogbo ìlú sí ìlú inú ọlọ́run ò ní dùn tí ẹ̀dá kan bá kàn wòṣùṣù tó bá parọ́ mọ́ wọn ó tẹ̀ dá yín lójú pé gbogbo tẹ́ ẹ ní wọ́n ṣe òótọ́ ni wọ́n ṣe. ṣẹ́rí dáde bẹ́yìn gan ṣe ń gbọ́ yìí òun lèmi náà ṣe gbọ́ àwọn náà lọ ṣàlàyé fún mi àfi bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń gbọ́ yìí. ẹ dádì mo gbàdúrà lórúkọ jésù àìfàmì òróró ọlọ́run ò ní gbẹ lórí ayé yín ìwà láàyè ọlọ́run ò sì ní fi yín sílẹ̀ dáàdi ibi tí mo fẹ́ kẹ́ ẹ bá wọ ọ̀rọ̀ eré o kí ni mo fẹ́ gbà lára pásítọ̀ láyé kí ni wọ́n ní tí mo àwò pé torí pé mo fẹ́ wà ipò àbí pòsíṣàn tán wà ni mo ṣe fẹ́ parọ́ mọ́ wọn ẹ̀ ń sọ sálárì fún wa bó ti yẹ pé sálárì wọn ju ó fi five thousand ju tèmi lọ ṣùgbọ́n ó tẹ́ mi lọ́rùn kí ni wọ́n fẹ́ máa parọ́ fún wọn fún kí ni mo fẹ́ máa ṣe eléyìí ni wọ́n fún kí ni wọn ò ní ṣe nǹkan tí màá bá yín tí màá sọ pé wọ́n ṣe fún dádì eléyìí ni wọ́n pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ èmi ò dẹ́ ń ṣe eléyìí ni ojú mi báyìí ló ṣe ṣe bí màá tí wọ́n ṣe evangelism lọ ni ẹ sà àwọn márùn-ún odidi ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbé bájínọ́tù in fact ak forty seven pump action ẹ̀wọ̀n eh, english oríṣiríṣi náà kó dání tí wọ́n dàlú pásọ láyé gbọ́lá mọ́ kọ́ wọ́n pé yé yé yé orí ẹ̀ fún ìfọ́ ẹ̀dọ́ pásọ láyé dà mo bá rí pé pásọ láyé ò tiẹ̀ wulẹ̀ wọn ò lọlẹ̀ rárá iṣẹ́ náà dúró ìyẹn ọ̀kan o ah, ìgbà tí pásọ láyé bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀ ẹ́ eh? eh? tó wọ́n pe àyájọ́ ẹ rò pé wọ́n kọrin sọ ní adé láti tracoa sí last one ni ẹ rò pé wọ́n ka wọ́n ka bible láti genesis dórí revelation ni èyí tó fi ka tó fi tó fi pọ̀fọ̀ tó fi pọ̀fọ̀ tó fi pe àyájọ́ ibi tí mi exaggerate mi ìfikùnsà mi ìfikùnsà alẹ́ ní wákàtí márùn-ún tí wọ́n dẹ̀ fẹ́ yọkọ pé méjì orí africa magic mo ti máa rí orí inú fíìmù báyìí mo ti máa rí pé wọ́n máa yìnbọn fún yàn tí ò ní wọlé mi ìrí lójú ayé rí kí ni mo fẹ́ máa parọ́ ọmọ wọn sí bọ́dẹ̀ yẹn ṣe yẹn mo pé wọ́n kó àbùkù ba orí òkè wa yìí ni torí ẹ̀yin àgbàlẹ́sọ wọn ní àfìfìlà périn yíyọ ọjọ́ kan lónìí lóòótọ́ wọ́n dáàbò bò wá o wọ́n dáàbò bò ra wọn jọ yẹn o hmm. ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ wọ́n máa wọ pé áá àwọn ará ṣọ́ọ̀ṣì wọ́n ti mú nǹkan mọ́ nǹkan ah. ìtọ́lẹ̀ mo ṣe wọ pé kò gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀ mo ṣe wá fẹjọ́ sùn yìí o. Dr. Eh, David mo ti gbọ́ ọ̀rọ̀ yín Eh, èmi náà wá ní joyè agbẹ́jọ́ ẹnu ẹnìkan dá máa ṣe ìwádìí dáadáa kó tó ṣe di pé màá mú rìpọ́ọ̀tù ẹ̀ lọ sí orí ìjọ wa lọ́hùn. dádì dádì ẹ ní sùúrù o ẹ ń sọ pé mò ń parọ́ ni ẹ o tó bá di pé ẹ fẹ́ máa pe pásítọ̀ ọláyí láti máa béèrè ṣé ẹ rò pé wọ́n máa sọ pé àwọn pọ̀fọ́ lóòótọ́ ni bí bàbá ìwọ̀n pé mo parọ́ ni torí ẹ bá pe pásítọ̀ ọláyí kò sí bọ́ọ̀lù máa bí tọ́wọ́ máa fún wèrè lọ́kọ́ ọ̀dọ́ rẹ̀ ló máa máa rọ́ sí o bọ́dà aláyí ò ní ẹ fà sọ pé òun ṣe bẹ́ẹ̀ o kò ní bá sọ pé òun ṣe bẹ́ẹ̀ o ìgbésẹ̀ tẹ́ bá máa gbé ni kẹ́ ẹ gbé o hmm. mi lè máa parọ́ mọ́ o ẹ wo ògúnrè ah. sorry jésù kristi sorry ẹ má bínú tínú bá ti ń rú mi tínú bá ti ń rú mi ló máa bọ́ síbi lẹ́nu bẹ́ẹ̀. brother david ẹ má wọrí èmi á gbé gbèsè tó yẹ kí n gbé ṣùgbọ́n ẹ̀yin náà ẹ túbọ̀ súnmọ́ ọlọ́run hmm, ẹ ti ń fi ọlọ́run sílẹ̀ díẹ̀díẹ̀ ọlọ́run ò ní fi yín sílẹ̀ torí tó bá ṣe ń di pé pásítọ̀ ṣe ń pe wàhálà ẹ̀mọ́gùn nǹkan míì ti wọ̀ torí mi mọ̀ bí tẹ́ ẹ ti pè Jésù dé ẹ túbọ̀ kún mọ́ ẹ túbọ̀ súnmọ́ Ọlọ́run dáadáa ẹ̀mí ìfàmì òróró yàn kò ní fi yín lẹ̀ ẹ ṣe. ẹ bínú ó kó sí ẹ wọn pé ọmọ ìdílé ni mí tẹ́lẹ̀ kí n tó gba jésù gbogbo tí n bá ti ń bínú àwọn kí ni ẹ máa ó máa fẹ́ sáré padà alẹ́ kọ̀ọ̀kan ni. ṣé wàhálà ẹ má bínú sá. wọ́n fún olúwa ni. ó mà ṣe o pásítọ̀ láì mi kọ́kọ́ believe nígbà tí mo gbọ́ àfìgbà tí kejì wa sọ fún mi tó jẹ́ kí n mọ̀ pé ẹ̀ ń pe ọ̀fọ̀ jáde lẹ́nu dípò sàn yóò tọ́ sẹ́yìn pásítọ̀. ẹ wo dáàdi ẹ wo kí n má parọ́ ẹ̀rù ló bà mí níṣẹ́ làwọn arábíyẹ wọn kò mú wọn wọ́n yín lù mí èmi gangan ló yìn sí ṣùgbọ́n tó dé pé jésù ni mo gbójúlé bíbélì ni mo gbójúlé ìbọn yẹn ò bà mí ẹ̀rù ló bà mí bí mo ṣe ń ka sáàmù ni mò ń kà bọ̀ báwọn ṣe ń gbọ́ ọ̀fọ̀ ló ń jáde lẹ́nu mi sà. pásítọ̀ láì dáàdì sáàmù lẹ́ ń kà ọ̀fọ̀ ni wọ́n wá ń gbọ́ ẹ ṣé ọ̀fọ̀ àti sáàmù tó papọ̀ mọ́ra wọn. bíbélì dẹ̀ ká mọ̀ pé a gbọ́dọ̀ sin ọlọ́run mi pẹ̀lú mámọ́nì ṣé èyí ò ti wá ṣe báyìí. ẹ ẹ wo dáàdì mi náà sin mámọ́nì ọlọ́run nìkan ẹ̀ tẹ gbójúlé lèmi náà gbójúlé bíbélì mi ni mo tẹ̀lé but sẹ́rìsà dáàdì mo máa explain àwọn kọ̀ọ̀kan fún yín ìdílé aláwo ni wọ́n bí mi sí mm-hmm. láàrin gbogbo àwọn siblings ni gbogbo àwọn ọmọ ìyá mi pátápátá èmi kọ́ ni mo gba Jésù gbọ́ èmi nìkan ni mò ń ròyìn iṣẹ́ ìyanu Jésù Kristi nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ṣe nígbà táwọn kékeré bẹ́ẹ̀ ni àwọn dáàdi wa ni wọ́n ti fortify wa tí wọ́n ti sín gbẹ́rẹ́ oríṣiríṣi àwọn àsìjẹ tá a ti jẹ àwọn yẹn ló mú mi tó gbé mi dúró kì í ṣe pé bóyá mi ni mo ṣẹ̀ṣẹ̀ lọ ń dira ẹ̀yin àgbàlá náà dẹ̀lẹ́ sọ́sà ṣẹ̀rọ tísà tẹ sọ pé ìwọ má ìwọ ìwọ ìwọ má dúró lásán o ẹlòmíì tiẹ̀ sọ débi pé ìwọ má dira o ìkópa ẹ̀ mo mọ̀ pé inú yóò lè dùn tẹ́ bá rí pọ́kọ́ kan dédé pa pásítọ̀ ṣọ̀ṣẹ́ káná ìbọn yẹn káná wọ́n dira fún mi kékeré ṣe pé bóyá ti pa mí sìn. àsọláì tí wọ́n bá ní ìwọ má dúra àbí má dúró lásán ìyẹn ò túmọ̀ síbi tí ẹ̀yin lọ yẹn tí ẹ bá ń ka báíbù yín tí ẹ fi sáàmù lẹ̀ ó ti tó fún ìdíra ní gbogbo ibikíbi tẹ́ bá dé wẹ́ àṣẹ ti wá láti òkè lọ́hùn wọ́n ní ká dismiss yín kúrò nínú chọ́ọ̀chì kẹ̀dẹ̀ kúrò ní àyíká pátápátá. pásítọ̀ ẹ wo ẹ ní ṣe bẹ́ẹ̀ ẹ dáríjì mi tẹ́ bá lé mi kúrò ń sìn nínú agbo eh, Jésù Kristi ẹ ti lé mi sẹ́nu ayé sẹ́nu kìnìún ayé ẹ fẹ́ kí n máa tún darapọ̀ mọ́ ayé ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ wọ́n ẹ má jẹ́ kó lé mi lọ. yorùkọ jésù yorùkọ bàbá yorùkọ ti ọmọ àti yorùkọ ti ẹ̀mí mímọ́ àdàdé ẹ lè yọ ọ́ náà mi o pàdé láìka láì súnmọ́ mi láì ògùn gbọ́ ẹ wò dáàdì màá yọ yín lẹ́nu o. pásítọ̀ ògùn ah. gbọ́ wà láìtara ẹ̀. ògùn jésù kristi mò ń sọ dáàdì ẹ wò màá yọ yín lẹ́nu ah, èyí tó ní mo wá dira ṣé fẹ́ kí mi kú ni ẹ wò dáàdì màá kọjú bọ̀ sí yín o. Hmm? Ah, ẹ̀yin náà kásámù. ẹ ẹ ẹ tiẹ̀ jésù ò ní jẹ́ kẹ́ ẹ kojú ẹ̀ sí mi débi tẹ́ ẹ máa yìnbọn fún mi. <laughs> tẹ́ bá lé mi sáyé lọ́wọ́ màá wá bá yín o màá yọ yín lẹ́nu o wàhálà wàhálà o. ìjọ ni ìjọ ni kílẹ̀ kúrò tẹ wádàá wádàá bọ́ gbà látàrú tẹ́ ń wà bí olójú ọmọ tuntun ẹjẹ́ àwọn bàbá àti ẹlọ́tẹ́ ìbàlọ́rọ̀ tẹ́ sọ kò kí ló ṣẹlẹ̀ jáde. sẹ́mi náà fẹ́ béèrè pé tí gbogbo yín bá ti ẹ̀sẹ̀ èmi ò sẹ́ pé kí ló dá wa pẹ̀lẹ́ sẹmiu. ẹ wo ìbéèrè kan mo kọ́kọ́ fẹ́ bi yín náà ká ní mo tiẹ̀ wá kàn ṣẹ́kù lójijì báwo lẹ́yìn mi. wọ́n ti kọ́ ti pé wọn kọ́ mọ̀ eléyìí ló ń jẹ ní ìsìn. a ò fẹ́ kó lọ a ò fẹ́ kó lọ. abẹ́dún náà bá mi kí ló farú béèrè o. kò sí wàhálà. bí wo ti ṣe tọ́jú ẹ. bẹ́ẹ̀ o bá mi. kò sí wàhálà ẹ̀yin àkọ́bí mi ọmọ kẹsàn tó bí one million. bá a ní. gúrú màrá kì í ṣe. bàbá ò bá a tèmi sàlàkọ́. Ah! báà mi ṣé tẹ bá ọkọ kú bóyá kẹ ọkọ kú náà na tí ọkọ dára nà kẹ wà máa rí òkú lójú àlà ṣé tẹ bá kú àwa ọkọ ẹ̀ ń bá àmú yín àdìfúnṣe fi létí o Ke le ba wu. a sórí tẹ́ ẹ bá wú àní fowó kó sí ṣòfò ẹ kùnú kó sí àrọ̀ yín bẹ́ẹ̀ tì báyìí ni tẹ́ ẹ bá ti wá kú tán á ọ̀kọ́ gbókù yín á ọ̀kọ́ gbókù yín káàkiri sàn pé òkú yín òkú àfagogo wá ni hmm. gbogbo àwọn alágogo lẹ́yìn lórí kogo nkogo nkogo wọn bá lù káàkiri bá ń tàn á wà gbókù yín dẹnu sàárè tẹ́ bá ti wá gbókù yín dẹ́ báyìí náà á ọ̀kọ́ ta epo sínú rẹ̀ gbáà á kàn gbé epo sí yá kàn dé mi bá mi á wà ara òkú èkó ẹjọ́ wà mọ́ ọ̀run gbogbo àdúgbò kan gbogbo ara sọ báyìí bẹ́yìn dúró yọ mọ́ ọ̀run ẹ ọdún kan báyìí. sẹ́gbẹ̀jà láìsí bá a ah, òkú èkó ni. ẹ ń bọ̀ ń bọ̀ àwọn dá yín lóhùn lẹ ọkọ̀ kan gbogbo yín lẹ sọ bẹ́ẹ̀ ṣe ṣe ẹ̀yìn mi ìdí tó fẹ́ kí n kọ́kọ́ wú ni pé kówó pé tí ó má bàa waste mm-hmm. kí n lè kápó sí i. elépo ni ni ọ̀ ayé. aṣọ yín èsàsọ àlàgídí tá a bá wá ti fi po tẹ́lẹ̀ rẹ̀ ẹ kàn mú epo dọ́ọ̀hún ní kìsí pé ẹlòmíà máa mẹ́jẹ̀ lọ ṣùgbọ́n yìí epo pupa lẹ́ẹ̀kan fún àwọn ọmọ. ẹ dada ń dídí ń ah. gbọ́. that me beautiful questions mm-hmm. ṣé èyí tó bí kankan wá kọ̀ wá bùn sí yín tẹkọ̀ sọdá lára yóò sọ̀rọ̀ táwọ́fìkì máa ní táwọ́fìkì dákun já mi ní fóònù rẹ ah. torí pé kí ni mo fẹ́ rẹ́kọ̀dù bàbá mi pàtẹ́yìn síbí. Ah. Hmm. màá bọ́ sí tiktok hmm. màá wá pe àwọn àgbà gífà màá wà ní ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ bàjẹ́. sẹ́rí ló ti sọ yìí wọn gíftà wọn mọ fún yàn lẹ́sìn fìlà fúláwà kíṣì ló ń jẹ ọ́. káwọn wọn tún kùkọ ọkùnkùn ọkùn mọ́nì gan. mọ́nì gan. báà ní ẹkú ní ẹkú. ọjọ́ ya mórí rẹ mórí rẹ. báà ní ẹkú. ọ̀gá là. báà mi. <laughs> ṣe rí ìrònú tèmi yàtọ̀ sí gbogbo wọn o ìrònú tèmi á cast out gidi ni ṣe rí ẹ báyìí lè kọ́kọ́ kú hmm. tẹ ẹ bá kú nkọ̀kọ́ lọ ya owó làpọ̀ owó làpọ̀ nkọ̀kọ́ gbà nkọ̀kọ́ fi ṣe pati ṣe wá rí ikú ní ọ̀nà méjì ni o bó bá ṣe pé ẹ kú lólówó ìtì mọ̀ tí ń ṣe àmọ́ tó bá ṣe pé olòṣì tẹ́ ẹ wà ilé ẹgbà kú bá mi bàbá ilé ṣe patí tán ẹ jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ bàbá ilé ṣe patí tán bá mi. nǹkan fòkun yín ṣògùn owó ni torí wọn ní bíi ṣe ò bá là ọmọ rẹ̀ ń là ọ̀rẹ́ yóò bá sórí ire káwọn ọmọ rẹ̀ lọ sórí ire. ọ̀dà bó ti sọ ọ̀dà bó ti sọ ọ̀dà ẹ̀bùn kálukú ń zèrò ọkàn ẹ̀ ní ojú ẹni báyìí náà sì láti máa kú sí ẹni ẹ̀ wo ìwọ́n ń pẹ́ léèbó. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ èmi kàwé oh. mo lọ school ìdán ni mi ìdán ìdán no dey think hmm. na thinking dey come to me. mi ẹ ronú mi ẹ ronú máa wá bá mi. sọ tó sọ bẹ̀rẹ̀ nu. sẹ́ẹ̀rì bàbá mi bẹ́ẹ̀ gbọ́n mi onídàáda ṣe sọ hmm. tiktok tó bá ti ń bó tó ti ń bó money gun hmm. tó ń bó lion tó ń bó cap tó ń bó gbogbo ẹ̀ á wà jókòó yín sí pálọ̀ báyìí ní gbangba ní pálọ̀ báyìí yóò ní wà. bẹ́ẹ̀ni ah, mo ń bọ̀ mo ń bọ̀. ìrọ̀káyé lè rí di bá. a wà ṣe bá náà á sì pósà á wà jẹ́ káwọn òyìnbó bọ̀ wípé excursion fẹ́ lé wa o kọ́ máa bẹ̀ fọwọ́ ìdàgbà wa. fíwọ̀ àṣà àjìnà fẹ́ ṣe o fíwọ̀ àṣà àjìnà. àwọn ṣe ń wá báyà wọ ṣáàjì wọn lọ́wọ́. tọ́ba ti wá lẹ́nu ọ̀nà àmọ̀ gbowó. wọ́n mọ̀ wá wọlé. torí bàbá ti mú fóònù wọlé ọ̀bẹ tiwa ti ká sí. ní òun yóò dà o. àbúrò ọ̀bù bàbá wa. ara àwọn ẹgbẹ́ bọ́ọ̀lù mọ́tò ẹgbẹ́ bọ́ọ̀lù ẹ gbà àkọ́ mi. bàbá gbà. ó gbà sàbẹ̀ ọkù ọkù ọkù ọkù ọkù méjèèjì lọ́wọ́ mi. èmi ní pèmí ní pé pàṣọ àdúgbò. ẹ wo ẹ wo jẹ má tẹ̀ ẹ́ ọmọ mo bí ọmọ méjì ni pé gbogbo yín bẹ́ẹ̀ ti fòkú mi pa ó lẹ́wà owó ni. Ah, ó túmọ̀ sí pé òkú mi ò ní sun díjì ah, òkú mi ó tán dàbí òkú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ ṣeun tẹrí ọ̀dà bí mo ti mọ náà yín ni torí ó kún ọ̀rọ̀ tí mo torí ẹ̀ pín gangan àìbíyé tá à ń lọ gangan àti ìdébẹ̀ mo kàn yà síbẹ̀ ni ìfáàrà ni ọlọ́jọ́ òtí ẹ̀ ti dé báyìí ah, ah. kàkà kí n kú ti má ti lo bíi one seventy four ah! ẹ jù sílé o. iye yẹlẹ kọlọ pa wọn. yẹlẹ kọlọ pa yín one seventy five. tí wọ́n fi kún one seventy five. àwọn ẹ̀ jù lè. ọ̀rẹ́ mi Johnson ọ wà nílùú èbò. ó ti kú òkú ikú òpá wọ́n jẹ́ ìmọ̀jú kú lóde ẹja gbọ́n kan. sẹ́rí ń tọ́ bá mi sọ ọ yẹ kí n rò ó wá yẹ kí n bọ́ sí kọ̀rọ̀ kí n kàn pé ẹni tó bá tọ́ sínú yín pé tọ̀ nǹkan báyìí ni o ìwọ gba o má jẹ́ káwọn tó kú ó mọ̀ wọ́n bá ti ṣe tán ẹ̀hẹ́n kí wọ́n máa mọ̀ létà létà ni àmọ́ ìgbà tí mo ti wá gbé ọpọlọ yín yẹ̀ wò bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe mí nì lọ́jọ́ wa wò pé ọpọlọ yín ẹ̀ẹ́dà kéèyàn tú òkú ẹ̀ṣẹ̀ yẹn sáàrin kẹwàá jọ fà á wò láàrin ara yín torí mo rí i pé ẹ̀yin márààrún lẹ gbọ́n ọgbọ́n ni ọgbọ́n ọ̀rẹ́ mi Johnson ó ní òun fẹ́ fún mi ní four billion naira. Eh? Eh? ṣé ń jalè ni. four billion four eh, million lọ́nà mẹ́rin. ṣé ń jalè ni kò wá ká wa. ẹja gbọ́ ẹja gbọ́ àwọn márùn-ún wa ní ìtẹ̀lé. kọ̀kárì. pé kí n yọ méjì nínú yín kí n fi ran níléèwé déléèwé gíga débi tó bá kà dé ẹni sùúrù ẹni sùúrù tó bá ti wá kà tó ṣàṣeyege náà òwe rẹ̀ wọ́n wá ṣe ìwé ìrìnnà fáwọn méjì tó kàwé nì tí wọn wá sí ìlú èbó tí wọn wá pàdé. ẹbí ẹbí ẹbí ẹ ti máa jà ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ti máa jà ẹ ti máa jà tẹ máa lura yín tẹ lura yín lálùpà gan tó yẹ pé méjì tó bá ṣèkù tí ẹ bá ti pa mẹ́ta ènìlá wa mọ̀ tí yóò win ní bonanza tí mo fẹ́ fi lẹ̀ ẹ̀hìn ẹ̀yin márààrún nìsín ẹ wá lọ ronú fún bí odidi ọ̀sẹ̀ kan àbí kẹ bẹ̀rẹ̀ ẹ̀rù náà yín nìsín kẹ wá fèmí ní feedback. ọmọ tí kò tẹ́tẹ́ pẹ̀lú ọkọ̀ kọ́kọ́ sọ̀rọ̀ jẹ́ ìgbà ẹdún lọ ẹni sùúrù bàbá ẹ bá wà ní ọjà ẹni sùúrù bàbá ẹ jẹ́ eléyìí tó wà ní ọjà ọ̀gbẹ́ni òbí bẹ́ẹ̀ ní ọjà ìṣòro àtàtà ìjọ yìí dókítà mi ní ọkùnrin dókítà mi ní kejì tó máa ń bẹ̀rẹ̀ ìjọba bí ọkọ ni ọmọ tí mo bá bí ló yọ ọmọ mú tẹ̀ dókítà mi ní kejì. gbèsè lẹ àbí kí ló dé. a ò sì fílẹ̀ sóní ọlára rẹ̀ wọn náà yọ bàjẹ́ pé eh, tébùrù yẹn ti ó ti lọlẹ̀ eh, mọ́bìnú jàre tiẹ̀ animal doctor eh, èmi ni mo pe gbogbo wa torí gẹ́gẹ́ bí olórí ẹbí tí bá mi bá pa fòròdì ní ìsìn èmi ní take over ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò í ṣe ọ̀rọ̀ yẹn kí bàbá wọ́ wà mẹ́ àwa náà tí wọ́n bínú nítorí Yorùbá bò wọ́n ní iye kan alábàáwọn ojú mẹ́ta márùn-ún làwa o. gbogbo àwọn tó bá ń bẹ lẹ́yìn rẹ̀ ṣé ẹ wá lórí ọ̀rọ̀ tí bàbá mi bá wa sọ pé tán ẹni tí ò lọ léèwé tí ó sì tún lọ́ọ̀ lú èbù mo sì rí pé tọ̀ tó bá ń pe gbègbègbè èmi ni wọ́n kọ́kọ́ gbé wájú <laughs> kí èmi o kí n wá ẹnìkan tó bá wá lóyè àsinmi tó bá lóyà dáadáa kí n fi sí kejì ní tí mo fi pè yín. ẹ náà tẹ̀lé sọ̀rọ̀ gidigidi dákẹ́ sára kọ́ mo mọ̀ mọ̀ pé ìgbà tẹ̀sí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín játijàti rédèrèdè yẹn máa sọ jẹ́gbà tẹ wò tẹ jókòó ní ọkọ yín tẹ wá wò ẹ mọ̀ pé kí ni yóò tọ́ sí yín bí ẹ bá tiẹ̀ máa sọ̀rọ̀ ẹ máa wojú ni bí ẹ bá wọ ọmọ ẹ̀kúnnú tó jókòó yìí tẹ́ ẹ sọ fún wọn pé oríire ò sí wọn bó bá gbà ń ẹ̀ dá fún wọn ni ṣùgbọ́n èmi èmi jùmọ̀ bíi èmi ni kìíní ìtọ́sí bí ẹ bá tiẹ̀ wò mí dáadáa tẹ́ ẹ bá wulẹ̀ tẹ́ wẹ̀ ni wọn kọ́ pé nínú gbogbo yìí ni mo rẹwà mo ga mo gùn ó dẹ̀ níbi tí mo tún dé ẹ mọ̀ ẹ mọ̀ ni dókítà dẹ̀ ni mí dókítà àmì doctors. ẹ̀ wá ń bí wèrè àmì táàpù gíga olùsì bíi orógún àmàlà orí nǹkan ẹsẹ̀ ní fáńtà ojú ni kóòkì sórí bó ṣe tán dákùmọ́nà àsìgbé ọmọ wọ́ọ̀dù sọ́jọ́ àbọ̀ àbọ̀ ọjọ́yà olùsíjọ́ táyà kiri. ẹ wo ẹ̀yin méjì ṣe ti sọ tẹnu yín torí mo kàn ń wo yẹn ìwọ òsì kásẹ̀ lẹ̀ gbogbo ọ̀rọ̀ tébù ti bàjẹ́ tán lórí ẹsẹ̀ rándanrandan yìí. sùn rẹ olórí burúkú tó rà láti ọdún mẹ́wàá oníwọ̀sùn níwọ̀jì. ẹ̀yin brasala kọ ẹ mọ bínú mo fowó àtọmọdé yín lẹ́nu ẹ pẹ fún wa rubbish lẹ o òsì ratamọ́ra yọ̀ nonsense and ingredients ilẹ̀ ń ṣe èmi ló bin láàrin yín ọlọ́run sì mọ̀dí tó ṣe ṣèmi ní ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbó kìjì kìjì ẹ rí i pé slow motion mo fi ń sọ̀rọ̀ ṣé ǹtí ẹ lè bí èmú yín ní ẹ jáde sẹ́ni tó pé ẹ mọ́ ń jáde ẹ mọ́ ń lọ sófàs àbẹ́ ẹ mọ́ ń lọ sáwọn ìlú ńláńlá ni ẹ rí tó bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n ní ladies force, ladies force kọ́yàn fẹ́ wọ mọ́tò wọ́n ní ladies force kó fẹ́ gọ̀kadà ladies force ṣe tó wá rí ọlọ́run tó wá fi mí ṣe first lady lèmi ṣe èsì lèmi bí orin sàlàwà bẹ̀ ni first lady lèmi èmi kì í ṣe fáìtà o kẹ̀nikẹ́ni má ti mi lọ sí ibi ìjà ìkankan nu yóò mọ̀ stressing mi ìní mo fi wá ní pé èmi ni ẹ yọ̀ǹda rẹ̀ fún fẹ̀kọ̀tẹ́lẹ̀ náà gbogbo yín ẹ̀sùn ẹ̀kọ́ rí ibì kan náà ni èmi nìkan mo yọ bí òdòdó láàrin yín tèmi bá ti wá lọ ìlú ìbò tí mo bọ́nú owó tí mo bọ́nú ọlá nǹkan mú kan sán láàrin yín ni labádolówó labádolórí rẹ̀ yín tẹ́ bá wà ní ẹ̀bà mọ́ rìn kí nígbà mọ́ sẹ́ndì owó sí yín tí ò tán. Ah, dákun gbẹ́gbẹ́gun dákun yá jàre ń fi ọ̀ olórí ìjara lọ èmi mọ̀ fún gbóyin láyọ̀yọ̀ o tí ì bá ṣe pé èmi mo pèpàdé òsì tí àyà mi tálákà ń bá jà tí mo bá lo agbára tí ọlọ́run ṣe fún gẹ́gẹ́ bí olórí pé tọ̀ èmi o ẹtọ mi ni mu yìí sì mẹ́rin tó bá tún wù tó bá lọ àsìmẹ ní fèsì kejì gbọkàn ah, ro tọlọ ni. wàláì tàláì tó bá yẹ pé ẹdùn wò ni burúkú ìyá lè má jẹ bọ. owó fún ara rẹ jẹ. burúkú ìyá lè má jẹ bọ bẹ́ẹ̀. Hmm. tá a bá wò dáadáa ṣé bẹ́ẹ̀ mi nìkan mo kàwé sẹ́yìn tó kù kàwé ni ẹ kàwé nítorí ẹ̀ ni mo fi jẹ́ idán àìdán sẹ́yìn wá ti rí ibi tí idán ti ń lé opportunity kiri ni opportunity ló máa wá bá idán níbi tó bá jókòó sí èmi dẹ̀ ní idán àbí ṣé ẹ wàá fojúlẹ̀ ẹ wàá máa forí rìn ni ẹ wò níbi tọ́rọ̀ ìdè dúró èmi nìkan ni màá gbogbo ìdílé ìjà. mo ti gbọ́ ìtẹ̀lẹ̀ òpònú òwèrè ọ̀gángan o kí lọ Cambridge táwọn kí lọ tó fi ti dáfìlà dúró òbí ṣe bí ọmọ tí wọ́n jẹ wébí onírànù tẹ wá ń ho yaya bí ẹ̀rọ ọlọ́gì èyí tó ga bí ò bá tiẹ̀ gbọ́n ṣe bó yẹ kí èyí tó pẹlẹbẹ tó pe rẹ̀ lákọ̀bí ṣe bó yẹ kí ìwọ náà tiẹ̀ gbọ́n obìnrin arin yín kò sí èyí tó nù yín ẹ wá ń ho ẹ̀ ń pariwo sí látòrọ̀ ẹ̀rí tí mò ń wò yín tí mo fọwọ́ lẹ́wọ́ tí mo fọ̀rọ̀ mo fọ̀rọ̀ mi sọ̀rọ̀ àdán ṣe fẹ́ gbọ́ gbogbo yín kẹ́ ẹ láti yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi ṣe rí kínní kínní mi ni èmi ló tọ́ sí ṣe é rí tó bá ti di bí káàjà fẹ́tọ̀ ẹni èmi ò ń fi ṣeré o bó lè dogun bó dogun kó lè dìjà kó lè jà ẹni tí ó kú ó kú èmi mi wàá lè sọ tèmi bá mú tèmi tán o ẹ̀yin tó kù lè ra ọmọkùnrin yìí tó kù kẹ́ ọkùnrin mọ́ra yín lọ́wọ́ ṣé ẹ gbọ́ à ṣé kò tiẹ̀ kò kò kò yé yín ní ẹ̀ mọ́ lóra káyé yín ẹ̀ rí pé mo yàtọ̀ sí yín ẹ̀ rí là ojú mi ni ohun tí mo fi yàtọ̀ rẹ̀ rí pé ohun tó ń jẹ́ kí mo mọ yóò gbóyin pé olówó ní mi ń lówó ju ìlọ ń lọ lájú ìlọ nù ni ẹ wá ń sòsì ẹ̀ ń sòrí ibú ẹ̀ ń sòsì rata mọ́ra yìí. ní kíni àmì kíni. ibi tí mo fẹ́ kọ́ ọ lọ náà pé àmì yẹn fi máa dẹ́rù mọ́ ń lu òkè àmì tí wọ́n fún ọ yìí ló fi yàtọ̀ síra wa. ẹ kó lówó ni mí. olówó ni ǹlẹ́ o anísóláró èmi wá jara Abẹ́òkúta tó kó nu Kampala ó rí sẹ́wọ̀n tó lè lu ègbò ìyá ọ̀bá bàbá tán gbórí burúkú lórí kò sí nǹkan sórí rẹ burú tó ń gbà mí lẹ́yìn mi. ó pè mí lóko. bẹ́ẹ̀ ni dájú ẹ o burúkú rẹ̀ dákẹ́. àbórí ẹ̀ dàrú. kí ni sí ọgàn. ọmọ ẹ̀gbọ́n ẹ̀ dáadáa I am street mm-hmm. èmi ìgbọ́rọ̀ rẹ̀. Mm-hmm. bẹ́ẹ̀ bá jọ converse ara yín tẹ́ bá bára yín sọ níbi kẹ́ẹ̀tì máa gbọ́ pé èmi ni kinní kan gbogbo yẹn tẹ̀ ah. ẹ̀ ẹ ń tẹ gidi gan ni mo ah. sọ fún yín. sọ ò sí èrè mọ́ tilẹ̀ bá o bá káwọ́ sí mi lẹ́nu bá gé ọjẹ́. dákun kí ni o ṣe. yà sí ìgì ọjẹ́. wọ́n lọ tiẹ̀ bàjẹ́. ìgì ọjẹ́. wọ́n lọ tiẹ̀ jẹ. ìgì ọwọ́ ìdòbìrì. kí ẹ bọ́ra yín sọ ní iṣẹ́ tí màá gbọ́. ọjọ́ ẹni obìnrin. asòsì mọ́mọ́ bíi ẹran aṣẹ́ wo ẹ wọ́wọ́ wèrè bíi ọwọ́ àyà ọ̀nà ọwọ́ sí mi ò fẹ́ ge yà sí bí n bá gé ọ ní ọwọ́ bí ò bá rébọ̀ yìí fi ilẹ̀. good words. èmi lọ fẹ́ gbá létí. good words. domestic violence ẹ̀wọ̀n ló kù sí bó o ṣe ga wọn ó ṣe wọ̀n fún ọ agori ló sì parí ètò ẹjẹ́ gbọ́n tó fẹ́. pé wọ́n ní olùgbé gbogbo wọn ní ẹ̀yìn wá sọ fún àwọn mẹ̀kúnnú ẹgbẹ́ ẹ̀. kí níyì i'm straight ìgbọ̀n ni mi bí ẹ bá gbé fún mi. ìwọ lọ́kàn lẹ́gbẹ̀ẹ́ sàárè ìwọ náà lọ́kàn. bí n bá kún ọ̀pá mi ní one fifty ni. ta ló sọ bẹ́ẹ̀ fún ọ. èmi ti mọ̀ fún gbogbo yín náà ìsẹ̀kẹ̀ nìkọ̀ọ̀kan ẹ wá kóra yín jọ ẹ wá rí bí aṣọ nǹkan oṣù tí wọ́n yọ ń dì èmi wá ń sọ̀rọ̀ ẹ wá ń yọ̀rọ̀ padà sí ní ọ̀dùn mi o èyí tó Fatima kásá di irun sórí àbí kò sí wàhálà sáwọn la ní ẹran ẹ̀tọ́ tèmi lélẹyìí ẹ̀tọ́ tèmi ni èmi ó sì jókòó tì í ẹ̀tọ́ tèmi ni kò sì sí bàbá ńlá ẹwà ẹjọ bàbá fẹ tó má parò lẹ́sẹ̀ èmi ní fi mú gbogbo yín ẹ̀yin wèrè ẹnu ẹ lẹwa ìwọ tí ẹ bá sáré fún ọwọ́ ńlá inú rẹ gbàgàgbàgà òun sọ̀rọ̀ sáwọn ẹ̀gbọ́n rẹ níbi tó yẹ ká ti mọ̀ sọ̀rọ̀ kọ́ ọmọ dáadé kò burú o èmi lọ́kàn kò sí ti bàbá ńlá kú bàbá yín fẹ́ ṣe sí. sọgbọ́ èmi ni ìbálòjọ́. ẹni tí ò bá ti lọ òkú lọ má bá mi sọ̀rọ̀ wọ́n nílé ó yà kí mo fẹ́ máa ní ìrajà báyìí ibi nìkan ni mo kàwé èyí jẹ́ ìgbà wẹ́wà bá mi sọ̀rọ̀. Ah, ah ah ah béèyí béèyí béèyí òkú àbúrò mi ah ah sáàfíà ni ah ah mo mọ̀ tí ń ṣàkíyèsí rẹ lẹ́nujọ́ mẹ́ta yìí látìgbà tí ọ̀rọ̀ yunifásitì ti dé ló ti dàbí ẹni pé ọmọ múwèé kíkà ló kúkún dùn ah ah bíi kí n jí lóru kí n bọ ọ̀tọ̀ ń kàwé kí n fẹ́ sanra kí n bọ ọkọ ń kàwé kódà nílé ìgbọ̀nsẹ̀ gan ìwé ló mọ́ ń kà kódà ibi tó tún kàn ọ́ lára dé bó o bá rí ohun pépà tí wọ́n lẹ̀ mọ́ ara ògiri ọ̀ tún kà kí ló dé ọ̀rọ̀ olóyìnbó ìmú ọ ní ó mú mú láyà rẹ̀ gidi gan ni o ṣé bí ọmọ ń bá sọ̀rọ̀ ọwọ́ díẹ̀ díẹ̀ lára fẹ́ rẹ̀ sàmù ò sì gbé sán lẹ̀. ẹ̀gbọ́n kí lè bá wa gbòǹgbò bẹ́ẹ̀ sọ nǹkan tẹ́ fẹ́ gbòǹgbò sorry um, bẹ́ẹ̀ ọkọ àbúrò mi sọ́ọ̀rí sọ mọ́ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ sọ́ọ̀rí bí wọn náà ṣe mọ́ ń ṣe tọ́ mọ́ ń tẹ̀ láwọn ọ̀tá mi tó ṣe pé wà táwọn ọ̀tá mi lẹ́jọ́ mọ́ ń ṣe bí irun ni mo ń fẹ́ dàbí ẹni pé mo mọ́ ń ṣe bí ẹni takù rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ sọ́ọ̀rí um, mo wá fẹ́ dàbí àbákùn lémi rẹ̀ àwa méjèèjì ni kò tá à ń jẹ́ kí nǹkan wọ̀ sọ́ọ̀rí àwọn tó kù mẹ́ta jẹ́ kémi rẹ̀ ni wọ́n bí ọ̀tá wa jẹ́ ká pa wọ́n tì jẹ́ ká gbé nǹkan gbẹ̀yìn wọn sórí ìwé tó ń ka yìí tó o fẹ́ lọ ilé ẹ̀kọ́ gíga ó wù mí náà bó o báyìí lè ka àbí bó o lọ ilé ẹ̀kọ́ gíga ká lè lọ ohun ìlú èbó tí wọ́n sọ ó wù mí náà kémi náà lọ jẹ́ kémi rẹ jẹ́ ká jọ ṣe ní oní collaboration sóyè ọba àwọn ká jọ kàwé ká jọ mọ́ ọ ṣe ká lè jọ wọlé ìwé tó bá sì wọlé ìwé gíga ká jọ rè ìwé ìbò ló bá tán la bá yọ wọn lẹ̀ abá ga jọ̀tá lọ. ẹ̀gbọ́n mi ṣe rí èmi náà nífẹ̀ẹ́ yín ah, ah, mo nífẹ̀ẹ́ rẹ kí ẹ ṣe pé mi nífẹ̀ẹ́ yín mo nífẹ̀ẹ́ yín èso mi ò mo mọ̀ mọ̀ máa sọ fún yín eh. nítorí mo ti rí nù wáyé pé ẹ̀mí ìgbéraga ń bẹ nù yín bí n eh. bá sì sọ pé àwọn ah, onífẹ̀ẹ́ yín àbí mo fìfẹ́ hàn yìí ẹ mọ̀ eh, wúwa yìí. àmọ́ bí n bá gbéraga náà ẹ̀gbọ́n rẹ mo jẹ́ ẹ̀ mo lè gbéraga sí ọ ẹ̀gbọ́n mi lè jẹ́ sẹ́yìn mọ̀ mi. ẹ ẹ ìmọ̀wé lóòótọ́ àmọ́ bábúrò mi bá ti mọ̀ èmi náà ti mọ̀ ohun tó bá ní ìgbé ìbò àmọ́ ohun tó bá ti mọ̀ èmi náà mo mọ̀ òun. èmi mo lọ léèwé hmm. ẹ má fojú pé èmi làbí gbẹ̀yìn èmi ni mo kàwé. ìwọ tẹ̀ ní làkàyè ju olórí ibú tí para ẹ̀ ń sàlàkọ́hún tó ṣe pé láàrin ìwà òun nìkan kò jọ̀yà kò jọ àbá àfi bí ọmọ àlè tiẹ̀ ni ó jẹ́ hmm. sọrí ìwọ ló yẹ kó jákọ̀bí torí làkàyè rẹ̀ ìmọ̀ ń ṣiṣẹ́ gbogbo tí ń kí fakọ́ọ̀tì rẹ̀ ó mọ̀ ń ṣiṣẹ́ dáadáa ìwọ náà ló mọ̀ ń pọ̀ owó ìbò ìsìwà lẹ́nu sọ sáàmù èmi mo kọ́ yín tẹ́sán ìwọ nù ìwọ nù. tí n ṣẹ̀ṣẹ̀ rí nǹkan ìgbésẹ̀ sọ̀hún la èmi àti mímọ́ ìyàwó ìdó àti ojú àtọ́lámídé ìdó àtàsàkẹ́ ìyún náà dà ẹ̀mú lásìkò ìyẹn mọ́ ọlọ́wájú kémi ó máa ṣe lẹ́lẹ́ńgọ́ lẹ́yìn ẹ ẹ ẹ ẹ ẹ ọ síwájú àṣìbáyé wọn jẹ àfi tàtàṣe ìwọ mọ̀ ọ́ lọ wájú kémi mọ̀ tẹ̀lé wọlé nítorí ìwọ lọ mọ̀ pé ẹsìn wájú rẹ ntẹ̀yìn mi mọ̀ wò sáré. ẹ bó ṣe jẹ́ náà ni ìwọ lọ́mọ̀wé mi ò mọ̀ nítorí ọba kọ́ mi náà lèmi ó sọ. lọ́rọ̀ kan ó ti dàbúrò. mi ì sàbúrò rẹ̀ ah, àmọ́ ó yẹ kó ti yí ọ ó yẹ kó ti yí ọ mọ́ ti ká wa kà sẹ́yìn. ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ bá fẹ́ gbà ẹ gbàdélẹ̀ ó ti dàbúrò mi. ọtí yayọ ẹ kò nínú ah ibi ah, mo mọ̀wé. Ah, mo jẹ́ àṣebà òde ìgbọ́n rẹ̀ mo jẹ́ àmọ́ ọ̀gá mi ò fẹ́ kọ́ ní o. tó bá ti dé báwo ń ṣe. ọmọ ṣe báwo náà ọmọ ṣe báwo. ọkàwé rẹ wájú. ó dà ó dà ó dà ẹ jẹ́ kájọ óyà óyà kọ ó dà. kílẹ̀ kílẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ kábí tẹ́ ẹ̀ kábí di. ẹ̀yin ọmọ sọ sí i fọ́nsọ́nà. Hmm? èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn ọmọ tó máa sọ tí wàá ṣe pé mo nífẹ̀ẹ́ gbogbo tí mo ṣe náà mi ò ní máa ṣe. ìbéèrè Ọlọ́run. ẹ jọ̀ọ́ má bínú tó o bá nífẹ̀ẹ́ kí ló wá fẹ́ ṣe fún tó à ń kọ́ fún ẹ ní ìsìn ń parẹ́ bẹ́ẹ̀ nípo ní handwriting jù wá lọ àbí tó jókòó sórí mọ́tò bí ẹni pé bàbá rẹ̀ ló ni mọ́tò irú ọkọ̀ wo lélẹ̀. Ah, ah, um, um, um. Eh. gbogbo nǹkan mo dà o ah. Ah. gbogbo nǹkan ni mo gbà <laughs> gbogbo nǹkan ni mo gbà mi ò kí n fi bàbá ọ̀gbà béèyàn kankan ṣeré torí pé o ti jẹ́ kí n máa bínú ah. Ah. torí pé o ti fẹ́ jẹ́ kí n máa bínú ah you don't have the intoxication to insult <laughs> bàbá ọ̀tàs. wàhálà eh. intoxication. ìgbà tó ń dun kòkó kan ṣe fẹ́ náà ni ìgbà tó ń gbọ̀n kan eh, ṣó máa nà ni ṣó máa nà ṣó máa ná ni àwí tó lọ́kọ ìyàwó wàá débí wàá jẹ tàárọ̀ wàá débí wàá jẹ tọ̀sán wàá tún dì lọlé látòrí àkọ́bí dórí àbígbẹ̀yìn kò sí eléyìí tó sàn sófin fámìlì tó fẹ́ bí ìyàwó ni kí ló dé. olórí burúkú ni ẹ ah, ah, wọkọ rẹ kò ní dà fún ẹ. ọdún ọfẹ kẹ ẹ bí wọn lè dá fún ẹ jẹ fún yín ní kọ̀ọ̀kan so eh. at times at times at times tí yóò bá rìn pé yóò fẹ́ fẹ́ ìyàwó eh bàbá ṣe kó bìrì fà ìṣòro rẹ̀ pọ̀ fáìn. Ah, àmọ́ no no no no olórí burúkú ni ẹ eh. lójú ara ẹ sì ní ojú ara ẹ o rè pọ̀ fáìn. Ah. gidi gan èmi lélẹ̀ mo fáìn bàjẹ́ olórí burúkú méjì ah. ọmọ ọdún yòó ni ẹ sì. ọdún <laughs> ó bẹ ké èjì náà wọ èjì ẹ ó bẹ ké eh, thirty somethings yes. Ah mo tẹ́ pé mo fẹ́ ní kí n máa fẹ́ pásí táìmù táìmù ni kájọ máa pásí táìmù ara wa kájọ máa kájọ máa pásí táìmù ara wa. òyìnbó yìí náà ni a ní o sọ yorùbá sọ̀ǹtàyé gbọ́ sọ̀ǹtàyé gbọ́ kò yẹ tààbọ̀ mọ́. tí ó ní tó fẹ́ sọ. sọkàn lélẹ̀. arúgbó gẹ̀ẹ́sì dákun ọmọ mẹ́rin ti bí ọmọ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ló ti bí fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀. ẹ ṣé kò dáa ju ìwọ́gọ̀ gbogbo àrùn inú mi ló ń ké yìí ibi olúkẹ́ lòun ò ní pẹ́ dé ni ooo tó dẹ̀ mọ́ gé mi kì í finú mi ṣeré ọmọ ìdẹ́mọ̀ kí mi kì í finú mi ebi pa mí gidigidigidi má ṣe o ìgbà tí ó kù sówó mi ní choice àfi kí n ya ní sùúrù náà ni. Ah ah ah, ah dáa ó ti pẹ́ jù ó dẹ̀ mú kí mi kí n fi inú mi ṣeré ah, ah, ibi tí ń pa mí látàárọ̀. ọmọ pé tí ìyá mi ò bá kúrò ní ṣọ́ọ̀bù mi lè ráyè bẹ gbóúnjẹ wá má bínú ọkọ mi gbà. orí jíjẹ ohun tó gbé wá náà. Folúkẹ́ hmm. ló wá bù tó kún tó tó báyìí. torí pé mo ti mọ̀ pé mi ní ráyè lálẹ́ mo ṣe ibù tó pọ̀ báyìí o. Ah, o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe ìyàwó mi o ṣe mo dúpẹ́ o o ṣe tètè wá máa padà lọ kí ìyá rẹ máa mọ̀ kó kúrò sọ. nínú oúnjẹ yìí ìjọba mi fáwọn ẹ̀gbọ́n ẹ jẹ o kọ́mọ wàá ṣòfófó fún ìyá mi ní ṣọ́ọ̀bù. ìwọ hmm, máa wù mí ṣáà máa padà lọ máa lọ máa fún wọn. o ṣe o ṣe o ṣe o ṣe ìyàwó mi. Ah, ọ̀bẹ ìwọ ò ṣe kò sẹ́ni kankan lé kí gbogbo wọn tó ṣe orí ibú tán fẹ́ ṣe ah. kí gbogbo ti lè wé kọrí jáná ìjà tó wá wá oríta sọ́sọ́ sí ìyàmú island town kí n rò mo dé tán. òṣì ara ta mọ́ra yọ yìí náà sọ ní ìgboro náà sọ kí ọ̀rọ̀ yìí náà sọ ní ìgboro láì ní ṣẹ́yẹ kí ṣẹ́kù yóò ní ọwọ́ wọn jẹ́ kí ló ń jó yín lọ́wọ́ oníta òbí yóò lẹ̀ ó ní láì kí ṣẹ́kù owó wọn jẹ́ òbí ló ń jó yín lọ́wọ́ ah. oníta òbí yóò lẹ̀ kí ló dé sábọ̀ ìrí báyìí. one two three four five ah, ẹ pẹ̀lú ẹkú kalẹ̀ kíní ìbí àyè ìpèsè ẹbọ méje ló yẹ kó jẹ́ mo fẹ́ fi ṣe pẹpẹ súùpù mi sẹ́bà rẹ ni ó wọlé. àpò ọ̀rọ̀ èèyàn. ọ̀rọ̀ èèyàn ká ń kú ká ní nǹkan ṣe ṣébi ẹ ti ẹ̀gbọ́n mi aníṣẹ́ bá rí ikú tó wọlé tó mẹ́rin yọ kan yìí. mo fẹ́ mú ikọ̀ mu yà. àyè tiẹ̀ jókòó náà mo ní nǹkan tí mo fẹ́ sọ fún yín. alẹ́ mi ò mọ̀ pé ìyá ìjàpá mẹ́ta ló bí yan níbo ìrèrè àti ìjàpá gangan fúnra rẹ̀. àní ẹ jókòó kí n sọ tó ṣẹlẹ̀ fún yín sẹ́. àṣé ah. ìgbà tí wọ́n bí jàpá ìyá rẹ̀ rírà dúró wọ́n lọ́dún mẹ́wàá ní ìjàpá fi ju yan níbo lọ. ṣé wá rí rèrè ìlú ah. wájà rárá láàrin oh, àfi bí continuity. ẹ máa gbọ́ lọ sẹ́ẹ̀ sẹ́rí nígbà tí ìjàpá wa lọ lọ lọ lọ lọ tí ò rí nǹkan rẹ̀ ṣe láyé ó ṣe gbógo rẹ̀ fún ìrere àti yánnibó. pásán kòkò mọ dákun gbẹrun rẹ. Ah! ayé yín ta pa òbí ìbọn ẹ tún jí lẹ́rìn orí yín ti burú ẹ rí bóyá e gbóná tó ẹ̀yin tẹ́ ẹ ti larun láàrin ẹ wá fi sáwù jẹ àbí ní tèmi gan tí n lè fọwọ́ mú tó gbóná bí mo ṣe sọ lórí àrò mo gbé wá nítorí mo pẹ́ lè fẹ́ dáná ayé yín ti jẹ. bàǹtàrí. ẹ̀gbọ́n mi ayé yín ti fọ́n ká. bàǹtàrí. orí yín padà yìí tẹ́ ẹ bá súnmọ́ mi bá sàn yín ní ẹnu ó dijọ́ tó bá kíyàwó yín kó ewu ọmọ ẹ tó gbọ́ràn ẹ wojú wèrè bó ṣe ń ṣe ẹ wojú ṣe ń ṣe bí bọ́rìsì mọ́tò ẹranko èyí kí ló ṣe yín. ara tó wù wọ́n o hmm. ni wọ́n ń dá mọ́ láwọn ọmọ wọn yí o. ìyá lẹ́jọ́ gbọ́kùn yàrá yẹ mi bí wọ́n ṣe ní kó wá ṣe bí wọ́n ṣe ní kó wá ṣe bàtà rẹ. èmi ni tí bá bẹ́ẹ̀ kọ́ ẹ tún kó méjì méjì lẹ́kọ́ méjì lẹ́kọ́ méjì lẹ́kọ́ sẹ́rí bá ṣe jọ ń ṣe ilé gbẹ̀lẹ̀gbẹ̀ bá mi ò rọ́mọ bí orí tèmi lọ́mọ ti bẹ̀rẹ̀ ẹ tún fẹ́ mu ẹ tún fẹ́ mu ẹ ti já wòlò. kọ́lọ́kọ́ máa roko ìṣòdà báyìí. Ah, ah. àǹtí fáìlì kí ni gbogbo wèrè kílẹ̀ wọn ẹ wo píṣọ tí mo fi wọ̀nyí ẹ wọ aṣọ orílẹ̀ tí wọ́n mi ah. ẹ wo nǹkan tí mo fi wọ̀nyí náà. ọmọdé ló ń ṣe ẹ ṣe ti dọdọ kápẹ́ńtà rí. ẹ mo dé bẹ́ẹ̀ rí. tọ́ba fẹ́ kan ṣíà skẹ́lẹ́ǹtì ló máa kọ́kọ́ ń kàn òun ni first pako tó máa kọ́kọ́ ń kàn yes ọ̀run á gbé fóòmù lé skẹ́lẹ́ǹtì ẹ ni mò ń wọ̀n màá wá gbé fóòmù lé ẹ aṣọ ni mo ní kẹrin àti fàlì àti fàlì wọn ní kókó kó làárọ fàdí tí àti fàlì ẹ wo dáadáa kẹ ṣáà ìnojú yín káwọn kan tí mo fi hàn yín tẹ ẹ bá wọn ràn kúrò fún mi ẹ wọn àpò sójà nàbà tó bí mi lọmọ ọmọ ìjàgbọ yìí. má fi sójà dẹ́rù bà mí kí ni gbogbo àwọn fìjìláńtẹ àdúgbò yìí èmi ni mò ń wọn ṣọwọ eh. mílítírì yàtọ̀ sí mílítírì o. àti <laughs> fàlì ẹ̀yin ọ̀rọ̀ ṣì fún mi ẹ máa rí wèrè ẹ mọ kọ́tà máa wọ̀ jáde. Eh. ó kàgàrú Oh, kangaroo! But beautiful many dangerous love you. Oh, kangaroo! Wàlímọ̀dé! Owó àjọ ẹ̀dá. Akílédé. Alájọ Ṣóbólú ẹ ti dé. O dẹ̀ ni sùúrù. Ó ṣàrí pé mo wá tẹ̀sí kọ́sítọ́mà, ó dẹ̀ ní sùúrù. Ah, èmi ò mọ̀, <laughs> èmi á dúró. Mi ní move and age tí màá gbowó àjọ yẹn, màá dúró. <laughs> àǹtí falẹ̀ ti ìgbóná owó tẹ̀ ń dá sọ́wọ́ alájọṣọ́mọlú yìí ẹ ṣú ọ̀pọ̀ wọn ní safe side báyìí. ewo ń tiẹ̀ ah. ṣé nǹkan tó bá wá bíbá ẹ nìyẹn ah. alájọṣọ́mọlú hmm. orí ẹ pé bàjẹ́ bàjẹ́ ah. cbn ló wò yẹn àtọjọ́ tí mo dájọ́ tó kọ́ lẹ̀ àtọjọ́ tí mo dájọ́ tí kò kọ́ lẹ̀ gbogbo ẹ̀ agbárí ẹ̀ ló wà yes. Eh, eh. kí ló kàn ẹ́ fáwùsá yánà oró kí ló kàn ẹ́ ṣé wọ́n fẹ́ dájọ́ ni tó ń dá sí ojú ọkàn ẹ̀. <laughs> Hello, More tí mò ń dájọ́. Ẹ má bínú alájọṣọ́mólú. Idiot! Owó àjọ ẹ̀dá! Fàlí! Fàlí mò ń dúró. Àǹtí Fàlí ẹ wò. Ẹ̀rọ yìí tó kí ló dé. Ah! Fàlí! Owó àjọ ẹ̀dá! Tipátipá lówó àjọ. Sùúrù ni àyànfúyà rẹ̀ jẹ́ kó mú kọ̀kọ̀. Apá lára. Bẹ́ẹ̀ kò mọ̀ bí o tòlú pẹ̀tẹ́pẹ́ ti yín ṣe ìpín sẹ́wọ̀n pẹ́ẹ́nì kan pariwo tó pọ̀ ń kí yẹn. àwọn ògbẹ́ pé yọ̀ ń pariwo tó ń ṣèwádìí gbogbo yẹn yọ. kí ni sẹ́yìn wèrè ẹlẹ́kùn ní sẹ́yìn méjèèjì kí ni ìbẹ́ lọ́pọlọ yín ee kó bá tọ̀ kó lè ara bá mi jàre olórí burúkú bàtà o tí di dókítà lọ́wọ́ sọ́ọ̀sì wèrè sẹ́yìn tó lọ gbàdẹ́ nu ẹran náà kọ́ bàtà tọwọ́ sẹ́sẹ́ yìí hmm. oníṣú gẹ̀gẹ̀ olùsí ọlọ́wọ́ pé ó sọ̀rọ̀ àìdíjàdé olórí burúkú ẹ wò ó bọ́kàn yín bá rẹ̀ jẹ́ sọ̀kalẹ̀ torí ayé tèmi wáyé tuntun mo bọ́ sí lónìí yìí ẹ̀yin wèrè burúkú ó bí òkun ná. ó jẹ́ má gbìyìn wa. ẹlẹ́ o ẹlẹ́ ń bí o. sákọ̀ bá ń sí ọ ni tó jẹ́ kí n bọ́ ta èmi fẹ́ wẹ̀ tẹ́mi kí ló dé sí èsì ta ló béèrè. mo béèrè bámutalẹ̀ ọgbà. pé kí n tètè dákẹ́. tètè dáṣà ó tún béèrè irú ìbéèrè àpọ̀dà ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ wo kọ́kọ́ fẹ́ díẹ̀ sàrànú ká mo bó ṣe ń ṣiṣẹ́ tó. orí rẹ burú ọfẹ. bàbá ń tọ́ wo. kí ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ wo. bàbá mi sọ bá máa bá mi ṣe òògùn òun mọ̀ ṣù. òun náà ṣe kíá ṣe kíá. gbàǹtálẹ̀ ọ̀gbà. bẹ́ẹ̀ni. gbàǹtálẹ̀ ṣé kò sí. no um, sorry mo bèrè miss bamtálẹ̀ ọ̀gbà. ó miss Oh gbọ́dọ̀ má miss òpònú má bínú sọ ẹ ọkùnrin náà àbóbìnrin. ọkùnrin ni mí. màmá rẹ àti bàbá rẹ ńkọ́. wọn wà. àwọn ò lè sí láyé. Ah. ṣé wọn èmi ọwọ àmọ wọ ọmọ tí mo jọ ọmọkùnrin lọ́wọ́ àmọ dirú òfò báyìí sórí oníranù wọn náà mọ gorí obìnrin o olùsídọ̀tí tabẹ́tabẹ́ ẹ̀ sí èsì aláàbúrò mi mí èsì ó tún wáá fi gàdúrà kùnrin olórí burúkú ìyá àti ìyá àlùkòrí rẹ lọ́wà ẹ wo la tún rí gbọ́. mo fẹ́ deliver parcel yìí. lẹ́tà bọ́ǹbù ọbẹ̀ ìpa bá ń talẹ̀ ah. ah. olùsíwètèwèrè ṣe dúdú oníranù kò sí tí ò tí ì gbé mi ó ti lá gbogbo rẹ̀ ó ti járun jẹ olórí gbogbo wèrè ṣé ẹ kí ló wá dé tó ṣerú bí kankan tí wọ́n fi ẹ̀wọ̀ yahoo èwo la rí gbọ́ ẹ bá ń gbé pásù pé wá olórí burúkú ọ̀rẹ́ èèyàn fún iléeṣẹ́ ìwọ ni wá ní ọmọ ìgbé nǹkan ràn ògbélé mi lọ́sẹ̀ mi mọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ tó fúyẹ́ bíi kẹ̀kẹ́ tí wọ́n fi wẹ̀wẹ̀ yàwó. àbáṣà family. ẹ fòrò àpín yìí kì í. wèrè ló mọ̀ wá ló bá sọ fún ọ pé àbí kí ló sọ fún nígbà tó dé. ta làwọn kí ló fẹ́. sọ ṣé ẹ̀yin ni miss bam tálẹ̀ ọgbà. èmi ò míì sí ọlọ́mọ jẹ sọ. àlòpọ̀nù ọba ní ògbẹ́rẹ́ta bọ̀ wá fún ọ pé ah. ẹnìkan ní òun fún ọ kóun ọpọ́. ẹ ìpín ikú èsè tèmi tàwọn èsè tèmi. àmín no àbí ṣé n tọ́ sọ kọ́ ni. nǹkan tí mo sọ kọ́ nìyẹn o. ọ̀dà mo lọ sí ní kinní tó gbé wá fún mi. ẹ ọ̀rẹ́kùnrin yín láti èkó ló ní pé kí n deliver parcel fún yín. káì tó bá jẹ́ tọ̀rẹ́kùnrin ni mo já sí. sọ ọmọ ọ̀rẹ́kùnrin kankan ni. Ah! kí ni. ṣé mo tàn yín. kí ni. ìyá kàdírá ìyá kùdùsì tàwọn sẹ́ni mo bàjẹ́. kí ni. ìbánilò tó ná sọ́bẹ̀ mọ́ o. kí ni. ẹrù bá bẹ́ẹ̀rù. ẹrù bá bẹ́ẹ̀rù ẹsẹ̀ ìbàdàn àti ọwọ́ yìí bàjẹ́ kò sí wàhálà bí bá ń lọ báyìí ní ìsìnkú ìsẹ̀mọ́ mú rò. kò sí wàhálà ẹ má bínú ẹ má bínú sóòrè fún lówó ọ̀kadà ni. fún láyọ̀ ni ẹ má lọ bàbá ti fún mi ṣe wẹ̀gọ́ mi. ṣé fóònù ni. fóònù ni. irọ́ ni o kí ni ọkọ̀ sí láì sàkárì yẹn wà láì gbadé láìbọlá ni ẹ wò kan. sori a máa pèlú ni o mo jẹ káwọn olóyún ah! kú ọgbọ o. èmi ò bá yín lo fóònù àlùsì mọ́. àjọ máa pín in ní sọ àjọ máa pín in lórí. ilé ìṣẹ́ mọ́ mu lọ́wọ́ kiri. irọ́ ni má jẹ́ pálí rí ọjà. èwo ló ṣí ara ta mọ́ra yọ mo ní ìwà oríṣiríṣi ilẹ̀ ń wọ. ẹ gbà mí salakọ salakọ ah! ah! dákun ṣé ṣé ẹ̀yin ọlọ́gẹ́pọ̀ tí èṣù rárá ni àbí ìwọ àtẹ̀sùn ṣe mítìn papọ̀ wá fi po tiẹ̀ rárá. ẹ wo ọgbà ọgbà ẹ bá mi wọ wo kí ni ń ṣe ọ́ra dáadáa báyìí àwọn ah, ah, ti yé mi ọ̀rẹ́ yé mi ìgbà tí parẹ́ ti tẹ́ wo lò ṣe ọwọ́ lọ pé kó náà lé òun fẹ́ kó rárá wọn rọ̀ bo ojú ẹ̀ ọmọ àlè ni ọ́. bàbá ah, mi ẹ wo àwọn olórí burúkú ọmọ òfùtẹ bí o ni o wà lẹ́ọ̀gbọ́n òbí mọ rẹ torí kò lè kú rẹ àwọn ọmọ àbúrò ni ẹ wo. táyọ̀ lè kú nínú àwọn ọmọ àbí bàbá wọn ní ò lè kú rẹ kò ní san fún bí tọ́ wa rẹ̀ ní tí ń ṣí ò ní fi ọ́ lè mú ọ bẹ́ẹ̀. ẹ kò sí wàhálà jẹ́jọ́ ẹ wò ní bá ń jà nìyí. ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù dákun àwọn àbúrò ẹ wọn da wèrèpè sínú omi fún ọ níwọ̀n ìjà ọlọ́wọ́ ajẹ́ báyìí ah. Ah, dákun kí ni wà tí wọ́n dà pọ̀. Ah, kí n kọ́ mọ̀ ní ìṣẹ̀wé mọ́tẹ́kùtù mi ni kí n kó wọn ní o kọ́kọ́ kó fún o ní san fún ọmọ ọmọ rẹ àbí. má lè rà ah, mí o má lè rà mí o má lè rà mí o má lè rà mí o má lè rà mí o má lè rà mí o má lè rà mí o má lè lè rà mí o má lè rà mí o má lè rà mí o má lè rà mí o gbogbo wọn báyìí náà ń wo fóònù ọwọ́ mi ó sí o ọwọ́ rẹ ò mọ rò kí ó mọ rí bá ti ṣe. ohun kan mo ti ní tó bá ti ń ṣe tèmi gbogbo nǹkan tó wà láyé ni màá ṣe fún ẹ àti wípé àtijọ́ tí mo ti rí ẹ báyìí ni mo ti mọ̀ pé ìwọ gangan ìwọ gangan nìyàwó mi. ẹyin ogun nǹkan tí mo bá ti kàwé mi tán èmi àti àfẹ́ra wa wà lọ́ọ̀dún èbó papọ̀. mi ò understand ìwé wo ló tún sọ. àbá mi fẹ́ràn méjì nù wa lọ ka ìwé gíga bàbá ti wákà tán báyìí ìlú èbó yánu. ṣé bí mo ti sọ fún ọ pé tó bá ti ṣetán kó wá bá mi lẹ́kọ̀ọ́ kó lè further education ní lẹ́kọ̀ọ́ bí báyìí. ẹ mọ gbọ́ ṣé ó ah, fẹ́ mọ fi èkó fẹ́ mọ fi wélu èbó ni igi mú jìnnà sórí ojúra wọn lọ ah, ìlú èbó ni òun èkó bò. ó mọ nǹkan jẹ́ kí n wá rí ẹ tí n bá ti wá rí ẹ a máa máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìdàlá. ah oògùn tó lọ fi mú wọn lójú tí wọ́n ta sára. bí ṣe mo ṣe ń bá a lọ èmi gangan làkọ́bí ọ̀gbà. mọ́mọ́ ẹ lórúkọ rẹ. ṣàlàkọ́. ṣàlàkọ́ bẹ́ẹ̀ ni ìgbẹ́ ti pọ̀ jù kò jẹ́ tètè rántí ọkọ tiẹ̀. àti ìwà pé dọ́sìn ni láti pa àpè mọ́kànlá bíi tíìmù àwọn bọ́ọ̀lù gan níwọ̀nba náà ni a ẹ mọ nǹkan ìyá wa. ìmọ̀ tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ sì tóbi tó lọ́wọ́ mi mo mm. sì ń wojú yín gorí mi ń dìde ni torí pé ohun orúkọ táwọn èèyàn ń pè ní ìgboro pọ̀ wọ́n ti bá ti ń porúkọ yín báyìí mo sì ń pẹran súná bẹ́ẹ̀ bá ti ní ọkọ̀ tí ìyàwó àtúnṣe lè pẹran súná ẹlòmíràn pé bẹ́ẹ̀ rọ lọ́hùn tí wọ́n fẹ́ gbé ni ah àwo nìyá wa inú mi ó dùn ẹlòmíràn pé ah ìyá wa tẹ́ ń wo ohun ọ̀dàsúndàjì ni o ìyá wa tẹ́ ń wo ohun àgbà ni o wọ́n ní ìyá wa tẹ́ ń wo ohun olúwa àsápè ni o mo ní àgbágbá mi ni jọjọjọjọjọ ìyá wa ni àwọn tí wàá mọ̀ pé ọkọ̀ yìí tí mo máa sáré dúpẹ́ wọn ni pé bẹ́ẹ̀ sì ń wòyà wa yìí o olórí àjẹ́ ni pé olórí ẹlẹ́yẹ ni mo ní ọkọ̀ ìyá wa gangan nù inú mi dùn àdúrà yín ó gbà ní agbára ọlọ́run ẹyẹ yín ò ní fòkú forí sọ́gi àríyẹ yín ò ní fọrùn láì wáyà ẹ mọ forí ẹ mọ lọrí ẹ mọ bọrí ni o ìyá wa nǹkan kan ló ṣẹlẹ̀ tí mo fi dọ́dọ̀ yín mo sì ti pé ẹ̀yin gangan lèjìká tí ò ní já sọ ọ́ bọ́ lọ́rùn wọn ṣe ti gbọ́ ìyá wa. <coughs> dákun o gbogbo ọkọ tó tó lẹ́yìn èwo ni tìyá rẹ̀ ń bẹ o. ń bàbá wọ ọjà gbọ́njúmọ̀ ya wa dáadáa ni ò jẹ́ kí n mọ̀ tíyà mi ń jẹ́ àmọ́ ẹ̀yin náà ń pè ẹ̀yin lè sì jẹ́ ẹ sì mọ̀ jẹ́ títí láéláé. o ò lè gbọ́njúmọ̀ yẹ ẹ̀ ká ìyá rẹ̀ ọgbọ́njúmọ̀ yẹ ẹ̀ ni gbogbo rádaràda ródòròdò tó ń ṣe o ò ní ṣe é torí wípé àwọn tó tọ́jú ẹ̀ dàgbà léèsì ni wọ́n àmọ́ tí wọ́n á dẹ̀gbẹ́ fún yà. kì í ṣe àǹkárá tó bá ṣe pé àǹkárá ni ẹnu rẹ ò ní máa ṣe tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ ọmọ mẹ́ni tó yẹ kó sọ̀rọ̀ sí. ìyàwó tí wọ́n máa jóyàn lẹ́nu béèyàn bá ti dàgbà ni èmi ṣe bí kékeré wọ́n ti jóyàn lẹ́nu. ẹyin rẹ kò ẹyẹ ẹni tẹnu rẹ ọba dúró wọn máa jó náà ni àmọ́ ò gbẹnu dúró wọn bá gbẹnu dúró tí wọ́n fà ń jó ṣọṣọṣọ ẹ wàá mọ nǹkan ìyá wa. ṣé ẹ mọ̀ pé àwọn àbúrò mi pọ̀ èmi là kò bí. wọ́n kọ́ lọ ṣàlàyé fún mi. ẹ mà wọ́n á rí wípé inú ilé ìbẹ́ ẹ̀ ṣe wà yìí ẹ ti jẹ ẹran tipẹ́ kì í ṣe bí ẹran màálùú o ṣùgbọ́n àwọn ẹran tẹ́ ẹ máa ń jẹ tẹ́ ẹ máa fi panu àwọn ẹran jẹ́ kẹ́ máa enjoy nǹkan ayé lè fain ṣé àìrẹ́ran àwọn èèyàn jẹ mọ́ ló jẹ́ kẹ́ ẹ tún máa rí báyìí. báwo ló ṣe rí o. tẹ́ ẹ bá tún ti wá ń jẹran fresh tẹ́ ẹ mú ẹ̀jẹ̀ mo ti mú sọ̀rọ̀ wá fún yín mo fẹ́ kẹ́ ẹ fa àwọn ẹ̀jẹ̀ àwọn àbúrò mi kẹ́ ẹ fà kọ́gbẹ tán kẹ́ ẹ fà débi pé kọ́mọ́sẹ̀ nìkan kan mọ́ ni o táyé bá tún yọ fún yẹn tó fatọ̀ gbà tó jẹ́ bàbá mi táyé bá ti wá mú gbogbo ẹ̀gbẹ́ gbogbo tó tẹ̀sí gbọ́n mọ̀ ní ọ̀dà o o ṣe eré mi ká bá kó bìjọ sọ pé ọ̀tọ̀ ẹ̀ la máa yọbi fi sí ẹ̀jẹ̀ mi sọ́tọ̀ ẹ̀jẹ̀ mi kòrò jẹ́ wúlò lọ. àti ẹ náà ni wọn kọ́kọ́ fi ṣàkọ́kọ́ àní tiẹ ni wọn fi ṣàkọ́kọ́. Mm, ẹ mọ nǹkan ìyá wa sẹ́ẹ̀rí ẹ bá mi sọ́tọ̀ dágúró ni mí o èmi ò sí í jẹ ṣe é ti gbọ́ ṣe é ti gbọ́ nǹkan tí mo sọ mo wá fẹ́ kẹ́ ẹ mú gbẹ jẹ kẹ́ ẹ sì jẹ wọn tán pátápátá ẹ má jẹ wọn jẹ táwọn yóò fi mọ ẹ sì má jẹ wọn rẹ́jẹ lẹ́nu yín o ṣe ti gbọ́ ìyá wa. kí ni nǹkan tó fẹ́ gan kí ni ohun tó bá wà. ní tí mo bá ní pé ẹ bá pa ogun àwọn àbúrò mi wọn tán kọ́ wá kèmí nìkan gẹ́gẹ́ bí iṣẹ́ yín. àgbẹ̀ yìí tí màmá ajẹ́ dé rẹ̀ ni. ṣe mọ́tàn yìnbọn bárúnà gan bá rí mi báyìí ọmọ pé ìléfò ń bẹ ó yàtọ̀ sí ti kérúbù kí n fele ìsí onískọlọpìn kí n wá mú nǹkan tèlé oge ọjọ́ ọdún ni. Ah, ah. àǹtí mi ewu wá ní gbogbo eléyìí ah, àǹtí mi níbo ló wá dà tẹ ẹ̀kan dúdú tẹ ẹ̀kan dúdú báyìí tẹ ẹ̀ka kọ̀pọ̀ bí àlùbọ́sà. So o sí èrè tó o sẹnu bí igun àga bí n bá sọ lẹ́nu ò ní gbọ́ràn mọ́ ojú sando sando bó ojú méjì bí èso òdòdó kí ló kàn ń bẹ̀. ìbádẹ́ ìdákẹ́ ẹ̀sọ́ bíi tẹ́ ń lọ fún mi o. ìgbòde tó tún sábà fọwọ́ mú gbogbo ọmọ ikọ̀ pèmí náà mo ti mọ̀ pé nǹkan ń ṣe ọ́ èmi mòde ni mo múru eléyìí lánàá. <laughs> kí ni. ó bínú ṣé bí mo fàyọ kí ọ ni kí wàá ní nǹkan níbo wa lọ ń lọ. ayọ̀ kọ́ ìmọ́lẹ̀ ni. ká mọ̀ parọ́ o useless pẹ̀lú ara tó mú yìí gan-an ni o àbí kí ni ìtumọ̀ rẹ̀ ni. mo rò borí ẹ̀yin méjèèjì ò pé eh, mo fẹ́ lọ rí. ìbádàkẹ́ ẹ̀ sọ fi tẹ̀ ń lọ. Eh. ta ló fẹ́ lọ rí. Eh, mo fẹ́ lọ rí boyfriend mi. ẹ olóòlù àkọ́kọ́ sọ́nà. Mm. so tí ní ọkọ àfẹsọ́nà ni wọ́n mẹ́kì side abuse ah. èyí ọ̀sán fẹ́ báyé ìjẹ́ ọmọ kékeré. ọlọ́mọ báyé mi jẹ́ bẹ́ẹ̀ mi ò bá ní boyfriend kí bá mi mú mi lọ ṣọ́ọ̀ṣì o. ẹni wo olóso lọ wá fẹ́ mọ̀ ń ṣe eh? ẹ má bínú ṣé bó ṣe lọ́dọ̀ àfihàn rẹ̀ kò tí ì ṣe kankan rí o. ṣe kankan rí àwọn tó bá yọ lónìí mi lè ṣe. Ah! yóò ti gbàgbé oúnjẹ mẹ́gbọ́n mi orí ẹ burú wèrè tí ọba ti máa sì rí èèyàn ló ti mọ wickedness ni ó fà fẹ́ fi mú mi. Ah, ah, so ti wá ń lọ náà nù. Ah, mi lọ o. àbúrò akémi ọ̀bọ̀ palẹ̀. èwo ló dé tẹ̀ sọ yàyà lónìí rẹ. àwọn aṣáájú rẹ náà ni. bó bá ti fún mi lówó ń pè fún yín fún yín wàhálà ìfún yín pàṣẹ. pàṣẹ mo <laughs> dé tán. rárá o rárá o kí ẹ bá wẹ̀ kó wọlé. ibo ló wá wà báyìí mo ti dúró ti pẹ́ ń bì ẹ dáhùn dáhùn dáhùn dáhùn dáhùn ẹ kọ́ ọmú ti bí dání ẹ mú dání ah èmi á máa lọ o torí nǹkan tí mo fẹ́ dúró díẹ̀ náà rèé tètè má bọ̀ ah ó yẹ ó tí ẹ mọ bí ọ̀sẹ̀ máa ń yára ẹ ọ̀rọ̀ ah. àmúdúró mò dúró mò dúró lórí ah bá ń talẹ́. bò ni. èwo ni dáńdádá ni tí ah. ò pè mí bá ń lánàá ó wá rí tí mo wọṣọ tó fáìn lónìí mo tọ́tẹ̀ mo lúṣẹ̀sì ẹ́ ọwọ́ à ń pè mí o ti rí tí mo lo browsing kò sí nǹkan kan kí ló fẹ́ sọ. Ah, bó ṣe mi àti ẹ wá ń já tẹ́lẹ̀ ni. tá a bá wá já nǹkan. ẹ ṣùgbọ́n tí kàkọ́ gbọ́ ohun tí mo fẹ́ sọ náà. kí ni wèrè fẹ́ wí kí ló fẹ́ sọ ẹ wètò wèrè ṣe jápọ̀ mi tí bí irú ń palọ̀ bó ṣe rí imú wèrè wá gbẹ fúrúfúrú bí àgùnmu náà rùn ó sàtàrí bí ìgboro èkó. bantalẹ mi. ó sì dànù. bantalẹ bantalẹ ah. kí nìkan tó gbé sára yìí kádẹ́pà sọ̀rọ̀ kó gbọ́. akọ iná ni. bébì. olólùfẹ́ ah, yìí o ṣeun ẹ̀yin ṣé o pé ǹjẹ́ wá sọ́dọ̀ wa mi ò bínú. sórí aṣọ́àlì bí mo ṣe nífẹ̀ẹ́ rí ó wù mí kó o ti mọ́lé àmọ́ àwọn ẹ̀gbọ́n mi wọ́n èé ṣe kúure wọ́n èé sì rólówó sójú eh. tó o bá wọlé gàgà tó bá rọ́kọ̀ bọ̀gìnì wọ́n àmọ́ wò wọ́n mọ tanná ojú wọn sì lélẹ̀ yóò mọ tanná ni bí òrùn aago kan mo fani ah ìtí wọn bá fi pamọ́ ní iyì iṣẹ́ tí wọ́n rí bá mi náà ní ìsìn báyìí hey bá mi fẹ́ràn wọn o ìtí ó kàn wọn wọn mọ béèrè ní ìsìn. Hmm. bébí má tiẹ̀ wọ́rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni màá mọ everybody ṣùgbọ́n bó ti kọ́kọ́ ní mò ń rò ó ń bá mi sọ̀rọ̀ kan lórí education ni. ìgbà tó ṣẹlẹ̀. àti ìmí àti ìmí ìkí ló dé dẹ́ẹ̀kì gbọ́rọ̀ ẹ kò fẹ́ràn kẹ́ máa dójú tì wá ṣáá kí ló dé ẹ̀yin ò gbọ́rọ̀ ni. bẹ́ẹ̀ni wèrè sọ̀hún kí ló mú ọ sọ ìyá wèrè ta ní dojú tì. ta ẹta sí dírẹ́fà ni bàǹtà ló ṣe eré sílá pọ̀ mọ́ báyìí nígbà tí dókítà sọ nǹkan fún ọ kọ́ńtà rẹ̀ rúra regulation. dókítà èmi. baby, ṣó sick ni. èmi nǹkan kan ò ṣe mí àwọn làárẹ̀ mú un pàǹtáyé orí ẹ̀ ó síìkì àìsàn ń ṣí ẹ̀ tí hmm. nǹkan tó sọ fún ẹ ni wípé kó o máa jáde pé ara rẹ sì tutù pé bó o bá rìn jù bó o bá gbẹ́sẹ̀ jù bó o bá ṣe báyìí jù ẹ̀jẹ̀ yóò máa dà ní gbogbo ara rẹ ni ṣé mo ṣe ṣẹ́yún ni. ẹni ìmọ̀ sẹ́yìn rí láyé mi. Ah! wọ́n sì tún fẹ́ mọ ọ̀pààrọ̀ ah, ah, ní ìwọ ó dáa o ọmọge bọ́ọ̀ sẹ́yún bọ́ọ̀ sẹ́yún wẹ̀yìn rẹ wò <laughs> bọ́ọ̀ sẹ́yún wẹ̀yìn rẹ wò ẹ wo. ọkú gàngó arúnà sọ láti bó ṣe dé bẹ́ẹ̀. ẹ wò ṣé ẹ lóyún tó ṣe kàmọ́ ìlọsẹ́yìn fún mi oyún ìbẹ̀rin ni wọ́n wọ̀ jáde nù rẹ̀ ṣe wá rí three sọọmù ló fi zú ó fi bímọ mẹ́rin kó tó wà àti ní ọ̀fọ̀ lónìí kò jẹ́ kẹ́ ẹ pẹ́ kẹ́ ẹ tó wá kó ṣe pákéjì fún yín àmọ́ kò sí wàhálà ẹni ẹ mọ lọlẹ tútù èpè mm-hmm. ọba yín eh. ẹ lè mọ lọ sọlá wa tẹ ń wé àwọn olójú àánú àwa lẹbi rẹ o àwa tẹ ìsúnlẹ dá ọgbà àlàwà o. bí o jọ ẹ sàmì ó ń bá lè wà nílé ẹni bá kọ̀ wọ́n wà kò ní fara lè wà kó bá ìwọ ló pa mí o sọ ní ẹsẹ̀ tó òun ló fi ṣe lẹ́yìn ẹ̀yìn ẹ̀bí mi. o ṣeun èmi o ṣeun ó lè jẹjẹ adìẹ ní àbí tẹja ìmọ̀ bó ṣe débẹ̀ yà sísì tí àlùkù rẹ̀ ni ìmọ̀ bó ṣe wọ ọ̀gùn rẹ̀. báwo ṣe sọ o ṣeun èmi o ṣeun kiri. ìṣẹ́yìn ní láyé èmi yà sísì tí àlùkù rẹ̀ wọn kan bó ṣe wọn yóò lè jẹjẹ adìẹ àbẹ́jẹ ẹ̀rọ àbíjẹ ìjà. ó gbẹ̀rẹ̀ sùn wọ́n fi gbogbo ìkólẹ̀ bẹ́ẹ̀ kí tún wá abúlé kí wọ́n mú ìyàwó gidi wọ́n lábúlé níyàwó gidi wà wọ́n tó bá tún dé ò ń ṣẹ́yún kiri bí adìyẹ. ìṣẹ́yún ìṣẹ́yún ogún rẹ̀ ogún rẹ̀. a ní mo ṣe léyìn ní tí mo tún rí ẹ lọ́dọ̀ mi ayé ìmọ̀ àbàjẹ́ ni o ah! bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣòtúbọ̀ tó bá kúrò mọ́tò ìmọ̀ fúlọ́tò ẹ̀ pa. Ah, tó bá ah, kúrò mẹ́ẹ̀ bá fúlọ́tò gbá ẹ o. òkú oṣù òkú oṣù tí wọ́n mú ló ta o tó wà ní ṣòfò ọmọ rẹ̀ ìrànà àdàlù ní ìsìn sálá kó gbogbo ní wàlẹ̀ ah, ọ̀nà ìwọ ogun ẹkún tí wọ́n da ìwọ ogun ẹkún mi tó da ah, ọ̀sẹ̀ ní ilé rẹ̀ ní ọláì nǹkan ti ṣe yín ọláì wá o ẹ̀yin ti mú kanlẹ̀ okùn tèmi àti yín kí mo lè ṣe é ráyè kí mo lè ṣe é ráyè pẹ́rẹ́ sí ìdí ayé ìta mo ti mọ̀ kó tún sè. kò ní pẹ́ jẹ́ mọ́ alágbára Jésù wa ń bọ̀ wá Jésù wa ń bọ̀ láti wá ṣèdájọ́. ẹ gbà fún Jésù ẹ ronú pìwàdà ẹ fi iṣẹ́ ìṣúlẹ̀ nítorí pé Jésù Olúwa kò ní pẹ́ dé mọ̀ ẹ jáwọ́ nínú ìwà àgbèrè ẹ jáwọ́ nínú ìwà àgbèrè ọtí mímu panṣágà ṣìnà ẹ jáwọ́ nínú ẹ̀ torí Jésù fẹ́ dé tán o kò ní pẹ́ dé o alágbára bọ̀ Jésù wà bọ̀ wá torí Jésù wà bọ̀ wá ti ẹ ronú pìwàdà ẹ jáwọ́ nínú tàǹdẹ̀lẹ̀kún èké ṣíṣe àbòsí ẹ gbà pé kò sí ọ̀nà méjì tí èèyàn lè gbà dé ìjọba ọ̀run lẹ́yìn Kristi Jésù Kristi ń bọ̀ kò ní pẹ́ dé mọ́ ní òtítọ́ la ti ń sọ ṣùgbọ́n dé tán o. Jésù wa ń bọ̀ wá. Jésù wa ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé. Ẹ má bínú o arákùnrin. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè fún wa ní ìṣẹ́jú mélòó kan? <laughs> Ìṣẹ́jú díẹ̀. Ìyẹn yóò kéré inú ayé. Ẹ ṣeun bá wùn. Ǹjẹ́ ẹ ti di àkọ́bí? Bọ́dá <laughs> Sàlàkó làkọ́bí wa èmi tẹ̀lé ń wò yìí èmi làbí gbẹ̀yìn sẹ́lẹ̀ tó jókòó yìí àwọn lọ́wọ́ láàrin. irú àkọ́bí yẹn kọ́ ni mò ń sọ fún yín èyí tí mò ń sọ fún ni pé ṣé ẹ ti di àtúnbí nínú jésù olúwa torí olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pé wàá dà jésù olúwa dẹ̀ fẹ́ ẹ̀ dé tán. àìfilẹ̀ ah, ọ̀fẹ́ la fi fún ni ọ̀fẹ́ làwa náà ó sì fún yín. ṣé rí àwa tẹ́ ń wo yìí àwa ni wọ́n ń pè ní ọ̀gbẹ́s family ó ń gbá lórí wa bí wèrè ẹni bá kọlù wa kò ní fara rẹ lọ àǹfààmù ni àbá ẹ̀fí wèrè. ẹ ẹ̀yin èèyàn mi ègbé ni fún ẹni tí a kò fi ṣẹ́ rán tó ń jẹ ègbé ni fún ẹni tí a wá ránṣẹ́ tó kọ̀ láti jẹ ìṣípayá kan lolúwa fi hàn mí tí mo rí sí i. ẹ jẹ́ ọ̀gbẹ́ni sọ̀ǹdàrẹ́ kára màálù mẹ́fà àtòrí eku méje káàdì ẹ̀kú five hundred thousand fún yín kẹ́ ẹ̀ fi ṣe ìràpadà bí bẹ́ẹ̀ kọ́ àmọ́rú yín ẹ bá dábàá ní tẹ́ ẹ fẹ́ sọ ní tẹ́ ẹ gbé dání mo bẹ̀rù o ń bá yín wá ṣáìsì yín ní tí ń kọlù dẹ́rẹ̀ pé omi yàgò yín mo rè pé nǹkan ń ṣe yín mo rè pé ẹ̀ ń ṣe èròjà arákùnrin ẹ jọ̀ọ́ ẹ ní ìgbìyànjú láti gba àwẹ̀ méje pẹ̀lú àdúà pẹ̀lú àdúà gidi ní èyí tí ó túmọ̀ sí mò ń rí aburú ńlá kan níwájú yín mo sì ń rí ìjì kan níwájú yín tí ó fẹ́ jà kí ìjì má bàa gbé yín lọ kí aburú yìí náà kí ó má bàa ṣẹlẹ̀ lé yín lórí ní orúkọ Jésù ẹ gbìyànjú láti ṣe jésù olúwa wa. jésù gbàlà jésù wòsàn ará ọ̀rẹ́ ẹ wá tọ̀ wò onímọ̀ ọmọ jésù gbàlà jésù wòsàn ará ọ̀rẹ́ ẹ wá. èṣù láàárọ̀ ìyàrá ògbó ẹ bọra tí jẹ́ látọ́pa má ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe o òsùn lé fọgọ́ tìkùn àdòkúta tẹ́rù ẹni ò fúyẹ́ ẹjọ́ àwọn ọmọ ẹ̀hàn gbà ni mo mú wá o jẹ́jẹ́ ni mo jókòó tí wọ́n wá wọn lọ mí wọ́n wá fẹ́ kó o hmm. sìn mí lọ kó o sìn mí bọ̀ dídé tí ń bá wá dé kí n bẹ̀rẹ̀ sí máa pín ìran wọn ń bẹ̀rẹ̀ sí í pín ìpín kan wọ̀ náà o lábẹ́ bó ti wù kórí kí n lọ rí kí n bọ̀ rí ǹjẹ́ bá ṣe bá mú mi àjò bí gèrè bá mú mi àjò tí dàdàbìrì bá lugi àáwú àti. ọlọ́run aláàbò wa ẹni tí ó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè hmm. èmi ó wí fún ọlọ́run pé ìwọ ni ààbò àti odi mi ọlọ́run mi ẹni tí ẹ gbẹ́kẹ̀ fún pé ìwọ ni àwọn àti odi mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé nítòótọ́ ó wà nínú ìkẹ̀kùn àti nínú àjàkálẹ̀ àrùn búburú ló fi ìyẹ́ rẹ̀ bò abẹ́ ìyá apá rẹ̀ ìwọ ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rí ni yóò sì ṣe àṣà àti àpáta rẹ̀ wọn kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù. àwọn ọmọ ọba àní nínú ilé. ọmọ káàdì ẹ̀rìn gbogbo yìí ti púpọ̀ kọ́mí ìbọn púpọ̀ o ó ti ti dà gbogbo ogún òkú tẹ lérò pé ẹja àjọpin nínú ìgbà bá ń bẹ lọ́rùn tẹ́lẹ̀ ti òyìnbó èmi ní ìjogún ilé ní ìlú ohun tí bàbá wa ní àtúwọ́nú báńkì kódà ìlú èbó èmi nìkan náà ni wọ́n lọ èmi ìwèrè ẹja akúmọ̀mọ̀ dúró bá mi ọkàn gbẹ sáré wọn wọ́n bá tó wọn tà ìwà abẹ́rẹ́ ẹ̀kú yìí. olórí ìlú yọ. sálàkọ́. Ah! olóyè yẹyẹ. ó ń ro kúrò wá abọ́rò kó gbóhùn tó sọ pátápátá yìí gbọ́ ah! tí wọ́n sọ pé ká kú kọ́ lè bá a jogún kò ní yọ bá a tálẹ̀ bá a tálẹ̀ dìde Jùmọ̀bí bẹ́ẹ̀ yóò kú ẹ dìde lẹ́dílẹ̀ olórí ibú ìsàlàkọ́ ìwòye olórí ibú ìsàlàkọ́ o ṣe mo gbọ́ tí ìsàlàkọ́ ń sọ wípé gbogbo wa ti kú lẹ̀ kí bàbá mi kọ́ mú gbogbo àwọn sì wá kó mo bá lè jogún kò ní kọ́ bá lè lọ lóyìnbó tí mo rẹ̀ ń ní wọ́n sàlàkọ́ sàlàkọ́ ni o sàlàkọ́ ló ti kúrò wá o gbogbo wa ló mo lálà ìlànà ìlànà ah, sàlàkọ́ àti ah. bàbá kọ́rọ́ ìlànà tó ìwọ ah. ìwọ ìwọ sàlàkọ́ ló kúrò wá sàlàkọ́ ló kúrò wá ebi òsì wa sọ̀rọ̀ kú ọ̀sọ̀rọ̀ ìwà a sọ̀rọ̀ kú ọ̀sọ̀rọ̀ ìwà sọ̀rọ̀ ó lè jẹ́ ó ti sùn bẹ́ẹ̀ yẹn o <laughs> ó lè jẹ́ ó ti sùn. olórun òṣèré olórun àmì ah, ah, ah, sùúrù ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ rí ohun tí mo rí ni. pákó alẹ́. ìyá ẹni sùúrù kí ló dé ṣe irun pákó alẹ́ ẹ ta lẹ̀ ń ro kúrò ṣé ẹ bímọ ni. bàbá rẹ ni. bá mi. bàbá rẹ. ẹ gbà mí kẹ́. màmá ọ̀rọ̀ burúkú lè tẹ́ sọ yẹ o bàbá rẹ ò tóyún lọ́jọ́ orí kàkà kí bàbá rẹ kó kú ṣáájú yín ẹ̀yin lẹ máa gbàbẹ lọ. Mm. bẹ́ẹ̀ ó ṣe wọ̀ ogún ọdún lónìí gbẹ́ngbẹ́n ah. ní tòkè òkè gbẹ́ngbẹ́n àádọ́ta ọdún lónìí gbẹ́ngbẹ́n ní tòkè òkè gbẹ́ngbẹ́n ó padà sọ́dọ̀ yín. irọ́ pa ìyá irọ́ ọ̀gbọ́n máa ń pàràbà hmm. tí ń fagi ìrókò ya bí igi ti wá kọ́. ẹ dákun igi ńlá dà. àwa ni igi ẹ wọ mi kò sóòṣà tí Ṣàngó ti wọlé bá jà. bẹ́ẹ̀ ni àfòṣà tó bá mẹrẹ sá. Ah, ẹ gbàgbé ẹ mọ bàbá mi lọ yóò bẹ́ẹ̀ bá sọ́nà ní ohun tí ò dá mi wọ́n jẹ́ kẹ́ gbégun gbàjà kẹ́ gòkè ọ̀hún lọ. ó ṣe. ẹ gbàgbé ìyá mi àjẹ́ bàbá mi àjẹ́ èmi gan fúra mi ọmọ àjẹ́ kì í ṣoògùn àìmá mi la bàbá máa nípò kí ni lẹ yóò bà orí yóò bà ìyá ẹwọ kẹkẹ ẹwọ kẹkẹ lónìí gbégun gbàjà tí ó ìjọ́ni ìjọ́wọ́rọ́ ìjọ́ni ìjọ́wọ́rọ́ màrìwò ọ̀pẹ ní ìṣojú ọ̀hún palẹ́lẹ́ palẹ́lẹ́ agbọ́lágbadé agbọ́lágbadé agbọ́dẹ̀dẹ̀gbayì agbọ́dẹ̀dẹ̀gbayì oṣù wọn kì í jọṣẹ́ àjẹmọ́ gbọ́dọ̀ jọ̀bọ̀ adáhùnṣe wọn kì í yẹnu. ọgbẹgbẹ ni ẹ sàn sọpọ àwọn ẹni pa ẹyin ẹ mà fúyẹ́ ju pàkàrà lọ èmi lẹ ń pọfọ̀ lé lórí wọ́n mọ̀ pé bọ́mọdé bá darí sapá àpáàpá ni tọ́mọdé bá darí sọ̀rọ̀ kò ìrókò àkó tọ́mọdé bá darí sorúurú oko ni wọ́n ti rúkú ẹ̀ wálé ẹ fẹ́ kú lójijì ẹ lọ é múra ẹ tún roko lálẹ́ yìí ẹ wọlé lọ ẹ lọ gbọ́ kọ́mù. ẹ ẹ dùn ẹyin yan mi ẹyin yan mi wọ́n ti géètì mi lọ́hùn gbọ́n kankan mọ́ báyìí o ọ̀rọ̀ kú mu gbọ́n. Ah, kálọ̀ má dà. kálọ̀ ṣe kí. ẹ lọ gbọ́ kọ́ ṣe bí ká wọnú lẹ́ka kọ̀ lọ́wọ́. ẹ ẹ ti sọ látàárọ̀ ọ̀yà ẹ lọ gbọ́kọ̀. kọ́kọ́ wá ká roko lọ́jà lẹ́yìn. àdájá o ẹ fún wa lọ́kọ́ o. yọba fọ bàbá ńlá bàbá yín èmi yèrèpè oníbìkan àgbámú tí ibi gbogbo ara jó ni àwọn ọmọ yìí wọ́n mà rí nfin o ọjà yẹ wípé kì í ṣèjọ ti ilé bàbá mi gùn mí orí yìí ń bá sọ kalẹ̀ lálẹ́ tí ó sì sẹ́ni tí ó mọ̀ mi kí ni fi ní í ṣe ẹ̀jẹ̀ yín ò kàn ẹ̀jẹ̀ ò tó nǹkan lára yín ni ẹ bóde ọyọyọyọyọ ẹ bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ mi ò fẹ́ mọ ohun tẹ́ ẹ̀wọ̀n. èmi ò tí ẹ fẹ́ mọ bí sórí burúkú olóṣì aláyé bàjẹ́ bá wà ẹ bá ṣe ń dára lẹ́kọ̀ọ́ yìí. ẹ gbọ́dọ̀ má ṣe. ìyá yín lọ wà ìyá àṣebẹ́ẹ̀lẹ́yẹ rẹ fúyẹ́ tó ẹyẹ olórí burúkú ẹyẹ ṣàṣàrà tó ń gbé kiri eye afuye ko le pa efo debi pe yo pa yan emi wa gbese fun o o bi rice ti da nu abo wa joko woro abo nko re si ni wo mi re tero bi omi nu amu omo ani ko ba mi pa awon eyan o wa pa ye gbogbo ni esan o wa ndale ndale a se ka ni olori ibu ni ya ni ka ri pe mi duo dada da. lóru àná ilé yìí ní ìbá máa ní ìbá máa kú sí. àkí wá ní ká ṣe bí bẹ́ẹ̀ kọ́dà kó àgbéyà rẹ̀ lẹ́nu èwo ni wọ́n bẹ̀rù kú sí. ẹlẹ́kùn àdéjọ́ kìlọ̀ fẹ́ sọ́kọ́ ìwọ lọ́wọ́ aṣáájú báyìí. èmi àbáwọn tẹ́ kó lé. àwọn ìyá rẹ̀ lé ni bí wọ́n ṣe pé wọ́n yẹ lórí burúkú ẹsẹ̀ mi máa rí lẹ̀ ni ọmọ ohun tójú mi rí lẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi àbí fìlà pupa kí lè ṣe ń bí láàárọ̀ kùtù ah. lọ́dún ọ̀yá àjẹ́ yìí ìyá bọ̀dá dàgùdà kú bí ìsàlẹ̀ ẹlẹ́ta yìí ìyá fìlà bí irin dẹ́kìn ìyá tó pé bí máa ń bọ̀ báyìí gbogbo aráàlú mọ́ ọ ni ìyá bẹnu dúdú bíi ìdí àrò kí lè ń ṣe lọ́dọ̀ wọn ẹ́ bàbá àmọ̀bọ̀ jókòó ní bọ́dìdì ẹni. ẹ gbọ́ kẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ wá ṣètò ibi kànmọ́ tí wọ́n sun ní ìjẹ̀bú bó tí ò gbẹ àbí kò sí wàhálà. dúnà n kò tí ì jẹ́ yípa ẹ̀ láṣọ rẹ̀ lórí ikọ̀ kò sẹ́ni tí ó jọ yín lójú bẹ́ẹ̀ ni owó lọ́yọ̀ lẹ́nu ẹ láṣọ tó dáa lórí ìkọ. àwọn ìyá aláṣọ kèsè kìsà àwa sì ní alágbàtó torí kèsè àgbàtì ìfọkòkò ẹjẹ àgbà yàtọ̀ síra wọn ṣé ń gbà mọ̀ pé ìrìn kẹlẹ̀ ń dásùn lẹ̀ ń dájí èmi mọ̀ ṣàṣìṣe. ẹ ẹ gbẹdọ kí lè wọ́n ṣe lọ́dọ̀ yàrá rẹ̀. ó ń tẹ̀wọ́ wọn níbi nǹkan ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ tí ń bí mi ń kò lórí kó o ṣe yín bí bẹ́nu sọ̀rọ̀ tẹ́ ẹ ṣe yín bí sáláàkì tí wọ́n fi larun lè yẹ yá dìrẹ́sà ṣé ẹ̀ mọ̀ bí ṣe ń ṣe yín ni. kí lè wọ́n ṣe. yẹ́ ìsọfúnni pẹ́tọ̀ pẹ́sẹ́ o àwọn fẹ́ win sí yí èmi sì èmi lẹ̀gbọ́n wọ́n fẹ́ bá wọn jà àbí tẹ́ ẹ sọ́kọ́ tẹ̀ ń wò mí rákọ̀rakọ̀ ẹ dáhùn ìyàtẹ̀ dàbí ẹ tẹ́ ẹsẹ̀ fagbó. bẹ́ẹ̀ gbẹgbẹ ẹ̀ sáhùn. bẹ́ẹ̀ bá sọ ohun tó jẹ́ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ bá sọ ohun tó jẹ́ kẹ́ ẹ sọ sáré bàtọ́wọ́ mi wọ́n kò bò nínú ọ̀nà. bẹ́ẹ̀ yóò kù ọyọ wá gbé ẹ lọ sọ ẹ tó bá kọjá ibi tó dúró sí ṣe rí ọmọdé yín tí ọba mẹwẹlẹwẹ tí ò mọwé lówè àjẹwẹ sọwọ ọtún àjẹwẹ sọwọ ọsùn pé ẹ̀yin ọmọdé yìí ẹwẹ rẹ òwèrè tó bá rí bẹ́ẹ̀ ẹ mẹwẹ ń tẹwá bá ọyá ẹ bẹ̀rẹ̀ sí nura yìí ọyá ọyá tóbi bẹ́ẹ̀ kẹ ẹ sọ látàárọ̀ Eh. ẹ dúró báwọn ẹ dúró báwọn iye ayé àgbàdo sọ. the head of the wishers what can I do for you. amen mo mo mo mo mo fẹ́ràn rẹ̀ eh. Eh, wo igi ìwé. yà á. I'm with you. ẹ̀rín sì ń pa mí fún kọjá yìí fún kọjá yìí ẹ wo àwọn ìfẹ́ ṣeré ọwọ́ ọwọ́ amúgègé rẹ̀ ó mu pépà ó bẹ̀rẹ̀ sí máa ẹni ọba gbà tó bá tó bá yẹn rántí tó tó tó tó ṣe kò kínní mo fẹ́ mọ̀. o fẹ́ kí n dàbí rẹ fún fún wa oh, no problem oh, <laughs> oh, i'm with you i'm with you. ọbẹ̀ mi ẹ̀ bá a

agbóńkó ti dáwọ́ aláàlẹ́ àwọn ọmọ yìí ti fẹ́ lera wọn pa ìyàgbóńkó ló ti dáwọ́ aláàlẹ́ bẹ́ẹ̀ ni oníkà ọmọ yìí máa nara wọn tẹ̀bà tètè dé òkú ọmọ ló máa bọ́ lé ẹ máa bọ́ ẹ máa bọ́ ẹ máa bọ̀ àníkẹ́ máa bọ̀ <laughs> mi ò rí wẹ́ẹ̀rí mo fẹ́ ṣe báyìí ṣé kí n palẹ̀ mọ́ ni àbí jẹ́ kí n lọ wò kán tó tún ìṣẹ̀lẹ̀ jẹ́ kí n lọ wò kán tó tún ìṣẹ̀lẹ̀ jẹ́ kí n lọ wò kán tó tún ìṣẹ̀lẹ̀. àní ẹ̀ǹdé ẹ̀ǹdé Van Dam ah èyí wọn máa ríre zero nado ẹ̀ǹdé ẹ̀ǹdé ẹ dákun ta lọ́wọ́ nulẹ̀ ẹgbà mi ẹ torí Ọlọ́run ọmọ márùn-ún ni ẹgbà mí ẹgbà mí ẹgbà mí ẹ̀sà ah, Ọlọ́run màtárùn mi ẹgbà mi ará àdúgbò o ẹ gbà mí wò ní pé ṣé wọ́n kú ni àbí wọ́n fi wọ́n lọ mí ní ẹ bá pẹ̀lú aláriwo lóde. ìyá wa ẹ̀yin ni ẹnlẹ ẹnlẹ ẹ dákun àwọn ọmọ yín ni èmi ọmọ tó ṣe wọn bóyá wọn ń sùn ni àbí ẹ wọn jà lọrẹ wọn ọ̀tọ̀ ni tí mo gbọ́ ọ̀tọ̀ ni bí mo ti bá wọn mo sì ti jí wọn jí wọn jí wọn wọn ò jí. àbẹ̀ ìrọ̀lọ́hùn abẹ́rẹ́ ọlọ́run ó yẹ bí wọ́n léèrè ẹbì kan ló àwọn ọmọ yín léèrè. eléyìí tó bá lè sọ̀rọ̀ náà lèyìn òbí léèrè gbogbo wọn mo ti lùlùlù kò téyì tó sọ̀rọ̀ ná wọn. <laughs> ṣé o fẹ́ gbọ́. ẹ dákun ẹ jẹ́ ń gbọ́ ìyá wa. n wọ lọ fa gbogbo báwọn ọmọ yìí ṣe rí wọn tí wọ́n pàdé yìí wọ ni. Ah, ah, èmi àti yín ò jọ níjà bí n bá rí yín èmi kì í yìn ẹ mọ̀ pé wọn yájú ságbà. Ah, <laughs> èmi yorùbá ni ó yorùbá sì ni mi ó yé mi ìwọ ni nígbà tí ì ṣe pé ọkùnrin ìkáíkáí ti ewédú látijọ́ yìí mò ń fojú sọ mò ń fara sọ mò ń yín mú mò ń yín tè ó sì sọjú nù bí ẹni pé ìwọ kọ́ ni mo tiẹ̀ ń bá ṣé ọ̀rẹ́ tí òde kan tá a ti pàdé ọ̀rẹ́ tí mo ti mo ṣe fún ọ tó gbó mọ́ mi bí ajá ẹ ti gbàgbé. ẹ dákun ọ̀rọ̀ yìí ọ̀fẹ́ yé mi mọ́ wọ́n mm-hmm. dàbí ìgbà tẹ́ ń da continuity ọ̀rọ̀ rú ẹ̀yin wo náà tí ẹ fẹ́ kí n ṣe àbí kókó ohun tí mo jẹ́ yín gangan tẹ́bi jẹ́ mi mo kó àwọn ọmọ sínú wàhálà tí mo bára wọn mo fẹ́ láàyè mi ẹ dàpọ̀. ṣé gbogbo ohun tí ń sọ látàrọ òye o. òye mi mi gbẹ̀lẹ̀ eh, bọ̀rọ̀. Eh, yóò bá tọ́ba jí tọ́ba lábòsí lọ́wọ́ yóò pọ̀ wọn o kò yéwu náà ni ah. èmi ò wá láàyè o wo fúlẹ́fúlẹ́ àbí kí ni wọ́n ń pe ọkọ rẹ̀. Mm tí mo fi níwọ̀ lọ fà á táwọn ọmọ yìí kú dálẹ̀ báyìí ah, èbó dàgbé ni èmi náà sì ń dàgbé mo fojú sọ mo fẹnu sọ bá àti ẹ fẹnu sọ tẹyẹ bá ti yúnú báyìí o ti sọ̀rọ̀ náà nù hmm. àwa wíwíwíwí àfojúwí àfi gbogbo ara sọ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí eh. ká má bo lọlé olóró tó bá fẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n dìde kí wọ́n di alààyè lẹ́yìn kan wọlé tì mí torí iṣẹ́ mi ti kákò láti bí ọdún bíi mélòó kan a sì ti ń sọ fún ẹ ìwọ ṣe máa ṣe bàbá ń yọ wá ìyá ń dágbé ah. wọ́n bá ti ṣe yún gbogbo àwọn ọmọ rẹ̀ ó sojí ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ òkú lẹ́gẹ́lẹ́gẹ́ á ẹ ṣe sùúrù ìyá wa o ẹ ṣe sùúrù ìyá wa o kémi ọwọlé tọ̀ yín nìsín eh. olúwe mú yín kọ́ ka kẹ wá lọ gbẹ̀mí bẹ́ẹ̀ kẹ́kẹ́ kẹ́mi lọ yọ ọ̀daràn. mi tèmi eh. bí bá tiẹ̀ pé ojú ń dàgbà níbẹ̀ eh. ẹ ti wà yín náà. ẹ ń gbọ́ bá hmm. ni fi wa mọ̀ pé tó máa ọmọ rẹ lọ. ọba fẹ́ káwọn ọmọ rẹ̀ dá láàyè. ẹ wò wọ́n tẹ̀lé àwọn olórin wọlé tán ní kólú ẹ wá káwọn ọ̀dà kí wọ́n á mẹ́sẹ̀ wọn ẹ̀gbẹ́ ọ̀tọ̀ nìsí kí wọ́n á ka sókè kí n fi wọn á bọ́gílà rẹ̀ olú ẹ bá fi wọn á bọ́gílà tẹ́sẹ̀ bá yọ bọ́bí talákẹ́ tó lù ọ̀dá gbèsè tó lù ọ̀dá ẹ wá fọ́ mi ẹ wá fọ́ mi ẹ wá fọ́ mi bóòlù yóò ṣe fọ́rú yín náà ní ìsìn tí gbogbo òní á tí òní dí ṣé ń lọ pọn bọ́kẹ́ẹ̀tì kẹ́ńkọ̀ọ́kọ́ máa wọn síbẹ̀ nítorí gbogbo bẹ̀ náà ni òní yọ̀ mọ́ máa ìtorí ọlọ́ wọn lè wet ebe ni ó bá wet lólu ó máa fọ ayé èèyàn ọmọ ti bàjẹ́ ti bà tèmi jẹ́ ti kó bá mi olú yóò máa fi rin lọ ilé yóò máa fi rin lọ ilé yóò máa fi rin lọ ilé rí kíní olú ẹni yóò máa torí ọlọ́mọ máa dàrin máa ti ba tèmi jẹ́ èmi ò dẹ̀ lè jẹ́ sẹ́yìn ẹ̀ bá ti rẹ́sẹ́ tó lúwo olúwo ní jẹ́ sí arúgbó ẹ ẹ mà ṣé kí n máa bọ̀ ni kí n máa bọ̀. bọ́bá ya ọ. ìjẹ̀bi tí má ti ṣe wọ́n jì í. ah tọ́ eré ya mi sì mí lọ́wọ́ ìròyìn àlùjọ lórí ìgbè yìí lọ ẹrí mi ẹmí lọ ẹmí lọ. kí ló dé táwọn ọmọ wọn yóò fi lọ́kàn balẹ̀. ṣé ká pẹ́ níbí mọ́ òní sinmi àbí ká pẹ́ níbí mọ́ òní rojú ráyè. ẹ bá tún rẹ sẹ̀mí bí yẹn ẹ pè mí lọ́mọ àlè. bàǹtálẹ̀ bàǹtálẹ̀ ọ̀rọ̀ kan rẹ̀. Ah. ọgbà ọgbà. bàbá ọgbà. bàbá ọgbà kí lẹ wá ṣe bí gbogbo. ọgbà ẹ máa ń sùn dákun ìyá yìí náà wà ń sùn. ìyá náà ń sùn lórí mm. ṣé ẹ mọ̀ pé obìnrin bá mi náà sì ń dà látòrí báyìí kó má jẹ́ pé tí mò ń rò ló ṣẹlẹ̀ bá mi. Mm, mm, mm, ẹ ní sùúrù ẹ mọ ní sùúrù. bàbá talẹ. ọgbàásì àbí kìí ṣe wípé ẹ lọ jẹran gbígbẹ ẹ dákun ṣé bí ẹ ṣe gbó ìtò yìí ẹ dákun wọlé ńgbà tẹ ẹ fi sí ni àbí ẹ dákun ṣe mọmọ tí ń ṣe mí ni. kẹ́yìn lẹ́ ń sọ̀rọ̀ ẹ ti jí. ọgbàásì ó bá ilé jẹ́ pé n tá à ń rò ló ṣẹlẹ̀ lóòótọ́ àyẹ fọ́nbù gidi. ẹ lójú tiwa. Ah! ẹ bójú wa jẹ́. ẹ bójú wa lẹ̀ ẹ bójú wa lẹ̀. o ní làákàyè ìwọ ń fojú arúgbó wò hmm. ó mọ̀ ti bí ògbó ó ti kàkàràkà. fi ọjọ́ bọ̀rọ̀ náà wò ẹ fi wo wo wo wo wo ẹ wo ẹ wo wo wo méjèèjì eh. àkíní ń jójú ti bí ògbó mi wọnú èwe mi wà di eh, ilẹ̀ sún ni mo mọ̀ pé méjèèjì níbi tó gbódé gan ti bí ọ̀yọ́ mọ́ rárá oògùn ara mi gangan mo bẹ̀rẹ̀ sí wọn sí wọn sí wọn sí kíbi ó lè rọ tẹ́ bá wo kíní abẹ́ mi nìsín èyí ni ti bó lórí. Ah! ẹ wo sẹ́rí ẹ̀yin dẹ̀lẹ́ kó bá mi ẹ̀yin lẹ́kọ́ rí ibú bá mi ọmọ ni ọmọ ni ọmọ ni òun ló kó bá mi dé gbogbo condition tí mo wà yìí wọ́n gbé mi ní condition àlòpá àlòpá gbígbà gbígbà gbígbà gbígbà báwọn lẹ́yìn tí wọ́n á gbó tó ní mọ́bi tí wọ́n ti ráwọn táyì rí ibú wọn á yọ báyìí. Ah! a tún ṣe báyìí pẹ̀lẹ́sẹ̀ iná. ẹ ah, eh, wọ́n tún ṣe báyìí ẹ mà kán ẹ mà kán ẹ mà kán ju gbogbo ẹ lọ ṣẹ́rí tí ẹ bá pẹ́ kẹ tó bá mi nílé ah, ànẹjá tí àtànẹjá tí nífi ti ń ṣe mọ sọ bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ mọ sọ. ọgbà ìgbà wo ló tún dà. Ah! mo fẹ́ kọ́ pé o tó wá dọ̀ mí. ìyá àgbẹ̀ kò lọ rí mi ọlọ́run ọ̀dáhùn àṣejùtọ́ ọlọ́run fi sọ̀rọ̀ mí náà rí báyìí gbàtọ́ ọlọ́run. kẹ́ni o bá rí ọgbà tó ń padà bọ̀. wọ́n padà wọ́n wà ẹ máa bá mi. tí yíyẹ. ẹ̀yin wèrè ọmọ. Mama, head of the wishers, I really enjoy am. Ìmọ̀ pé lágbára báyìí. Kò gbádùn ẹ̀. Ah! Ó látọdún wo gbogbo iṣẹ́ tó kákò báyìí ó sì nà wọn. ó nà wọn. Ah, ó nà wọn. good correct. ọ̀yẹ́ kẹ́yìn máa fi sí o. Ah. ọ̀gbà tó ń padà bọ̀. ó ń padà bọ̀. Ah, kò gbọ́dọ̀ má gbàdúrà. ó ti gbàdúrà. kò tó bẹ́ẹ̀ láti má padà wá. àgú ìrósì ní 1964 èmi àti àgú ìrósì a jọ lọ sí holy prophet ni ìwọ wá dológun ó sọ̀rọ̀ ẹdín nǹkan mi mọ́ mi lọ́wọ́ àbí ah, ẹjọ́ kí ni ṣe house help me yìí náà ó yẹ kó ti wà bí kó máa bá mi dáná yìí kò dá ọ̀nà yẹn àbí ṣé ó fẹ́ kí n kó germs ni ó fẹ́ kí n kó corona àbí ó fẹ́ kí n kó ebola ni ọlọ́run ò ní fún ẹ ṣe jésù kristi ò ní fún ẹ ṣe wàá jiná láyọ̀. <laughs> ó dàbí pé orin kan fẹ́ wá láti apá bí ìbàyí yes yes yes ọ̀dọ́ ewu ọ̀dọ́ ewu ọ̀dọ́ ewu ọ̀dọ́ ewu ọ̀dọ́ ewu ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ewu ọ̀dọ́ ewu ọ̀dọ́ ewu àá a máa tún dáa fẹ́ yìí kẹ́ ẹ jẹ́ kó orin yẹn wọlé ní táìmù tí mo nífẹ̀ẹ́ sí ó jẹ́ kémi gan wà happy mo wá happy à mo ń dansi à mo dẹ̀ like microphone yìí Michael Jackson ló lòrú ẹ̀ ńgbà yí ẹ̀ bó ṣe lò tán báyìí ọwọ́ mi ló dé sí ní Nàìjíríà tèmi náà fi ń kọrin bì báyìí tí mo dẹ̀ ń gbádùn orin mi tí màá tún yí báyìí tí màá yí ọ̀dọ́ ewu ọ̀dọ́ ewu ọ̀dọ́ ewu ọ̀dọ́ ewu ọ̀dọ́ ewu tẹ́ ẹ bá ti kọ̀ yẹn tán ẹ jẹ́ kí orin R. Kelly tó sọ pé i believe i can fly ẹ jẹ́ kí ẹ náà tó wọlé ẹ̀rìn mí ìsẹ̀ papọ̀ ẹ̀rìn mí ìsẹ̀ ẹ̀rìn mí ìsẹ̀ o ah, ẹ jèrè ẹ jèrè ẹ jèrè mo sì ń gbádùn ọ̀dọ̀ ewé ẹ. sori tó bá ti dẹ́kọ̀ àwọn aṣọ ṣáínà yẹn ni kò bá mi rà òun ni àwọn kọ́sítọ́mà mi máa ń béèrè jù jọ má dìsàkùn tiẹ̀ jẹ́rìí ẹ̀. àti àníkẹ́ má wọ̀ rí ẹ má fọ́ Ah, the main thing báyìí ni wípé kẹ̀dẹ̀tẹ̀ kó yẹn fún mi kí n sáyé lọ bá yẹn ra kí n kẹ̀dẹ̀tẹ̀ kó wá mm, kí mi lè padà sí ìlú táìmù ti ń lọ ẹwọ táìmù àti mẹ tètè ẹ tètè. mo ní sùúrù má bínú alájọyìn ò ní pẹ́ dé kí n pẹ́ báyìí òun ni mò ń dúró dé ẹ kí ló ń ṣe bàbá alájọ ìbá kí ló máa tó ń lọ sí fìbáṣà ti dé wọ́n ti o wọ́n ti o òun náà ló ń bọ̀ yìí. my customer. bàbá alájọ. my customer. bàbá alájọ. àkúnáwó èní. cbn. àkú ayẹyẹ èní. ayẹyẹ. bá a ṣe ń náwó la ṣe ń nára. christmas àbíléyà. èyí tó bá wù ẹ́ kó pè é. bankowo bankowo bankowo. mi ò gbọ́. ó ń lọ sẹ́kọ̀ọ́ ó fẹ́ lọ bá mi rajà Down, down, down, down. bá mi kówó. ó fẹ́ lọ bá ẹ rajà. bẹ́ẹ̀ ni bá kówó. ìpẹ́ lèmi kú lọ mo mọ̀ pé bí a ti máa pa ẹ́ mo bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì àsáró tẹ́lẹ̀ yìí mo pè ní porridge iye àsáró kó fi enjoy. náà gbọ́dọ̀gbọ́dọ̀gbọ́dọ̀ kí ní ẹ̀kọ́ fún mi lọ́wọ́ mi jọ gbogbo ìgbà ló máa máa ṣeré ni fún mi lọ́wọ́ mi ò jàre. o fi jominikẹ́tìrì ẹ̀mí ẹ̀ ni. jominikẹ́tìrì yá. èdè mú mi wẹ̀ gbà mí. wọ́n gbọ́ wọ́n mi ò jàre gbé kí ní ẹ̀kọ́ mi lọ́wọ́ ìkọ́ lẹ́ ò jàre kí wọ́n kó wọ́n mi. àjẹkó dànù àjẹkó dànù ọmọ gbogbo wa láti mọ yẹ kí n tó. ọwọ́ mi dà bó fún fún mi lọ́wọ́ mi ò jàre. kí ló ń ṣe ọ̀farabalẹ̀ ló fẹ́ máa dragon mi ni. èmi ò náà gbogbo eléyìí fún mi lọ́wọ́ mi fún mi lọ́wọ́ mi ọdún wọn fẹ́ lọ sẹ́kọ̀ọ́. ọkọ tí ò tẹ́. alájọṣemolú. àti fáàlì kí ló ṣẹlẹ̀. alájọṣemolú ni kó bá mi gbọ́wọ́ mi ẹgbà mi. igi ìwé igi ìwé lẹ́ẹ̀dájọ fún owó igi ìwé ó kàn fà ẹ̀ wá sómi wèrè ni. ó kẹ́ ẹ̀ tiẹ̀ ó kẹ́ ẹ̀ tiẹ̀ ó kọ̀ pé ọ̀rọ̀ mi wèrè ni mo jẹ́ wọ́n fún mi ọ̀rọ̀ mi ń bẹ̀rẹ̀ báyìí wáyé ó ti ya wèrè tipẹ́ wèrè ni igi ìwé ah, àti fáìlì ẹ̀pẹ̀lẹ́ sọ pé ó ti lọ. òbí ìwádìí láàbù tó kì í yẹ tó yẹlẹ tìyà sàmọ́nì rè tó yẹlẹ ní tìyà fáwùsà tó ti yẹ wàá wá mẹ́lẹ̀ yìí wà á rọ àbúrò sínú ẹ̀ tó bá ṣe ń jẹun yẹn báyìí. mo ní tàbí ọlọ́sí rẹ̀ mo ní ọlọ́sí rẹ̀ lọ́wọ́. mo láìkẹ́ mo láìkẹ́ aṣọ yẹn mo láìkẹ́. mo sì mọ òní dáhùn yẹn dáhùn yẹn. mo sì mọ òní dáhùn yẹn. fani ìdòrò wà ní ẹjọ́ tó bá tún máa wí.

ọkọ èdè bá mi mú dání ọlọ́run wọn lọ wọ èdè bá mi mú dání ọlọ́run wọn lọ kí n máa lọ́wọ́ rẹ̀ ní ọlọ́run lọ́wọ́ rẹ̀ o. ká mọ̀ pààrọ̀ tàbá ni a mọ̀ pààrọ̀ fún wa láì tàláì wòye làwọn ìbò yìí o. ẹjẹ ló yẹ kọ́ lóun dá wọn àbúrò ìbọn ah, ah. sí. kí ni kí ni kí ni kò mọ̀dá kí wọ́n mọ̀ jáde o èmi ló ń ṣe pé ẹ̀ ń karamọ́ rẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe bíi bíi ẹ̀ríwé ilé èmi ní bẹ nínú kíyàn wọnú odò kíyàn jáde bọ́kàn torí bodò ah! ṣe bọ́kàn torí bodò wọ́n ti ń jáde nàbí òwa ni karamọ́ sì tẹ̀sìn karamọ́. ẹnu rẹ pọ̀ o fọ́nbúrà rẹ pọ̀ o naturalness naturalness ẹja ni ẹ wò yìí eh, eh. tí n bá wọnú omi tí n bá wọnú omi àwọn ẹja máa ń sá fún mi ni hmm. ah, eh, arákùnrin ah. hmm, arákùnrin tó máa ń swim ní Americans yìí kí ó kọ̀ yìí náà. Michael Ferraris Michael Ferraris èmi tí mo kọ́ pọ̀sẹ̀ ń sún ìmọ̀ rẹ̀ ó gbé fún mi ní pé gbé fún Jùmọ̀bí. Ah! àlòkù uh, dókítà gbogbo tiẹ̀ sàmọ́ ilé kẹ̀kẹ́ kó kíni bá ń sọ̀rọ̀ ni. sọ ọtí ẹ rí sọ̀rọ̀ mọmọdélé lò èmi mo ṣe bọ ọtí ìbànbi tí mo ti ń wẹ̀ lórí hmm. bọ́ ọba ilé dúdú bàbá bá mi níbi tí mo ṣe èmi tó yẹ pé bí n bọ́ ilé bí n bá ilé kán wòdò bí n bá wẹ̀ báyìí iye mẹ́ta gómọ̀ gbé òṣùbà kákàrè fún mi nígbà hmm. ilé bẹ́ sódò báyìí àwọn ẹjọ́ mọ̀ sọ pé ọ̀sẹ̀ ń o apálára o èjìká nìyẹn kan o mọ́ jáde mọ́ o tí a mọ̀ gbé bí o èmi. Hmm, apá wò mí ibi tí ò bá ti sílẹ̀ yẹn ti máa jiyàn ẹja hmm. sàn gbọ́ mi ká ní pé báà mi ò ní tètè dé ní ẹ̀jẹ̀ àṣìbá yìí tó bá ti di àárọ̀ kùtù lọ́la ṣẹ́sí mi. Ah, ah, ah, ẹ sì farabalẹ̀ lọ sí lọ sí ọwọ́ jẹ́ ọjà bọ́ kí bá ń tálé ọ̀pá mi jẹ́ ọjà bọ́ sórí ọba dàrọ̀ lẹ́yìn méjèèjì ẹ wà ní sòlé tí o dùn eh. yín wà wẹ́n tó lè wẹ̀ báwọn ìbò inú yín nínú nàìjíríà ni ah, ẹ̀yin méjèèjì ni. nǹkan tá a máa wá sí rè àníwẹ̀ eh. nìkan a fi nǹkan ta hmm. èmi àti rẹ àjọ takò ara wa hmm. bẹ́ẹ̀ ni. ẹnu rẹ ti pọ̀ jù. ẹ jàre mọ́kànlá yìí ẹ jùmọ̀ bí ó forí gba eléyìí ó bá forí rẹ̀ gbà lásán. Ah, owó gbé ní kí lọ́kàn mi. yìí rẹ o sórí kó ti gba kíní bá ń kálẹ̀ lọ́wọ́ wa. olórí ibu ni wọ́n ní. bá a mú o sórí. àti mọ́ jìnnà ẹ̀kẹ́. olórí ibu ni wọ́n ti ní o fẹ́ gbé mi ṣubú. sórí lẹ́yìn tí ilẹ̀ ẹ̀kẹ́ ní sùúrù farabalẹ̀ gbọ́ tèmi á pa rárá gbọ́ mi dáadáa o. mo ń gbọ́. omi rè ṣé wàá rí tẹ́bà wẹ́ẹ́ tètè wẹ̀ pápápá ni o kí dáàdi wo tó délé tó sì bá mi bá délé olóòfò wèrè ta fi sílé tó bá sọ fún mi pé tọ̀ odò làwa bá mi ọmọ sáré bọ̀ ni o ẹ wá wò ẹ ìfẹ́ kẹ́ ẹ jà ẹ tó bá kọ lọ tó bá wẹ̀ dọ́hùn yẹn tó bá padà òun lọ̀gá. ṣé lódò èlé ló bá tán lódò èlé ah ó mọ̀ ṣe láyé mi o tí ń lówó lọ́wọ́ ìbá fowó le níbi tó sùn ọ̀ fún mi dé olórí ìbú nìyẹn olórí ìbú nìyẹn ẹni tó máa ń ṣeré òde mọ̀ kankan sí ah. Ah, kí mo lè ṣe náà bó bá sú ọ̀ fún ọ tó dá ọ lójú jẹ́ àjọ figagbága oúnjẹ tá a bá máa jẹ ní èmi káàjọ fi díra wọn. so oúnjẹ alẹ́ wa nìkan ẹni eh, eh, sùúrù ẹni sùúrù kẹsàn-án. sọ̀rí oúnjẹ àárọ̀ ọ̀la tọ̀sán ọ̀la talẹ́ ọ̀la èyí fi ta. Ah, apẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ bàbá bàbá ilé. oko ni oko asita ni tẹ̀ bá ti padà bẹ̀rẹ̀ wẹ̀. sọ́kọ̀ sí táwọn ìgbà kan ló bá kọ́ ìwọ ìwọ ìwọ ọjọ́ ìyá kí ọ nígbà ọjọ́ ìyá. díẹ̀ díẹ̀ mọ́ ti ra yín iye mọ́jà òní kò sí. Ah, ẹ máa wẹ̀ lọ ẹ máa lọ wájú ẹ máa lọ ẹ máa lọ wí. ó máa lọ bẹ́ẹ̀ ah, ah, wọ́n náà ṣe òkè ìwọ̀n jáde ìgbà lé. ìgbà táwa mẹ́ta wà lọ́ọ̀bì kan tí mi nìkan padà rí lé kí náà mo fẹ́ sọ fọ́gbà àbáyọ lọ ṣé wàá sọ fún wọn pé àwọn àyànfẹ́ wọn ti bómi lọ ni mo ti pariwo pariwo náà o ah! ah! ọ̀nà ọgbà àti àwọn dáná ọmọ tí mo ti wá dà àwọn ọmọ àbúrò mi sódò mi báyìí ah! àbí kí n padà lọ bọ́ sódò mi mi ò lè kúkú omi o wọ́n sọ pé ẹni bá ti kú sẹ́gbẹ̀ẹ́ odò gbogbo aṣọ rẹ̀ wọ́n sì sódò yìí wọ́n máa kó gbogbo ẹrù ah! tí mo ní mélòó ni àbí mo yí ni mo fi nǹkan tààrọ̀ tà ti lọ. ọgbà ah! ah! sí ìyá wèrè yóò gba mi pa ní ìsinmi. kò ní ṣe bẹ̀rẹ̀ o kò sí nǹkan tó gbà ò lè mú mọ́ra wọn ò mú mọ́ra wọn ní kò sí tó bá ti dé báwọn àwọn ọmọ gbà fọ́ lọ́rùn wọ́n gbà fọ́ lọ́rùn ah! àwa mẹ́ta ó kéwìn mi àwọn àyò bàbá mi sì àwọn eléyìí àwọn àyò ọgbà làwọn méjèèjì ọlọ́run má má jẹ́ kéèyàn sọmọ nù ọmọ bá jọ ọmọ ajá gan téèyàn bí ọmọ ajá tó bá ń wo ajá ṣé kò owó ìyá owó ìyá owó ìyá ni a ẹwọ ọlọ́mọdé ẹ para yín pẹ̀lú àwọn fóònù tẹ tẹ tẹ tẹ tẹ tẹ ni wọ́n yẹ pé nǹkan tí ó ti máa tẹ fóònù tó ní ni ẹ̀yìn wo ẹ̀yìn nìkan àwọn eh, ṣàlàkọ́ ẹ eh, dákun ọba mi kófìrí wọn torí pé iná lé ní tí ń bọ ní kófìrí kẹ̀kẹ́ mo sì ti ń wá wọn káàkiri mo ti mọ̀ pé ọlọ́rọ̀ ni tí wọ́n bá ń lọ bìkẹ́ tí wọ́n bá gbẹ́ ní ẹ̀bá wọ́n sọ ibi tí wọ́n lọ fọ́n bó ni wọ́n gbà lọ. bàbá ṣe rí láìpẹ́ yìí borísàlà kọ apálára àti jùmọ̀bí wọn làwọn ń lo odò àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe náà tó tẹ̀léra wọn lẹ́yìn ah. ìsìlá kọ̀ọ̀kan lọ́wọ́ àti jùmọ̀bí. àwọn mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n láwọn ń lo odò wọn ò kásọ lọ́wọ́. wọn ò kásọ lọ́wọ́. ẹ̀wọ̀n ò gbọ́dọ̀ kásọ lọ́wọ́ torí tó bá yẹ pàṣọ ni wọ́n fẹ́ fọ̀ kànga wà lẹ́yìn kùnlé náà létí wọ́n fa kànga tí wọ́n fi máa fọṣọ. dákun ṣé wọ́n wà lọ kọ́ wẹ̀wẹ̀ lódò ni àbí wọ́n lọ pẹja àbí ẹ̀ wọ́n lọ kọ́ wẹ̀wẹ̀ àbí bóun tí wọ́n ṣe jẹ́ ṣé wọ́n jẹ́ ọmọ omi ni àbí wọ́n fámìlì yẹn máa lọ́fà. Ah, kò yé mi náà o wọ́n sá láwọn lòdò ni o ah, kò yé mi. ọmọ dání àwọn ọmọ yóò máa gbádùn mi o ah. àwọn ọmọ yóò máa gbádùn mi o ọmọ àrọ́wọ́ mi lára wọn kì í sọwọ́ kẹ wọ́n gbọ́ orí nínú ìyá kì kẹ mi rí ọwọ́ ọwọ́ ọ̀yà tó pé tí wọ́n bá kọjá lọ́dọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún mm. kò sí wàhálà. ọmọ nírin tẹ̀tẹ̀ ni tó máa ń pílè orin fáwọn eléré ò ṣe mọ́. ẹ wo bàbá eh, ọmọ lè ó lé jù <laughs> mò ń sáṣẹ́ ní báyìí. àwọn ah, ìyá olùsí wọn ní pẹ́ mu ọ ah. wọn mú ọ láìpẹ́ lágbọ́ ọlọ́kọ́lá èmi ni wọ́n fà ọ lọ́lọ́pàá lọ. wọ́n máa mọ̀ wọ́n yín náà ẹ jẹ́ kí wọ́n mú àwọn ṣe ń tó legit ìwọ ṣe ń tó legit tó bá jẹ́ pé kí n fi ta àwọn ọmọ mi lẹ̀ gbọ́ tèèyàn o ṣe ń tó legit èmi mo sọ bẹ́ẹ̀ fún EFCC ó mọ ọlọ́pàá ó mọ army ó mọ èmi mo sọ bẹ́ẹ̀ fún. káyọ̀ ó gbọ́ ọmọ tẹ̀yìn náà. káyọ̀ mọ ìyálà ìyá ẹ̀ owó ìyá káyọ̀ mọ ìyá bí ọ bẹ́ẹ̀ mo sọ fún kódà wọn ò rọrùn àkóbá wa ẹbí òkú bá wọn tó mo sọ fún. sẹ́jú kan lókùn

wá wọ́n mú. apala apala apala yẹ ba ba yẹ kò tí kò tí àwọn méjì sì kò tí bá kò tí bá bá mi ẹ̀sùn kọ. mo ti mo ti bẹ́ẹ̀ di mo ti bẹ́ẹ̀ di báyìí ẹgbẹ́ ẹgbà bíyọ̀ ẹgbà ń bẹ̀ wọ́n ti jí balẹ̀ wọ́n ti jí balẹ̀ wọ́n ti jí ẹgbà ń bẹ̀ ẹgbà ń bẹ̀ mo bẹ̀ báyìí ẹ ojú mi yes sir. ẹ kú tọ́jú mi. yes sir. ẹ̀yin ní ọ̀rọ̀ mo tọ́jú ẹ̀yin náà. àmín. ẹ wo ọkọ ọba àdáọba kò wá ní ṣáyín lẹ́sẹ̀. àmín. iṣẹ́ tọ́lọ́run bá ti parí ni wọ́n máa gbé wá lé ìwòsàn yín. àmín. ẹ ní ṣiṣẹ́ ṣe. àmín. wọn ò ní òrùkú wọlé bẹ́ẹ̀ ni wọn ò ní òrùkú jáde. àmín. ẹ ṣeun gan. ẹ dádì hmm. ẹ tún nílò láti máa dúpẹ́ gẹ́gẹ́ bí dókítà iṣẹ́ tiwa làwa ń ṣe bẹ́ẹ̀ ni àti wípé àwa dókítà kan gbìyànjú pé kó jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn sọ ẹ ní láti dúpẹ́. ẹ̀jẹ̀ á dúpẹ́ yìnyín nìkẹ́yìn ni ó lè ṣe mí ẹ mọ iye ilé ìwòsàn tẹ́ pé wọ́n gbẹ́ lómi dé bẹ̀rẹ̀ bí ó ti máa wò wọ́n lè tí wọ́n fi kú ẹlòmíín mú fóònù yóò máa wá yà yóò máa yà títí títí títí tẹ́mi ẹni ni ó fi sọdá sàn àmẹ́yìn ìṣẹ́bẹ̀ ẹ ṣùgbọ́n mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣé kò wá sí nǹkan kan àbí àti ìsan owó ilé ìwòsàn tán. no no no no no kò ń ṣe yẹn o dádì mm-hmm. ó ní ọ̀rọ̀ kan tó ń gbé mi lọ́kàn ó yẹ kí n bá yín sọ ní time tẹ wà on admission yẹn mm-hmm. but kò ń ṣe irú ọ̀rọ̀ tá lè sọ ní hospital environment mm-hmm. torí ẹ̀ ló jẹ́ kí n ṣe sùúrù dìgbà tí a bá discharging tẹ́ fi délé ẹ mọ̀ pé dà òsì time tẹ wà ní critical condition tá ní láti fún yín ní ẹ̀jẹ̀ tá bá fẹ́ fún yàn lẹ́jẹ̀ bẹ́ẹ̀ the first thing tá máa ń ṣe ni pé ká kọ́kọ́ wò pé lára àwọn relative èwo ni ẹ̀jẹ̀ bá ti ẹni yẹn mu. èwo ń tààrẹ sínú wọn. as in relative family eh, family ah. kó tó di pa máa lọ fún commercial donor eh, bọ́n tó wá ah, jẹ́yà lẹ́nu fún. àwọn dáhùn fóònù àwọn commercial so n tó wá jẹ́ ìyàlẹ́nu ni wípé time tá a ṣe àwọn test fún àwọn ọmọ yín láti lè fi confam bóyá ẹ̀jẹ̀ wọn match tí kó tó lè dípa máa gba ẹ̀jẹ̀ yẹn ká fún ẹ̀yin n tó wá ń yà mí lẹ́nu ni wípé kò sí kankan nínú àwọn ọmọ yín tẹ́jẹ̀ wọn bá ti yín mu tó jẹ́ wípé kò máa ń so kan mọ̀ ó tẹ̀ jẹ́ kan àbí méjì tẹ̀ kárì tí ẹ̀jẹ̀ máa bá ti yín mu. ẹ ẹ ní sùúrù tí n bá gbọ́ yín yé dáadáa nígbà tí ẹgbẹ̀jì àwọn ọmọ mi ẹ̀jẹ̀ wọn ò kò jọ tọ̀dọ̀ mi fún tẹ fẹ́ lò fún àbí. Hmm, ìbá tẹ̀ má wàá jọ mí lójú hmm. but pé ká má wàá rí kankan tí yóò tẹ̀ máa wá match tí rárá ẹ̀ nìkan ló wá jẹ́ ìyàlẹ́nu fún mi. ẹ̀yin lẹ́fà ẹ̀yin lẹ́fà ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ àwọn ọmọ tó jẹ́ pé bí wọ́n ti wà ní wọn ò ti ṣe làálàá kòókò jẹ́jẹ́ lọ kódà wọn ò ti mú rogodo wọn ò ti mọ pẹlẹbẹ ẹ bá má gbẹ̀jẹ̀ wọn lọ́wọ́ rọ̀lẹ́ ẹ̀jẹ̀ wọn ò ti dàpọ̀ máwọn tí ọ̀yọ́ kọ́ dàpọ̀ mọ́ ní tí ọ̀jọ́ bá tọ̀dọ̀ mọ́ ni ṣẹ́rí ń tẹ́lẹ̀ ṣe bí ọwọ́ àárọ̀ kùtù àbọ̀wọ̀ dájí ńlẹ̀ bá ti gbẹ̀jẹ̀ wọn kò sì tí ì bàjẹ́ náà ọba ni ẹ rè jí wá lóòrọ̀ là ní kùtù àìtún òtí lọ ẹgbẹ̀jẹ̀ wọn lẹ̀ orí ijọ́ mi tó bá tán rẹ̀ mi ẹ gbé pamọ́ sínú fíríjì tó n bá ti ní nǹkan bẹ́ẹ̀ ni ẹ kàn dá fún mi ní nígbà gbẹ̀rẹ̀ kó rí bẹ́ẹ̀ lọ. dádì kò máa rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kò rí bẹ́ẹ̀ tá a bá gba ẹ̀jẹ̀ láàárọ̀ àbí a gba ẹ̀jẹ̀ lọ́sàn-án kódà kó jẹ́ òru ni ohun tá bá bá ń bẹ̀ láàárọ̀ náà ló yẹ ká bá ń bẹ̀ lọ́sàn especially compatibility test tá a fẹ́ ṣe yìí láti lè fi mọ̀ bóyá ẹ̀jẹ̀ mú match tì í ẹ̀ get sa so now medically ohun tí kinní yìí ń fẹ́ máa fi yé wa ni wípé àbí ká sọ pé bóyá ẹ̀yin àbí biological father mo ń try láti sọ yìí sà pé bóyá ká sọ pé bóyá ẹ̀yin kọ́ ni bí biological father mi ò wá hundred percent sure mi ò dẹ̀ confirm ẹ̀ ó kàn fẹ́ máa fara pé pé àbí ẹ̀yin kọ́ ni biological father wọn. nǹkan tí a lè jẹ́ mi ni bàá lọ́kù wọn náà mi ò lè jẹ́ bàá lọ́kù ọdún tí rí tí n bá gbọ́ yín dáadáa dókítà torí pé ẹ gba lára àwọn ọmọ mi kò wá wúlò fún tẹ fẹ́ lò fún lára fi ń ro mi ẹ dákun nígbà mi tí ò wúlò àbí tí ti àwọn ọmọ mi ṣé ẹ bá rí ìyá wọn tẹ bá gbẹ̀jẹ̀ tó bá bára wọn kí ni bọ̀ kò wá ní jẹ́ wípé ká má tẹ̀ wá rí èèyàn kankan nínú wọn rárá tó tẹ̀ máa wá match tí. ẹ kí ló wá túmọ̀ sí. òun náà ni mò ń try láti sọ wípé biological father tí mo sọ ni pé àbí ká sọ pé ẹ̀yin gangan kọ́ lẹ bí wọn directly mi ò sọ wọn kàn fẹ́ máa fẹ́ jọ bẹ́ẹ̀ lójú mi ní based on n ta wá discover ní hospital gbà yẹn ẹ má bínú sáà ah, o. torí pé mo fẹ́ràn yín ni o. Ah dókítà torí pé mo fẹ́ràn yín gan-an ni bá ní ẹ fojú ọwọ́ ṣiṣẹ́ láàárọ̀ yín ẹ wàá fẹ̀yìn ọwọ́ dànù lálẹ́ ah! tí n bá sọ fún yín. àmọ́ mo fẹ́ràn yín gan-an ni ẹ má ṣe pé ìfẹ́ràn ah, á mo fẹ́ràn yín torí n tẹ mú wáyé èso ìròyìn ayọ̀ ìròyìn tó fẹ́ jọmọ́ ìròyìn ìbànújẹ́ ni àmọ́ kò tí ì wọ̀ mí dáadáa bóyá ń tẹ̀ mí bóyá kan wà lára àwọn ọmọ mi tó wùn yín tẹ fẹ́ fọgbọ́n gbà lọ́wọ́ mi ni kò yé mi kò yé mi rárá rárá ah, tí tí n bá gbọ́ yín dáadáa àwọn ọmọ mẹ́ta mẹ́ta tí ohun tó ṣẹlẹ̀ ní bá ṣẹlẹ̀ bí ìgbà tó yẹ pé bàbá nìkan ló lọ àwọn ọmọ nìyẹn àbí bọ́dẹ̀ jẹ́ ìyá náà ló ṣẹlẹ̀ sí nígbà tó yẹ pé ìyá nìkan ló ní àwọn ọmọ àmọ́ tí n bá rí ìyá wọn tó yẹ pé èèyàn wá ṣàyẹ̀wò tẹ́ ṣe èèyàn ṣe fún wọn ó wá bára wọn ṣé èmi mo bí wọn padà ẹ eh, sà torí ẹ̀ mo ṣe ń sọ fún mi pé mi ò wà hundred percent sure ó kàn fẹ́ẹ́ fara pẹ́ ni ló tẹ̀ yẹ ká lè rí kan at least ẹyọ kan ẹ má bínú torí kò ń ṣe nǹkan tó yẹ kó jáde lẹ́nu mi because it's unethical to my profession kò ń ṣe nǹkan tó yẹ kí n máa sọ jáde bọ bó ṣe rí lọ́kàn mi kò jẹ́ kí n máa sọ̀rọ̀ ẹ má bínú sà ló tẹ̀ ká rí kan àbí méjì tó máa fẹ́ máa ṣì tí ní tèmi. Ah! take it easy for bọ́lá kò lè. Ah, ah! ẹ má ah! kò lè tó yẹn o sà ọ̀rọ̀ yẹn ò lé oko ọ̀rọ̀ tó kéré gan ni o a lè yanjú ẹ̀ sà. kò jẹ́ gẹ́gẹ́ bí ohun tí dókítà bá mi sọ wọ́n wá wò wípé sẹ́rẹ̀nsẹ́rẹ̀n ó lẹ́ni tí jẹ́wọ́ fún kó má lọ jẹ́ wípé àbí um ìyàwó mi bá yín sọ àwọn ọ̀rọ̀ kan kó tó di pé ó ṣaláìsí ni mo ṣe ní pé tọ̀ kí n pè yín kẹ́ ẹ lè tan mọ́lẹ̀ sí gbogbo ohun tó ṣókùnkùn kẹ́ ẹ lè tan mọ́lẹ̀ sí fún mi. nígbà tí gbogbo nǹkan tó ti wá bàjẹ́ tó ti búrẹ́kẹ́ tán lé wá mọ̀kèrè ọmọkẹ́ lẹ́bí ó lára hmm. Hmm. ìfẹ́ àfẹ́jù ni rọ́mọkẹ́ ní sí yìí kò sí bí yóò ṣe lè wà kó má lẹ́ni tó ń bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. rọ́mọkẹ́ ló jẹ́ kí n mọ̀ pé ìbàtẹ́ ti jọ wà tóun rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ lòun gba ilé ìwòsàn lọ òun ni dókítà wá sọ fún pé àtọ̀ yín ò lè dọ́mọ. Hmm. àtọ̀ mi ò lè dọ́mọ àmọ́ gbogbo eléyìí èmi ò mọ̀ ńgbà tí rọ́mọkẹ́ wà láyé. rọ́mọkẹ́ ó fẹ́ràn yín gan ni kò dẹ̀ fẹ́ fi yín sílẹ̀. Si nítorí ẹ̀ lòun náà ṣe nọsẹ̀ síta ló fi rọ́mọ ọkùnrin tó ń pè ní Bánkọ́lé Bánkọ́lé òun ni bàbá àwọn ọmọ yìí kò dé fẹ́ káṣírí tú lòun náà ṣe tọ Bánkọ́lé lọ ẹ mọ̀ pé ìwé àkàkà jù òun ló yí Bánkọ́lé lórí làwọn èèyàn ládùúgbò náà fi ń pè ní igi ìwé òun ni bàbá àwọn ọmọ yẹn. ẹni ẹlẹ́ni kó má gbà ṣe wá ṣe o láyé wa láyé wa láyé wa ká má rò fún mo ní ẹni ẹlẹ́ni o kó má gbà ṣe wá ṣe o láyé wa láyé wa láyé wa ká má mọ̀ fún mo ní ẹni ẹlẹ́ni kó má gbà ṣe wá ṣe o láyé wa láyé wa láyé wa ká má pòfo ọmọ ọmọ ọmọ a ó jèrè wọn ọmọ ọmọ igi ìwé òun ni ìyàwó mi ní ń bá lájọṣepọ̀ ọmọ márùn èmi kọ́ ni mo bí wọn kò sí kankan tó jẹ́ tọ́dọ̀ mi ń ẹ́ ah igi ìwé ló ní gbogbo ọmọ márùn tí mo rò pé mi mo ní ah ẹ̀dẹ̀ mọ gbogbo eléyìí ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí n gbọ́. mo fẹ́ kẹ́ ẹ kákùnrún ni. ṣé mi ti wá kákùnrún ṣé tèmi ò padà já sásọ kí ló hákùn lọ́rọ̀ ah! ìkàlẹ̀ ṣe fún mi o ìkàlẹ̀ ṣe fún mi o. ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni bó dọ̀la ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni ó dọ̀la ohun àfoníṣe yóò dìtàn bó mo lóhun àfoníṣe yóò dìtàn bó. ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni. bàtàlẹ̀ mo bí yóò kú á ga o àpalára ẹ pẹ̀lẹ́ àsìkò ara fẹ́ra kù ọlọ́run jọ̀dọ̀ ó jìnnà síra wọn. àmì o àní firun dúdú wọ sálẹ̀ o. àmì tó bá ní jùmọ̀ bí àtàpàdà lábẹ́ wọn ò sì sìn. Ah! Eh? àfi bíi bí ìgbà tí wọ́n rìnrìn àjò kó so òkè omi ìpẹ́ búkú lójú wọn kọ́jọ mo gba àwọn ṣẹ́gun ọ̀tá wọn lójú tó rọ̀ ní ń fòrò wọn ládùúgbò mo sì hmm. tún gbàdúrà pé mọ̀lẹ́kà tí ń fìyà jẹ òkú kọ́ dáwọ́ dúró báyìí kọ́ mọ̀ fi tàwọn ọ̀tá wọn. àmì o kí bá mi náà mọ̀rọ̀ ìpè ikú ọmọ mọ́ o káwa tá a kù ká dàgbà ká darúgbó. ẹ wò nígbà tí hmm. wọn ti kú rè àmọ́ tí ìṣèpàdé ẹyọ kan hmm. àmọ́ nǹkan kan wà kó tó di pé jùmọ̀bí àti apálára kú tí bàbá wọn sọ̀rọ̀ mílíọ̀nù mẹ́rin four million four million sọ pé bàbá wa ti gba four million. ẹ hmm? ọ̀ọ̀. bó lẹ́yìn ṣe mọ̀. yóò dáa fún ọ o yóò dáa fún ọ bá ń talẹ́ o má jẹ́ ń parọ́ fún ọ fúnra lára mi báyìí kó màmá wo fóònù wọn owó ti wọlé nù wọn bá ní à ọ̀rẹ́ àwọn aráàlú èbò ó ti fún ọ ní four million n ò fi fóònù lẹ́fọ̀ọ́ kankan mọ́. owó ń pọ̀ o. Ah, ah, mo ti wá rò wípé bá a ṣe gbọ́n lé ọkọ náà la lé àlè. Hmm. sórí bó o ṣe ń wo béèyì òkú yìí òun ló mọ fóònù bàbá mi lò dáadáa. Mm, ẹ mọ̀ pé òun kàwé díẹ̀. àwa mo ti gbẹ̀wọ̀n oògùn oorun tó pọ̀ àwa fún bàbá mi tábà ti wá lò fún bàbá mi tí bàbá mi bá mm. ti sùn òun ọkàn mọ fóònù wọn ni yóò kàn mọ sí tàǹfà. ṣe rí ẹ̀gbọ́n mi ìtẹ́ kọ́kọ́ sọ wípé èmi mo mọ nípa àkáǹtì wọn ẹ̀yẹ̀ parọ́ ìgbà tí bàbá wa sick èmi ni mò ń ṣe gbogbo transfer gbogbo ẹ̀ káàkiri káàkiri mm. àmọ́ ìtàn ẹ wá sọ gbẹ̀yìn yẹn yẹn lé o ẹ mọ̀ wípé èmi ni mo kéré jù láàrin. gbẹgbẹgbẹ gbogbo ẹnu burúkú rẹ sàn oje kí ló lè ń bẹ à ń gbàdúrà kí bàbá wa gbowó wọ́n tún wáá gbowó ọ̀hún náà ó tún wáá ń tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ bí adìẹ sábà ẹyin ẹmẹ bẹ́ẹ̀ wo bí bó bá lè ṣe ìyún ló kéré jù ṣe mọ̀rẹ́ mi àwẹ̀kẹ́ nọ́ọ̀sì. Ah, ah, àwẹ̀kẹ́ alábẹ́rẹ́ ẹran. bẹ́ẹ̀ ni mm-hmm. ó mọ bó ṣe ń ṣẹ́yún bíi ó sì mọ oògùn oorun wà. kò sí ẹ mọ nǹkan mi lẹ́yìn sí àtúntò. bó ṣe wá wà àwọn ẹ mọ gbọ́n tá a sì ìní ò bá ń wóògùn ẹ mọ̀ pa lọ́jọ́ lọ́jọ́ méjì alọ́ lọ́jọ́ kan alọ́ lọ́jọ́ mẹ́ta ìwà ni ó bá ń wó ètò ṣe dáadáa tó bíbà mi bá lò báyìí wọ́n jàṣẹ̀ sọ̀hún ó dìgbà tó oògùn bá ṣiṣẹ́ tán kó tó jáde sáyé padà. ó ní twenty one days. ah ó pọ̀ o wọ́n ti sin bá mi wọ́n rò pọ̀ jáde láyé ní nǹkan ó ti ṣẹlẹ̀ wọ́n ti mọ kẹwàá gan pé ọmọ òkú ọ̀run àmọ́ ẹ wá mu tá a ṣe èmi ò wá pè pé kó bá ń wóògùn bínú tí ìlà fi sí bínú ẹ̀bà ní bínú ọkà ní àrùn mọ́bì kan èwo ni tára rẹ̀ ń gbọ̀n tá a ti ṣe sọmọ yóò ní gbàbọ̀dè fún wa báyìí. ẹ ẹ wọn kò tó ṣẹlẹ̀ ni pé ẹ̀rù ló ń bà mí gbogbo wa jìbìtì ẹ̀mí mi ò gbìn. bẹ́ẹ̀ yóò kú o lè pẹ́ tó fi kú kó òkú gan sàn ìwé tó ọlọ́run ka Cambridge iṣẹ́ kí lórí ṣe o a máa ṣe pé ọkàwé gidi ìwé pàyàmọ́ rí ìwọ́n tó pé ẹ̀họ́ ẹ̀hù lọ́kà ọmọ àti ọkọ̀ nìsín tí táwọn bá gbé owó sóò ní padà léèrè tẹ́gbẹ́ rẹ lọ a ṣe pé ọ̀làwọ̀ ni ebi yẹn káwọn rí ọwọ́ jù. ọmọ ẹni ò bá jọ ni àbáyọ. ó sì wàá mú mi rántí Jùmọ̀bí. Jùmọ̀bí. ọmọ nu street wa. Jùmọ̀bí ó ní ìhẹ̀ntà yín ìhẹ̀ntì yín. bí wọ́n yé Jùmọ̀bí ni yóò ti ṣe owó yẹn lọ. ọmọ tó tọ́ já yóò mọ bókàsì ni. ẹ dádìde ìṣẹ́jú kan fẹ́ tó lọ. ẹ mọ̀ wulẹ̀ jẹ́nìdẹ̀ fìjókòó lẹ́ o ẹni tó ti kú ti kú tí ìbá ṣe pé kú kíkú ọwọ́ àpàwọ̀ kan sí ọ̀sán. àṣẹ déédéé ara ayé méjèèjì ọ̀nà tí àárọ̀ ọ̀run ni bí ìbá ṣe bẹ́ẹ̀ ìgbọ́ tó wúlò kankan wo ó sì ti gbọ́nù etí tó bá gbọ́ báyìí kí ni yóò sọ fún òsè ni ọdún mẹ́wàá ni tó bá ti gbọ́ àmúlẹ̀ ni bẹ́ẹ̀ yóò. èmi ṣetán pàǹtálẹ̀ àdá láàmú bẹ́nu lórí mọ́ báyìí àwọn àṣà ara wa láì torí o ti fetí kọ́mọ̀ bàtò òfò wa àwọn àjọmọ́ ńlá àwọn àmúlẹ̀ ni. èmi ṣetán. a kọ bẹ̀rẹ̀ ya ìnáwó rẹ wájú. ọ̀ya ah Ah, oníkùkù ni. ọ̀yà ọwọ́ rẹ ọwọ́ rẹ lé. Ah! ọwọ́ rẹ lé ká fi jọ́ kùkù òní gbọ́nà mọ̀. gbọ́wọ́ lé. olóòsì bó bá yẹ àdéhùn. fọwọ́ sí ibi ìsìnkú bọ̀ ìbẹ́. ọ̀yà ni rọ́mọ. ọwọ́ rẹ lórí àbúrò sí àríwá ìsọ ẹ̀jẹ̀ òsì àwọ̀ rẹ̀ tutù tọ̀. ó ti di ìmùlẹ̀ báyìí. ọ̀dà wo tó bá jẹ́ ọ̀yà forí sọ. forí sọ. ológun lọ́lúwa ológun lọ́lúwa olúwa ni ọ̀rọ̀ lolúwa ológun lolúwa ológun lolúwa olúwa ni orúkọ rẹ̀ ológun. jésù olúwa wa ah. ẹ̀ka gbówó àdúrà sórí ká sọ fún olúwa gbogbo ẹ̀mí lẹ́jọ́ ni nínú ọyá arákùnrin yìí tọ́lọ́run lè dànù àdúrà. yorùbá jẹ́ yorùbá jẹ́ ẹ̀mí lẹ́nu. ẹ̀kú jáde ọ̀yá jáde ọ̀yá jáde oríkà jáde ọ̀yá jáde ṣàgbọ́dọ̀lá ọ̀sẹ̀ tí yóò tààrẹ̀ rú ọ̀yá jáde jáde jáde jáde jáde. ewo lọ sí ara tá a máa ra yọ mo ní ìwà o. lóṣì ara ta máa ra yọ. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ ó lọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ. bọ́dá Sàlàkọ bọ́dá Sàlàkọ. bọ́dá kódà ọ̀fẹ́ ìgbó. bọ́dá Sàlàkọ bọ́dá Sàlàkọ ah, ah, ah, bọ́dá Sàlàkọ ibi lẹ̀ wá ní. ìbí rò pé yẹ kẹ́ ẹ ti ṣe tán ni ìyẹ́bẹ́ yọkọ ni bẹ́ẹ̀ yóò kú so orí tí mo fi sí tí mo fi bẹ̀rẹ̀ sí ní ìlọ lọ́jọ́ jẹ́ méjìlélógún. Ah! kí ló dé so òkè bàbá wa bàjẹ́ oorun gan tí nǹkan bá bọ́lẹ̀ báyìí wọ́n lajú sórí ẹyọ kan méjì mẹ́ta kọ̀ọ̀ràn awọ wọn ti ya wọn èsùn ẹ̀jẹ̀ wọn ya wèrè ṣùgbọ́n tó bá ń gbé dé tó bá sọ báyìí wọn ó sùn bẹ̀yà bíi twenty one days a kò wó a nà wá ṣe fàájì kódà a ti gbé ìwélé àti ìtàlẹ́ wọn tó jí. ẹ̀gbọ́n mi ṣe fẹ́ pa bàbá wa nílé yìí ti pọ̀ jù nígbà tẹ́ lo oògùn oríṣiríṣi bíi mẹ́ẹ̀ẹ́dógún fẹ́ni kan ṣoṣo ṣe fẹ́ pa wọ́n dànù ni. ìtú wọn fẹ́ kọ́ sọ ni olórí burúkú ọmọ ni ó kọ yóò ti ẹ̀rù rárá bí yóò kù kéèyàn mọ̀ ní àpò rárá ó sì jàpò téèyàn ní téèyàn kó títí dànù sáà ní bàbá láyé ni òròmùoròmù ìyàwó àti yàrá òfìfo kíyàtọ̀ méjèèjì sórí tí wọ́n bá kúkú kú ọ̀nà ìrọ̀rùn lọ jẹ́ pípẹ́ láyé wọn gan ìbànújẹ́ lọ kí láǹfààní ayé tí wọ́n wà. ẹ̀gbọ́n mi mo ké mi rẹ̀ mi ìfi taratara lọ́wọ́ sí ní tàǹṣe yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó ti ń yọ lọ́kàn tèmi o máa jáwọ́ o ọwọ́ burúkú gan lọ́wọ́ rẹ̀ bó bàjẹ́ tẹ́lẹ̀ sórí nígbà tí bá ń tẹ́lẹ̀ ọ̀bà ti jáwọ́ rẹ̀ àti pé kìí sọkàn gidi lọkàn rẹ̀ náà ọkàn tó yẹ kọ́ yọ fáwọn alápatà wọn tà mọ́mọ́ ìlú sọ wá lọ́kàn rẹ̀ ni lákùn sọ̀hún gọ̀ kalà ní wakùn tuntun òde sórí wèrè ló sì gbélé ọ lórí wò bó ṣe rí bí ọ̀n tí sọgbó ọmọ bùrú tí ẹ máa pàpà lọ́wọ́ olórí burúkú aláwọ̀ méjì. ẹ má pa bàbá wa o ẹ má pa bàbá wa o. ẹ pọ́ wájú mi jàre. mi ò nígbà kẹ́ pọ́ bàbá mi o mi ò nígbà o. sórí wèrè ṣe rí wọ́n sún ẹsẹ̀ rẹ̀ jàkìtì bíi tẹ́ni tó gbé kù lórí wọ̀rọ̀rọ̀ ní àǹkárá kọ́mọ̀dà fẹ́ tó fún àtiwọ́ tọ̀ wọ̀ ẹjọ́ ṣòfò dànù ni lórí burúkú báàmì ẹ múra oorun hmm, ẹ lè sàsùn forí lé sùkà ẹ sàsùn hàn ọrùn bíi mọ wà. ó mà ṣe ọ èyí ni ni pé kíyàwó mi ò bá dọ́gbọ́n tó dá ó ṣeé ṣe kí n má lọ mú láyé. pẹ̀lú gbogbo ọgbọ́n tó wá dánù ń bọ̀ lọ padà já sí. ọ̀rọ̀ mi dàbí ẹni tí ò padà lọ́mọ láyé náà ni láwọn ọmọ márùn-ún èmi kọ́ mo bí wọn. àmọ́ igi ìwé ò mọ̀ pé òun lọ́mọ èmi mo tọ́ àwọn márùn-ún èmi náà sì ni wọ́n mọ̀ ní bàbá wọn èyí tó túmọ̀ sí wípé ṣàlàkó àti gbéyé òkú ń kàwé ń rè lú òyìnbó wọ́n bá wá kàwé tí wọ́n lọ ìlú èbó wọ́n lè padà wá mú bàǹtálẹ̀ wọ́n lè wá mú bàǹtálẹ̀ àbí ọ̀sán mi jẹ́ ẹ̀yàn lẹ́yìn tó. ẹ ra ẹ mú ní wá sọ fún yín pé oúnjẹ ti ṣe tán ní kẹ́ wá jẹun. ó ti ṣe tán. bẹ́ẹ̀ ni. ẹ gbé wá ọkàn ọgbẹ́ àárín. tó ọmọ ọkàn bẹ́ẹ̀ rí nǹkan táwọn ọmọ ìbá mọ̀ pé nìkan ni mo bọ̀ níbo ni tí wọ́n jà sí níbo tèmi ní ọ̀tàn já sí kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ohun tá a fànà ṣe.

ká má parọ́ bá ń talẹ̀ fọ́tò òkú yìí kò wá sí kò sí táìmù. ó yá kẹ́ lọ gbé ti bá mi káyìn náà dolóògbé fún bí ọjọ́ méjì kan. ọkọ ẹlẹ́dàá mi kọ̀ bí. àmì o. àmọ́ ká wá má parọ́ bá a sì náwó ó sì pàtàkì. sẹ́rí ọ̀rọ̀ owó nínú mm. ó sú ọ̀jú pé mi àti yín láàjọ náà àmọ́ léyìí òkú lẹ́rù rẹ̀ ń bà mí ṣé kò ní í dà wá ṣé mọ̀ pé bó ṣe wá ń ṣe lára rẹ̀ ń gbọ̀n bí olótùtù bíbẹ́ yóò kú bó ṣe wà tó bá lóun ọ̀sán kankan òun náà yà ó. di dandan àwa láàjà ká rẹ̀. bẹ́ẹ̀ ni o ah, bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. kí ló wá mú mi sàlẹ̀ bọ́dà pọ̀ nílé. èmi tiẹ̀ lélẹ́yìí àrùn sún ṣe mí bí mo ṣe ń mu ògì yìí ní ìsìn báyìí ń ṣe mí bíi pé mo fẹ́ lọ sálángá. ẹ ní sùúrù o ẹ ẹ mọ bọ́nà bàǹtálẹ̀ hmm? ògì wo lọ́pẹ́ nínú kìsìn ilé ìdáná lẹ́ẹ̀kan. Ah, nígbà mo pògì tán hmm tí mo fẹ́ bu sí fún ti bá mi tí mo mọ́ ọkọ̀ gbé bòde tèmi àti yín nìkan lọ́la àsìsì kí sí mi. èmi ti ráńpá yẹn ń pàdé mo ti dà sínú ẹ. irú kí ni ká ti gbé yìí ṣe bẹ́ẹ̀ ni bímọ rẹ kò jẹun ọmọ kí ló dé táwọn ọmọ wọn yóò fi ni lọ́kàn balẹ̀ ṣé ká pẹ́ ní bímọ òní nísìmí ni àbí ká pẹ́ níbímọ ò ní rojú ráyè ni irú àwọn ọmọ olè yìí ọgbà's family ọgbà's family eh, ọgbà's family ẹ ń ṣe bẹbẹ eh. ẹ ò fi bàbá yín lọ́kàn balẹ̀ àbí ká pé àjẹbí gbàbímọ nìyí ìrírí. Eh. pé kí bàbá mi tètè. ah ẹ̀gbọ́n mi hmm? ṣe mọ̀ pé odò abẹ́ ń kan mí ah! bí mo sì ṣe mú mo rí títẹ̀sì kan bẹ̀ mo kó bọ́yá àgbàdo tó fi sògì. kí ló ní ipa ayé ń pàdún ni. ẹ ah! ah! eh, bàbá ọgbà. yé yé bẹ́ẹ̀ yóò kú. báwo ń gbé epo pupa. báwo ń sálẹ̀ wọ́n yóò kú. bẹ́ẹ̀ yóò kú. ní ẹ̀gbọ́n mi bọ́dá sàlàkọ́ bọ́dá sàlàkọ́ àǹtí mi àǹtí mi bọ́dá sàlàkọ́ àǹtí mi bọ́dá sàlàkọ́ àǹtí mi mo fẹ́ pè bàbá gbà bàbá gbà bàbá gbà bàbá gbà ah, bàbá gbà bàbá gbà àǹtí mi ah, bọ́dá sàlàkọ́ bọ́dá sàlàkọ́ ah, àǹtí mi àǹtí mi bàbá gbà bàbá gbà. dàbá ń kọ́lé a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ogun ti ṣẹ́ dẹ̀ nígbàgbọ́ pé ní orúkọ jésù ogun tó ṣẹ́ nílé ayé yín kò tún ní padà síbẹ̀ mọ́. àmín jésù. ní orúkọ jésù ẹ kú rere. àmín jésù ẹ ṣègùn alàgbà. olúwa ló ṣeun. mo dúpẹ́ lọ́wọ́ yín o. olúwa ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. jésù a máa ṣagbára yín dọ̀tun. àmín jésù. ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe. àmín jésù. ẹ ṣègùn mo dúpẹ́ o. tàbá ń kọ́lé ẹ má dúpẹ́ lọ́wọ́ èmi ọlọ́run ni kẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ká sì dúpẹ́ lọ́wọ́ jésù kristi pàápàá mr ọgbà torí àwọn ni wọ́n gbé yín débì báyìí bẹ́ẹ̀ni. ọgbà bẹ́ẹ̀ni. ọgbà tó gbé mi débì. bẹ́ẹ̀ni. mi mẹ́ni tó ń jọ̀gbà. Mm, ẹ lè mọ̀ wọ́n ṣùgbọ́n mo promise yín pé tó bá di weekend a máa jọ dé ọ̀dọ̀ mr ọgbà ẹ máa wọ̀n mi olóore ah, ni wọn. pásítọ̀. sítá Bankole. ikú ayé wo ni mo wá yẹ mm-hmm. ṣé mo tún lè rí ah, ah ẹ má ronú bi ènìyàn ẹlẹ́ran ara. ṣé mo yan orí báyìí ṣá. mr Bankole ẹ má ro lọ bẹ́ẹ̀ olóhùn a máa fi èèyàn pamọ́ nítorí nǹkan kankan tí èèyàn sì fẹ́ dà ní ti dáadáa lọ́jọ́ iwájú lọ́wọ́n bá fi ń pamọ́ nítorí dáadáa tí ẹ sì fẹ́ dà ní ẹ wò gbogbo tó ṣẹlẹ̀ sí yìí kì í tó dá kan nínú ọgọ́rùn èyí tí ó ṣẹlẹ̀ sí Job síbẹ̀síbẹ̀ náà ó tún pàpà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Mr. Bankole ẹ jẹ́ ká gbàdúrà. ẹni ẹlẹ́ni kó má gbà ṣe wá ṣe o láàyè wa láàyè wa láàyè wa ká má ròfo mo ní ẹni ẹlẹ́ni o kó má gbà ṣe wá ṣe o láyé wa láyé wa láyé wa ká má mòfo mo ní ẹni ẹlẹ́ni kó má gbà ṣe o láyé wa láyé wa. Láyé wa láyé wa ká má pòfo ọmọ ọmọ ọmọ a ó jèrè wọn ọmọ ọmọ a ó jèrè àwọn ọmọ wa. mo lọ́mọ wa ẹni dánmọ́ lọ́mọ o ohun tó ta sí wa a ò ní gbòfo lórí ẹ̀ yé èrè o yé o èrè o yé o èrè ni wo jẹ o. kórí mi máa jẹ ń ẹ̀dá mi máa jẹ ń yé o èrè ni wo jẹ o. alẹ́ ni ẹlẹ́ni kó má gbà ṣe wá ṣe o láyé wa láyé wa láyé wa. irú ayé wo mo wá yìí gbogbo tí mo lò láyé mi wèrè ni mo fi ṣe gbogbo kádàrá mi yorùbá sọ pé wèrè dùn wò àmọ́ kò ṣeé bí lọ́mọ èmi bá kọ́lé mo wá dígí ìwé wèrè tó gbajúmọ̀ tọkùnrin ń sá fún tóbìnrin ń sá fún tọmọdé ń sá fún táwọn àgbàlagbà ń sá fún ah! tí n bá rí ẹ̀rín àríjù wọn á ní kíní ẹ̀ tó ti ta tí n bá tó ṣojú kórókóró wá ní bó ṣe ń wò yẹn kíní ẹ̀ ń gùn lọ́wọ́ ni ẹ dá mi ọwọ́ á dá mi mi ò níyàwó mi ò lọ́mọ mi ò ní níwájú mi ò ní lẹ́yìn irú ayé wo ni mo wáyé lẹ́dá mi o wọ́n ní mo ti bọ́pọ̀lọpọ̀ ọmọ kò sí ìtí mo mọ̀ níjú níjú nù gbogbo wọn. Ah, ah ẹ̀dá mi má jẹ́ wáyé asán ṣé mi ti wáyé asán báyìí. ẹni ẹlẹ́ni kó má gbà ṣe wá ṣe o láyé wa láyé wa láyé wa ká má rò fún mo ní ẹni ẹlẹ́ni o kó má gbà ṣe wá ṣe o láyé wa. Láyé wa láyé wa láyé wa ká má mòfo. mo ní ẹni ẹlẹ́ni kó má gbà ṣe wá ṣe o. bàbá ẹ má sunkún mọ́ ẹ má sunkún eh, mọ́ eh. ẹ jẹ́ ká máa dúpẹ́ ah. lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo nǹkan tó lọ́wọ́ bàbá ṣe fún wa láyé òun ló máa ń nídìí tó sì máa ń jẹ́ ká yọ ọ̀pẹ yọ torí bẹ́ẹ̀ yóò ṣe ó ṣeé ṣe kí n tó ju ilé lọ tó ṣe. pásítọ̀ ayé ọpẹ́ wò lọ́dún fẹ́yọ̀ mo bímọ márùn-ún mẹ́rin kò ṣẹlẹ̀ òkú ọ̀kẹ́ ọ̀kan ẹ̀wá níbẹ̀ yìí ò sí ẹ̀tọ́ wí ẹ láyé ọpẹ́ yọ ayé ọpẹ́ wò lọ́yọ̀ ń bo lọ́yọ̀ sí ṣé èmi ni kémi ó jọ́lọ́hún pè ní ìsinmi ká tó mọ̀ pé bẹ́ẹ̀ yìí ò ṣe èmi ò ṣe àbóhùn ẹyọ ọ̀kẹ́ gbórógódó tó kù yìí ẹ pásítọ̀. ẹ ṣàjẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. ọpẹ́ ni gbogbo nǹkan. Ah. ẹ wo ọ̀pọ̀ ah. ẹnikẹ́ ẹ jẹ́ ká máa dúró hmm. ẹ wo bàbá hmm. ó mú mi rántí ọjọ́ tí mo pàdé bẹ́yìí o kù hmm. mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé o tiẹ̀ ronú láti lè wá wa kàn láti wá rí wa torí mo rò pé ó máa tẹ̀lé èyí tí ẹ̀gbọ́n ẹ ṣe ni ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ ò yà mí lẹ́nu o torí bíbélì ti sọ pé èmi yóò ṣàánú fún àwọn tí èmi bá fẹ́ ṣàánú fún. oh yes ẹ lọ sí inú church ẹ lọ bá mi kó àwọn àbẹ́là aláwọ̀ lóríṣiríṣi kẹ kó wá fún arákùnrin kẹ sì rí pé ẹ ṣe àdúrà sí lọ́hùn kí ẹ tó kó wá. alàgbà mo dé tán. àbẹ́là yìí tó bá ti di aago kan òru wàá tàn wàá gbé báíbù ẹ wàá ka psalm ninety one wàá dẹ̀ máa ṣàdúrà kó gba àwẹ̀ mọ́ pẹ̀lú ẹ̀ mo nígbàgbọ́ pé ní orúkọ Jésù ogunkógun kan kò ní jẹ ègúnkégún kan kò ní dúró lórí rẹ wàá rí tí ẹ ṣe jésù kristi olúwa wa. gbọ́n tí ọlọ́run bá fi hàn mí láti ní kí n sọ fún un jọ náà òun ni mo sọ fún un ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tó wá padà wá bá mi tó ń jẹ́ kí n mọ̀ pé àwọn ẹ̀gbọ́n òun mẹ́rin wọ́n ti kú látàrí oògùn oorun tí wọ́n fi sínú ògì tí wọ́n fẹ́ mu tó jẹ́ pé gbà tí wọ́n gbé wọn dé hospital wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé overdose lóògùn tí wọ́n lò. ah asdọ ẹ dàgbà ẹ bá mi gbé èyí òkú yìí nígbà tí òun fúnra lára ẹ tó yọra ẹ kúrò ní ìgbìmọ̀ ọ̀tẹ̀ tí wọ́n ń gbé kí ló ṣe é tó ń gangan fúnra lára ẹ ọ̀wá sọ fún mi pé tọ̀ nǹkan báyìí báyìí ni wọ́n gbé nímọ̀ rẹ̀. Hmm? Hmm? ẹ má bínú sí mi ìrù ló bà mí mi ò mọ nǹkan táwọn ẹ̀gbọ́n mi máa ṣe ní bá sọ fún mi. gbọ́rọ̀ tí wọ́n lè ṣe náà kọ́ ni wọ́n padà ṣe ìbáwọn ni wọ́n ti wá kú yìí àwọn ni wọ́n ti kú yìí kí ló tọ̀kù lẹ́yìn ikú kí ló tọ̀kù tí wọ́n ṣe. ẹ wo èmi ti kọ bẹ́ẹ̀ òkú lọ́mọ tí mo sọ bẹ́ẹ̀ fún yín. bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ àti pé pàápàá jésù. Ah, ah, jésù ah. àti pé ẹ̀mí mímọ́ gan sọ fún mi pé gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí ẹ̀yin gangan lẹ́fà. èmi. bẹ́ẹ̀ ni. ẹ dákun pásítọ̀ ẹ má jẹ́ aláìfi ara wa ń bi tá a bá dé yìí ẹ bẹ́ẹ̀ mi mímọ́ sọ̀rọ̀ kẹ́yìn àti ọjọ́ tọ́ra yín sọ̀rọ̀ ọ̀nà ẹ̀wù mo gbàdú mo fẹ́ fà tí àwọn ọmọ tí mo fi ṣoògùn owó tẹrí mi ní mansion ni àbí àwọn ọmọ tó jẹ́ pé mo ti gba oṣù àbí mo gbàjẹ́ tí wọ́n ń pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀nà ẹ̀wù mo gbà fífà. tí a bá sì fi hàn mí mi ò ní sọ ah! torí ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ ègbé dẹ̀ ni ẹni tí ó jẹ nígbà tí a fi rán bàbá ẹ ti ṣe àṣìṣe kan nígbà ìwé yín sí arábìnrin kan tó sì jẹ́ nígbà tí arábìnrin wà nínú ìrora ó ti fi ìrora yìí ó ti fi géègùn fún yín. èmi ṣe nǹkan kan burúkú fárábìnrin kan tó wá fi ìrora tó yẹ géègùn fún èmi. bẹ́ẹ̀ ni mo ṣe sọ nìyẹn. ẹni ìbá alọ́ ọ̀rọ̀ rẹ ò yé mi gangan bó o ní tó wọ́ ọwọ́ ẹ̀ ṣe jẹ́. àní owó àjọ tí mo sọ fún ẹ ó ní mo lọ gbà mo fẹ́ ká fi bẹ̀rẹ̀ òwe kékeré kan ó ti rí fùfú tí mò ń kiri ní àárọ̀ ọ̀sán alẹ́ yìí ó ti sún mi. Ah, ẹni ìbà tí ń bá gbọ́rọ̀ ẹ dáadáa ẹ̀yìn owó àjọ tó ń dá nínú ẹ̀yìn okòwò fùfú tí wọ́n fúnra lára ẹ tó ń dá rẹ òun lọ lọ́gbà lọ́fẹ́ kó fún èmi ká fi bẹ̀rẹ̀ okòwò dàgùn ṣé wọ́n ti gbàgbé pé owó tó kó wáyé nìsín yóò kó báwọn nídìí okòwò fùfú tí wọ́n ń ṣe èyí túmọ̀ sí wípé owó ọjà ẹ̀tọ́ ọyọ ni kò ní padà síbẹ̀ mọ́ ní tó túmọ̀ sí pé ọjà lè run láti ibi tó wà ní. dákun torí ọlọ́run bá tẹ́mi bá wá gbowó náà lọ́wọ́ ẹ̀ nísìn tá a bẹ̀rẹ̀ okòwò tí gbogbo ẹ̀ ń lọ ní mẹ̀lọmẹ̀lọ tó ń wọlé tí mo wá jẹ ojúṣọ́ lọ́kùnrin kọ́ òòró débẹ̀ ń bo ló ah, ọkọ mi ò lè sá lọ ọlá ìfẹ́ ni mo fi ń ṣe léè tí mò ń ṣe yìí ah! ọlá ìfẹ́ ni. ó mà lójú obìnrin tó lè ṣe ohun tó ṣe yìí ẹni táwọn máa jọ mí lójú kó ìwà ó máa jọ mí lójú gan ni èmi ah, ah, ó sì ọgbẹ́kẹ̀lé mi débi wípé o kó gbogbo ohun tó jẹ́ ìpín ẹ̀ pátápátá tó ń dá lájọ látijọ́ o kó fún mi. Ah, inú mi mà dùn o obìnrin dáadáa ni ọ obìnrin tó yẹ kéèyàn máa fi ṣàdúrà obìnrin ni ọ kò ní bàjẹ́ fún ẹ kò ní burú fún ọ láíláí sórí gbogbo ohun tí wọn náà wá ń fẹ́ pátápátá yóò tu ọ lọ́wọ́ èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní yèmí àti á lura wa gbó tú tú tú tú ikú nìkan ní ọ̀yà wa bá ti wáyé àmọ́ eléyìí báwo la ṣe mú kó ń bẹ̀ torí pé tá a bá bẹ̀rẹ̀ okòwò nísìnyí tọ́lọ́n bá wá gbàdúrà wa tí gbogbo ẹ̀ dẹrùn tó da ẹ kò sígbà tá a lè lóyún tá a ní bímọ àmọ́ mẹ́jẹ afẹ́lẹ́ yìí bẹ̀rẹ̀. balẹ̀ mi kò jó. ẹnìtàn ẹnìtàn wo mi tó ń wòye ọmọ pé tí n bá kàn án lẹ́ẹ̀kan báyìí ọmọ máa yà káàkiri èmi tó yẹ pé tí n bá ń tọ̀ báyìí ọmọ máa ti ẹ káàbọ̀ ẹ káàbọ̀ nínú ọ̀tọ̀ mi ní ká tó wá tó kí ni ń bọ̀ lẹ́rù bẹ́ẹ̀ tó bá sì jẹ́ ti dídùn kìí dùn yẹn á ilé tí mo ṣe fún wa kò ní dùn ẹni ìtàn wo má fọ̀ má fọ̀ wọ́n má fọ̀ òjò lọ́wọ́ abẹ má fọ̀ kò lè gbọ́n ni mo sọ bẹ́ẹ̀ fún wọn bá ṣe báyìí ní ìrọwọ́ rọrùn ni. ọ̀rọ̀ ìtàn ni ah! ọ̀rọ̀ ìtàn eh, ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀là ọ̀rọ̀ ìtàn ní ọ̀rọ̀ ìtàn ní ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀là ohun àfoníṣe yóò dìtàn bó dọ̀la mo lóhun àfoníṣe ọ̀pá ó fún mi ní oyún ó tún sá ọgbọ́n ò fún mi ní oyún rẹ̀ lókun fún mi ó sá lọ gbà ọ̀nà pé mi ò lẹ́bí mi ò ní ara mú inú mi. ohun tó da olókọ méjì tó ń jẹ́. tó bá fẹ́ gbẹgbẹ̀rún obìnrin nílé ayé. àṣewà wọn ò ní bímọ fún ẹ. inú mi aládùúgbò tó bá tún wá lọ rí obìnrin tó fọmọ fún ẹ láṣìírí ọgbà ó ní jẹ́rìí wọn. ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni ọ̀rọ̀ ìtàn ni ohun tá a fò wúrọ̀ ṣe. mo ni yóò jẹ ọ bó dọjọ́ alẹ ohun ta fana fànà ṣe. jésù ẹ máa wò mí pa mi ò mọ̀ pé ẹnìkan ti kú ẹnìkan ti kú ah, mo dárẹ̀ mo èmi ò ẹ wò ní tòótọ́ níbi téèyàn gbọ́dọ̀ parọ́ ọlọ́run ń mo fún lóògùn díẹ̀ sẹ́yìn nígbà tẹ́mi sì ti fún lóògùn tí èsì ẹyún tẹ́ èmi ti já pa mo ti sá lọ torí fẹ̀ kan tẹ́lẹ̀ mi ò nífẹ̀ẹ́ dénúdénú tẹ́lẹ̀ nítorí jẹ́ kémi ọ̀sá ni ni àmọ́ kó kú tèmi ta tèmi ta ẹ wo bí táyé mi wá bàjẹ́ sí báyìí mo dára yé yé yé yé. bàbá ní tí a bá lòwúrọ̀ ṣe ọjọ́ ayé náà ló ń padà bọ̀ wá sọ̀rọ̀ ah, ní tí ẹ bá ní jẹ ẹ bá má ṣòkò fi run rárá ẹ wò ó ẹ wá wo wàhálà ìgbà èwe yín tẹ́ ẹ dálẹ̀ ẹ wá wo gbà tó wá di pé àbọ̀ wá bọ̀ padà lẹ́yìn lórí báyìí ṣe rí i pé ẹ̀yin lè fọwọ́ ara ẹ̀ fa wàhálà tó wà lẹ́yìn. Ah, èmi ni o èmi ni o èmi ni pé bàlọ́ bàlọ́ àbọ̀ ń bọ̀ lóòótọ́ o bẹ́ẹ̀ o ṣàánú akínyànjú ìgọ́ ọmọ ogun ọ̀la ikọ̀ ọmọ tó sọ̀rọ̀ lérò gé ikú yọ ọmọ onígun aláriwo yọ kọ̀dọ̀ yọ kò sọ ní bùkì dábò. gbogbo ègún ẹnu obìnrin ègbé ẹnu ọkùnrin tí wọn ti ṣẹdà lé lórí arékò. lẹ́yìn ọ̀pọ̀ jáde yìí bá ní kí n dìde wọlé ibi tí ìjókòó sí yìí dá kẹtí ẹ lọ rẹsítì díẹ̀ dáhùn lé. àwọn ibi tọ́lẹ̀ mi sí náà wọn náà ń gbóhùn wọn náà lò níbi tí mo wà náà ti gbà ọba. orí òpin ọmọ ọ̀rẹ́ mi Johnson. ọlọ́ọ̀lù èbó lọ́dọ̀ ẹ̀ mo sì mọ̀ pé ọba dán gbogbo ń tọ́ bá ṣe pátápátá ọlọ́run ọjọ́ máa yọrí sí rere ọ̀làlùyọ ni onílàlùwọ̀ ni lórí ìwọ ẹyọ kan gbòrògbòdò o gbọ́dọ̀ dúró kó o dín gbà o sì gbọ́dọ̀ sọmọ fún mi. ṣé ẹ rí báyìí mo gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ gbogbo èrò dẹ́ yé mi àti lọ sílùú òyìnbó lọ kàwé inú mi dùn àmọ́ tí bá máa lọ náà mi ì lè fi yín lẹ̀ nínú ìtẹ̀wá yìí ẹ ṣaragírí ẹ jẹ́ kí inú mi dùn ẹ̀rù bà mí. ọmọ yìí kéwì ọ̀pọ̀ èmi ọ̀sàràgírí ṣé ẹni tí ọ̀sàràgírí máa wà bí mo ti wà sórí bó ti ń wò mí kiri rárá mi wá. tí nǹkan kan ò bá ṣe mo ní kí ẹ dìde wọlé sí ẹ dáhùn. Hmm ẹ̀dẹ̀dẹ̀ ṣaragiri ẹ̀ ṣaragiri rárá ìjọ ẹ má jẹ́ yẹ́rù máa bà mí. ibi tí mo wà yìí rọ̀ mí lọ́rùn bàbá gbọ́ pé nǹkan ràn yàn lọ́rùn rọ̀ mí lọ́rùn gan-an ọlọ́run ó sì jẹ́ kí ọ̀rẹ́ kó dayọ̀ bó bá ti dé lu èbó gbogbo òwe tó bá lọ kà ń bẹ̀ ẹ̀kọ́ òun yí ọ yékéyéké òun ò ní fòkú ẹ̀ o ó sì dé ó dìgbà fún un òpó oníbàráyé fọ́ọ̀tì ní ẹlẹ́nu nígbà ṣèwọ́ náà ṣe láyọ̀ tọ́ lọ láyọ̀ náà lọ mi náà ó kéré òkú wa bá mi. jẹ́rìí ló dúpẹ́ gbogbo nǹkan tó sọ èmi náà wá ń fi àsìkò gbàdúrà pé mi ò ní fojú sunkún yín báyìí torí àwọn ẹ̀gbọ́n mi ti lọ èmi nìkan ló kù ẹ má fi mí lọ báyìí ṣe gbogbo nǹkan tí mo sọ. dáàdì dadi dadi ẹ bá mi sọ̀rọ̀ dadi dadi ẹ sọ báyìí fún mi dadi ẹ bá mi sọ̀rọ̀ dadi yéé dadi dadi. àríkà ṣe bí ẹni orí àgbọ̀ ká ṣe bí ẹni ògbọ́ àfi kó rí owó wáyọ̀ mo là fi kó